إخواني المستمعون وأخواتي المستمعات السلام عليكم ورحمة الله وبركاته أدوك فون الله با أترى لكم كي الله با أترى جنجة الله با fún aṣíwájú wa annabiwa muhammadi sallallahu alaihi wasallam àti àwọn aráalé annabi sallallahu alaihi wasallam àtọ̀rọ̀ báyìí fáwọn náà wípé àlékún kí ọlọ́run bá àti orí ajẹ́jẹ́ tó ọlọ́run bá kọ́ máa bá wọn. àbákan náà àtàwọn sọ̀hábà nàbì sallallahu alayhi wa sallam àti gbogbo olùjọ́mọlẹ́yìn nàbì sallallahu alayhi wa sallam títí dẹjọ́ gbèdàl qiyama. naam ya ikhwanana ntí agbàlérò láti yanjú àti láti tàmálẹ̀ sí. Si àti láti yànnàná lásìkò tí a wà yìí àbí ká sọ pé ní ìjókòó tí a wà yìí òun náà ni àkórí ọ̀rọ̀ kan tó pàtàkì gan nínú Islam àkórí ọ̀rọ̀ kan tó pàtàkì gan lọ́dọ̀ àwọn olùmọ̀ nípa ẹ̀sìn Islam òun náà ni al-muhaddithu wa ma olùmọ̀gbà nípa ìmọ̀ hadith àti pé kí ló fẹ́ fi mọ̀ yín gan ẹ̀yin olùgbọ́ mi kí ni à ń pè ní ta náà tí à ń pè ní olùmọ̀gbà nípa ìmọ̀ hadith. ọ̀rọ̀ yìí jẹ́ ọ̀rọ̀ tí ó ní agbára gidi gan nítorí pé ipò yìí ipò tó ga nínú Islam ni ká tó pè yàn ní muhaddith ó gbọ́dọ̀ ní àwọn sifat àwọn awsaf tí a rí lára èèyàn ká tó sọ pé muhaddithu ni ó gbọ́dọ̀ láwọn ṣurutu tí ó pè lára èèyàn àwọn májẹ̀mú tí ó pè lára èèyàn ká tó lè gbà pé muhaddithu lèèyàn ẹni tá a bá ti wá pè ní muhaddith irú ẹni bẹ́ẹ̀ ìpele tó ga nínú àwọn àpele ẹ̀kọ́ òun náà ni a ti gbé ẹni yìí sí yẹn ilé tó yẹ sí pé àwọn èèyàn tó sábà máa ń dénú tó bá sábà máa ń débi tó bá sábà máa ń débi ipò yìí nínú àwọn olùmọ̀ àwọn èèyàn péréte náà ni wọ́n. náà èyí ló fà ló fi jẹ́ sí pé ìrújú tí àwọn èèyàn ń tàn ká nípa ipò yìí àti ìkọjá àlà tí àwọn èèyàn ń ṣe léra wọn lórí nípa ipò yìí àti ìmọ̀ ìjẹun yóò tán ìmọ̀ wá bẹ́kùnbẹ́kùn kiri tí ó ń ṣẹlẹ̀ sí àwọn èèyàn níbi ìmọ̀ tanra wọn jẹ ìmọ̀ gbéra wọn sípò tí wọ́n tó àtàìmọ̀ kan tó gbogbo àtàìlẹ́kọ̀ọ́ tó ní agbára tí ń bẹ lára àwọn èèyàn pàápàá jùlọ àwọn èèyàn Muhammad bin Ali Jabata wa Muhammad bin Ali Jabata nafsuhu àwọn ọmọlẹ́yìn Muhammad bin Ali Jabata àti Jabata fún rẹ̀ ilé tó yẹ sí pé a mọ̀ wọ́n gẹ́gẹ́ bí aláṣejù àtàmọ̀ wọ́n sí al àwọn tí wọ́n jẹ́ khawarij tí wọ́n jẹ́ aláṣejù tí wọ́n jẹ́ ghulat wọ́n tún bá àṣejù wọn débi ìmọ̀ yin àfa àwọn láyìn ìboro wọ́n bá àṣejù wọn débi ìmọ̀ tayọ àlà nínú ẹ̀sìn ọlọ́wọ́n ba eléyìí báyìí ló bí káyẹ̀ nànà ká tàn mọ́lẹ̀ sí agbọ̀nrin yìí liyahlika man halaka an bayyinah wa yahya man hayya an bayyinah kí gbogbo ẹnikẹ́ni tí ó bá parun tí ó bá ṣìnà kó lè ṣìnà lẹ́yìn tí àlàyé tí ó kún rẹ́rẹ́ tó ti dé wá bá gbogbo ẹnikẹ́ni tí ó bá sì mànà kóun náà lè mànà lẹ́yìn tí àlàyé tó kún rẹ́rẹ́ tó ti wá bá. bákan náà gbogbo ẹnikẹ́ni tí bá máa ń tẹ̀lé wa lórí àwọn àbánisọ̀rọ̀ yìí yóò rí i pé a ti gbé àdéhùn nípìlẹ̀ wípé ní gbogbo gbàkígbà tí ọlọ́run ọba tó bá ń fún wa ní ìgbàláyè àti fún àtagbára a máa yànnàná a sì máa tàmálẹ̀ sí àwọn ìrújú tí àwọn èèyàn bá ń tàka nípa ìsìn ọlọ́run ọba pàápàá jùlọ àwọn àdìyàhù súnà àwọn tó ń pàpè mára pé ní súnà làwọn tó sì jẹ́ sí pé súnà ó bọ́pá bọ́sẹ̀ kúrò ní ara wọn àwọn wọ̀nyí wọ́n jìnnà sí súnà ṣeféféfé bẹ́ẹ̀ náà ni sunna náà jìnà sí àwọn náà àwọn là ń pè ní ad'iyahu súnà gbogbo òrújú tó bá ń tàn ká nípa ìsìn ọlọ́run bá a sì gbé àdéhùn wípé a máa ṣe ìyànnàná àti ìtàmálẹ̀ sí àwọn ìrújú náà náà ilé báyìí náà ló bí ìjòkó tòní náà ní ìbámu sí ìtẹ̀lé àdéhùn àti ìpé àdéhùn àti ìmú àdéhùn tí a ti ṣe ìmúṣẹ lẹ́ni tá ń bí ọlọ́run ọba ọba àlekíọlá kó jẹ́ kí eléyìí tí a ń ṣe yìí kọ́lọ́run ọba àlekíọlá kí ó jẹ́ kó jẹ́ nǹkan tí ó ṣe ẹnì kọ̀ọ̀kan wa láǹfààní bẹ̀rẹ̀ látòrí ẹni tó ń sọ tí tó fi lórí gbogbo àwọn olùgbọ́rọ̀ náà ọ̀làlá ilaha illallah kọ́lọ́run ọba àlekíọlá kó lò ní sábàbí dáadáa fún ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́run ọba àlekíọlá kó lò ní sábàbí àgbọ́yé àti ìmọ̀ tẹ̀síwájú nínú ẹ̀kọ́ fún ẹnì kọ̀ọ̀kan wa. Naam gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí a ń bá lọ àwọn ọmọ Muhammad bin Ali Jabata wọ́n ti bẹ̀rẹ̀ àṣejù wọ́n ti bẹ̀rẹ̀ ìmá yìnláyìn boro wọ́n ti bẹ̀rẹ̀ ìmá sàbòsí wọ́n ti bẹ̀rẹ̀ ẹ̀rọ wọ́n ti bẹ̀rẹ̀ ìmá gbéni sípò téyìn tọ́ lórí àfá àwọn Muhammad bin Ali Jabata àdébí wípé wọ́n ń pe àfá yìí ní muhaddith wọ́n ń pe àfá yìí ní muhaddith ilé tó yẹ sí pé ó wá wa wò wípé kí á tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ yìí nítorí pé àwùjọ tá a wà yìí ó jẹ́ àwùjọ tó jẹ́ sí pé àwọn èèyàn nífàsẹ́yìn tó pọ̀ nípa ẹ̀kọ́ ẹ̀sìn àwọn èèyàn nífàsẹ́yìn tó pọ̀ gan nípa ẹ̀kọ́ ẹ̀sìn a wá fẹ́ kí àwọn èèyàn kan gbàtàn jẹ a fẹ́ kí àwọn èèyàn kan wà nínú ìdààmú a fẹ́ kí àwọn èèyàn kan wà nínú òrújú èyí báyìí náà ló fà á la fi wò wípé ká yànnà náà ọ̀rọ̀ yìí nítorí pé àwùjọ yìí gẹ́gẹ́ bí mo ṣe sọ síwájú pé àwùjọ tó nífà sẹ́yìn nípa ẹ̀kọ́ ẹ̀sìn ni wọ́n eléyìí fà débi wípé gbogbo ohun tí àwọn èèyàn bá ti bọ́ tààtọ́ sì ń pera wọn nínú ẹ̀sìn òun náà làwọn èèyàn gbà yí pé bẹ́ẹ̀ náà ni wọ́n rí torí pé gbogbo tó ń pera wọn yìí kò kú yí àwọn èèyàn sí so àwọn èèyàn mọ̀ wá gbà tàn jẹ àwọn èèyàn mọ̀ wá gba ìtàn jẹ pẹ̀lú nǹkan tí àwọn èèyàn bá ń pera wọn so torí pé wọ́n ṣaláìmọ̀ kan nípa irú ipò náà nínú ẹ̀sìn so wọ́n sì máa ń gbọ́ wípé ẹni tó bá dépò báyìí ẹni tó bá ti dépò báyìí ó ti dépò tó ga nìyẹn wọn wá mọ kí ni àwọn ìròyìn tí ó wà lára rú ẹni bẹ́ẹ̀ sógbó ẹnikẹ́ni tó bá ti bọ́ọ̀ta tó bá ti pè rẹ̀ bẹ́ẹ̀ wọ́n ti gbà pé à tó fi bọ́ọ̀ta wò lórí rédíò àbí lórí tẹlifíṣàn àbí níbi títí ń ṣe lẹ́kṣọ̀ rẹ̀ tó fi ń pera rẹ̀ bẹ́ẹ̀ tí ò ìṣẹ́ni kankan tó challenge ẹ̀ àjẹsíkó débẹ̀ náà nù so bá dákẹ́ tá a bá sọ̀rọ̀ wọn ni ẹ tó bá jẹ́ pé kò rí bẹ́ẹ̀ ni tó bá jẹ́ pé àfa yìí ṣe muhadith ni àwọn yóò ti sọ̀rọ̀ nípa rẹ̀ so ìdákẹwàá yọ máa dàgbà tó ṣe pé àwa náà akọrọ báwa náà fi rinlẹ̀ pé àfa ìdébẹ̀ ń tòótọ́ ṣe lè ló fà lọ́fi jẹ́ sí pé àwọn pé a gbúdọ̀ dákẹ́ lórí aburú ilé tí àfa yìí ń ṣe yìí àtàwọn ọmọlẹ́yìn rẹ̀. insha Allah ta'ala gẹ́gẹ́ bí ìṣesí wa àkọ́n bàbá já sí wípé ẹni tí bá ń gbọ́rọ̀ yóò máa rò pé àbí à ń parọ́ mọ́ àfa yìí ni pé àfa yìí ò pẹ́ra ẹ̀ ní muhaddith àbá àwọn ọmọlẹ́yìn rẹ̀ yìí wọ́n bẹ̀rẹ̀ sí máa yìn ká máa pè ní muhaddif pé àwa là ń parọ́ mà máa plé sétí gbọ́ wa nígbà tó bá tó àsìkò ibi tí wọ́n ti ń pe àfáà ní muhaddif tá àfáà náà sì jòkó lẹ̀ tá àfáà náà sì ń gbọ́ tí ò ní dá àwọn ọmọ rẹ̀ lẹ́kọ̀ọ́ pé ká má sọ bẹ́ẹ̀ mà so yí báyìí nísìn so ká lè bá àmọ́ yí pé ọ̀daràn gidi gbà iná ni àfáà yìí àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ so yí báyìí nísìn so inshallah ta'ala tó bá dásìkò tó bá tásìkò máa plé rẹ̀ so máa wá sọ̀rọ̀ lé lórí so kí gbogbo àwọn èèyàn kán lè bá a mọ̀ wípé kìí ṣe wípé nǹkan tí wọ́n sọ òun náà la fẹ́ máa sọ ń pa wọn kìí ṣe bẹ́ẹ̀ rárá bí ti wulẹ̀ so a gbìyànjú láti pè rẹ̀ sí ti gbọ̀ wa. Naam ya ikhwanana bákan náà tá a bá wá pè rẹ̀ tán a wá sí àwọn àlàyé ìfọ́síwẹ́wẹ́ lórí àwọn nǹkan wọ̀nyí ojú wo ni ṣẹ̀ríà ló fi wo nǹkan yìí ṣé ibà nísìnyí bákan náà ojú wo ni àwọn olùmọ̀ tí wọ́n kẹ́kọ̀ọ́ yanjú nípa ṣẹ̀ríà ọlọ́run ọba tí wọ́n kẹ́kọ̀ọ́ yanjú nípa ìmọ̀ ọlọ́run ọba ojú wo ni wọ́n fi worú àwọn nǹkan wọ̀nyí kí ni nǹkan tí wọ́n sọ nípa rẹ̀ so nítorí pé kí àwọn èèyàn kan lè wà ala bayyina wà ala basira káwọn èèyàn lè wà lórí ìmọ̀ tó kún rẹ́rẹ́ kán sì lè wà lórí ntí àlàyé eléyìí tó yẹ pé ó clear nípa àlámọ̀rí ẹ̀sìn wọn inshallah ta'ala gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé pé màá play ọ̀rọ̀ yìí ṣáájú náà kí n tó wá bẹ̀rẹ̀ sí máa sọ ọ̀rọ̀ lórí ẹ̀ kéle máa máa jẹ́ ẹ̀rí máa jẹ́ mi nso nípa ìsọkúsọ eléyìí tí wọ́n ń sọ nípa àfá yìí tí àwọn ọmọ ẹlẹ́yìn àfá yìí tí wọ́n ń pe àfá yìí bákan náà tí àfá yìí náà tó sì tóun náà sì ń gbà mara bẹ́ẹ̀ so tí n bá ti wá play rẹ̀ tán màá wá sọ àwọn ìdájọ́ àtàwọn ewu tó wà níbi irú nǹkan báyìí inshallah ta'ala ah, inshallah so ẹ jẹ́ kí a farabalẹ̀ láti gbọ́ àwọn nǹkan tí mo fẹ́ play yìí ní àgbọ́yé ká sì fi ẹ̀mí tẹ̀lé ah, bismillah. rahmatulahi wa barakatuh eléyìí ni ìtura tí àwọn àṣẹ àwọn al-muhaddith muhammad bin ali jabata tí wọ́n bá mú wá ní rípa one hundred dot five nípa àwọn báyìí ó ti òkú nínú islam. نسأل الله تعالى أن ينفع بها الإسلام والمسلمين السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نعمده ونستعينه نعم الحمد لله mo rò pé òun náà ni a ti gbọ́ yìí níbi tí ọmọ yìí tó jẹ́ ọmọlẹ́yìn àfà Muhammad bin Ali Jabata ibi tó ti ń pe àfà rẹ̀ ní muhaddith inshallah ta'ala ma tún plé rẹ̀ lẹ́ẹ̀kan sí i lẹ́yìn tó yẹ sí pé màmá wa kàn mọ́ sí lẹ́yọ kọ̀ọ̀kan gẹ́gẹ́ bí ìṣesí mi tí mo sábà máa ń ṣe màá pìlì rẹ̀ lẹ́ẹ̀kan sí nítorí fà á tí mo fi sábà máa ń ṣe báyìí òun náà ni pé gbígbọ́ ẹ̀kan lè má tó ẹlòmíì lè má ti gbọ́ yé ẹlòmíì lè bẹ́ẹ̀ ti gbọ́ dáadáa ẹlòmíì a máa pẹ́ kó tó gbọ́ nǹkan yé ṣé báyìí nìyí nítorí ẹ̀ màá tún pìlì rẹ̀ lẹ́ẹ̀kan sí nítorí kálíbà gbọ́ lágbọ́ yé ṣé báyìí nìyí so màá máa wá kàn mọ́ sí i lẹ́yọ kọ̀ọ̀kan ṣé bá ní sìn nítorí kí ọ̀rọ̀ náà kó lè bá yé wa inshallah ta'ala ẹ jẹ́ kí a ní ẹ̀kan sí bismillah. rahmatulahi wa barakatuh eléyìí ni ìtura tí àwọn àṣeyìí wa al-muhaddis muhammad bin ali jabata tí wọ́n bá wá ní oh rí pa one of the five. alhamdulillah a pé ọmọ yìí nígbà tí ó fẹ́ bẹ̀rẹ̀ programu yìí wọ́n máa ń ṣe programu yìí ní orí Power FM ibẹ̀ náà ni wọ́n ti máa ń ṣe prógrámù yìí ní gbogbo ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ni wọ́n sì máa ń ṣe ọmọ tí wọ́n máa ń kọ prógrámù yìí tó máa ń darí ètò yìí ọmọ yìí wọ́n pè ní mudafir wọ́n pè ní mudafir so òun ni ó wá ń fi àfa àmàlẹ́yì ló ń sọ̀rọ̀ àkọ́sọ àti finimàlẹ́yì síwájú kẹ́ni tí wọ́n fẹ́ fi malé tó fẹ́ sọ̀rọ̀ síwájú kó tó sọ̀rọ̀ káwọn yẹn lè bá a máa talẹ̀ tó sọ̀rọ̀ àti rúpò wo ló dé nínú Islam so that àwọn èèyàn ó lè kọ ìhà tí ó dáa sí ọ̀rọ̀ tó fẹ́ bá wọn sọ so ilé lọ́lọ́fà tó jẹ́ pé ọmọ yìí ń tan gbogbo àlùmà ló fi ń tan gbogbo ayé ẹ̀rí nígbà tó sálámà ó ní eléyìí ètò wa tí àwọn sheikh wa al-muhaddith muhammad bin ali jabata tá máa ń bá a mọ́ wa ní repawa fm so àyìn náà ti gbọ́ pé ó pe àfáyé ní sheikh al-muhaddith so yíba nísìn inshallah ta'ala ọmọ yìí tó ń bá ọ̀rọ̀ rẹ̀ lọ ẹ jẹ́ kí a máa gbọ́ nítẹ̀síwájú. àwọn bàbá ṣe islam أسأل الله تعالى أن ينفع بها الإسلام والمسلمين السلام pọ́mọ yìí ó ní nípa ọ̀rọ̀ bí a ṣe ń sìnkú nínú Islam so lẹ́yìn ẹ̀ ọwá ní nas'alu Allaha an yanfa'a biha al-Islam wal-muslimin abẹ́lọ́wọ́n ba kí Ọlọ́run bá kó jẹ́ kí ọ̀rọ̀ yìí kó ṣe Islam láǹfààní bákan náà kó ṣe gbogbo mùsùlùmí láǹfààní ọwá sálámà ní sálámà ẹni tó ti parí ọ̀rọ̀ tí ó fẹ́ gbé ọ̀rọ̀ fún ẹni tí ó fẹ́ pè sórí ètò tó fi malé gbogbo ẹnikẹ́ni tí ó bá mọ bá ṣe máa ń ṣe rédíò program àbẹ́ni tí bá máa ń gbọ́ rédíò program dáadáa a rí pé ẹni tí ó tí ń kọ program tó ń darí ètò òní ọkọ̀ bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ láti ṣe ìfinimọ́lé àti láti ṣe ọ̀rọ̀ tí síwájú sókí nípa in tí wọ́n fẹ́ sọ̀rọ̀ lé lórí síwájú kẹ́ni tó tó sọ̀rọ̀ ẹni tó fẹ́ sọ̀rọ̀ gangan síwájú kó tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àwọn méjì ó sì wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn ni so ọmọ yìí Mudaththir yìí tó fi àfa jàbàtà mọ léyìí ó wà lẹ́gbẹ̀ẹ́ àfa nígbà tí ó ń sọ ọ̀rọ̀ burúkú yìí tí ó ń sọ ọ̀rọ̀ ìtànjẹ yìí àfa náà sì wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ táfa náà ti ń pèpìà wípé tó bá ti sọ̀rọ̀ tán àwọn gba ọ̀rọ̀ lẹ́nu ẹ̀ láti máa sọ̀rọ̀ lọ gẹ́gẹ́ bí ẹni tán fi mọ́lé kálíbà mọ̀ wípé mò ń sọ eléyìí kálíbà mọ̀ wípé àfa gbọ́ dáadáa àfáà mọ̀ wọ́n sì gbọ́ dáadáa kìí ṣe wípé ọmọ yìí kìí ṣe pé lẹ́yìn àfáà lọ sọ táfi wá máa wípé àfóò gbọ́ ni tọ́lẹ́ lómi oríṣiríṣi àwọn àròjàre tí ò wọlé náà máa mú wá pé àfóò mọ̀pọ̀ ń pa wọn bẹ́ẹ̀ àfóò gbọ́ ni ní kankan wọ́n jẹ́rìí àfáà ẹni tó bá yẹ kó bá gbọ́ ni wọ́n ti kọ̀ fún wọn nǹkan kan torí ìfẹ́ tẹ́lómi ní àbí nítorí ìtàn rẹ̀ jẹ́ tí wọ́n fẹ́ máa tan ara rẹ̀ jẹ torí so nítorí ẹ̀ ló jẹ́ kí n play rẹ̀ báyìí ṣé bá ní ìsìn káàdì bá mọ̀ pé kése pé ta kése pé àfọ̀ gbọ́kọ́ bá àfà gbọ́ dáadáa ṣé bá ní ìsìn kẹ́ wá lè bá mọ̀ ẹ̀rí kọ́mọ ti sálámà ìgbẹ̀yìn ní pé òun ti parí ọ̀rọ̀ òun ẹ̀rí àfà fẹ́ gba ọ̀rọ̀ lẹ́nu ẹ̀ báyìí ẹ máa gbọ́. hamdulillah nahmaduhu wa nasta'inuhu. naam mo rò pé a ti gbọ́ báyìí àfà ni wọ́n gba ọ̀rọ̀ lẹ́nu ọmọ tí ó pè wọ́n wọlé alhamdulillah so ó ti hàn báyìí wípé wọ́n ń pe àfáà jàbàtà ní muhaddith àfáà jàbàtà sì kíni àfáà náà sì kíni ó sì gbà kan máa pè wọ́n bẹ́ẹ̀ inshallah so a wá bẹ̀rẹ̀ sí máa yanjú àwọn ọ̀rọ̀ náà ní ìfọ́síwẹ́wẹ́ báyìí àwọn tó jẹ́ ká ṣe lè ní pé torí pé nígbà tá a bá bẹ̀rẹ̀ sí máa ṣe oríṣiríṣi àwọn àfọ́lẹ́nu fún wọn àti àwọn ìbáwí tá bá bẹ̀rẹ̀ sí máa ṣe fún wọn tí a bẹ̀rẹ̀ sí máa nà wọ́n ní ẹgbà ẹ̀rí wọ́n máa di pé wọ́n máa sọ pé ẹ̀yìn táwọn òwí ní wí ń pa wọn ọmọ yẹn ń parọ́ máa wọn ni ọmọ yẹn ń ṣe kíní kan ni ẹ̀yẹ́ bẹ́ẹ̀ ṣe máa fà pé mo á nídùú ni wọ́n olórí kankan ni wọ́n aláwí ìgbọ́ ni wọ́n ṣe bá nìsín so nítorí ẹ̀ lọ́fà tá a fi máa ń pilẹ̀ rẹ̀ torí àwọn ìbínú wọn máa ń parọ́ mọ́ mi gan o àwọn ọmọ yẹn ń parọ́ mọ́ mi gan o so nítorí ẹ̀ àwọn ọ̀rọ̀ tá a bá fẹ́ sọ ń pa fáǹsì àmọ́ tí àti máa ń ní lọ́wọ́ á kọ́kọ́ pilẹ̀ rẹ̀ náà kọ́ mú bàdàbí pé ìrọ́ là ń pa máa fa torí pé àfa yìí òpòrò inshallah ta'ala ẹ̀ ṣe padà rí máa padà pilẹ̀ àwọn ẹ̀rí lórí ọ̀rọ̀ tí ń bẹ lẹ́nu àfáà yìí àgbákò ọ̀rọ̀ ń bẹ lẹ́nu àfáà yìí naam nítẹ̀síwájú lórí ọ̀rọ̀ tí à ń bá lọ alákọ̀ọ́kọ́ ná kálíbà mọ̀ pé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó ní ewu gidi gan ni ọ̀rọ̀ tí ó burú gidi gan ni ó ní wípé Islam kò yọ̀ǹda fún wa Islam sì ṣe léwọ̀lé wa lórí ká máa ṣe àbòsí. Si kí a máa ṣe àbòsí islam sí ilé wọlé wa lórí bẹ́ẹ̀. irú nǹkan tó wá ṣẹlẹ̀ yìí látọ̀dọ̀ ọmọ yìí mọ̀dáfíru yìí sí ọ̀dọ̀ àfáà rẹ̀ bin ali jabata yìí àbòsí ńláńlá ni àbòsí ńláńlá ni ọmọ yìí ń ṣe àbòsí fàlì umma pẹ̀lú pé ó ń gbé àfáà ó ń gbé wọn sípò tí àfáà ò tó ó sì ń ṣe àfitì ní tí àfáà ò lẹ́tọ̀ọ́ sí ń ṣàfitì ẹ̀ sọ́dọ̀ wọn ó ń gbé sọ́dọ̀ àfáà ní tí àfáà ò lẹ́tọ̀ọ́ rẹ̀ bákan náà àfáà náà ṣe àbòsí ńláńlá fẹ́mi ara rẹ̀ àti fún gbogbo àlùmọ̀ pẹ̀lú wípé ó ń gbà mára nǹkan tí ò tó ipò tí èsè po tiẹ̀ ó gbà ká máa tàwọn jẹ́ ká máa gbé wọn síbẹ̀ òun náà sì ṣe kíni òun náà sì ó sì ń wòran lórí aburú yìí kálíbà mọ̀pá bòsí ni kí náà ń pè lábòsí òun náà ni wàdù ìṣe fi ghairi mahallihi òun náà ni kéèyàn gbé nǹkan kan sí àyè ibi tí èsà yìí rẹ̀ sùwẹ́rì pé almuhadithu ipò kan ni e, ìpele tó ga kan ni nínú ẹ̀kọ́ nínú ìmọ̀ hadith so ipò yìí wà ní wọ́n ti wá gbé sọ́dọ̀ àfàjàbàtà tí àfàjàbàtà ò sì lẹ́tọ̀ọ́ pò yìí tí àfàjàbàtà ò sì ṣe kíni kódà àwọn àtó ọmọ kéwú wọn àtó tọ́líbù ilmi hadith ká tó máa sọ yìí pé wọ́n jẹ́ muhadith so ìwà máa gbé ipò yìí fún ẹni tí ò tọ́ láti gbé fún àbòsí nìyẹn torí pé yẹn ti gbé nǹkan yẹn sáàyè ibi tí ò tọ́ ká gbé sí nìyẹn zulmu nìyẹn tí wàá rí i pé tá a bá dẹ̀ wò dáadáa á mọ̀ pé ọlọ́run ọba àdékẹ́lá kọ̀ fún wa ká máa ṣàbòsí ṣe torí ẹ̀ ló fi jẹ́ sí pé àwa náà gbọ́dọ̀ máa kọ̀ fún àwọn èèyàn nípa àbòsí tó pa àbòsí ní tọ́lọ́run ọba àdékẹ́lá ọ̀fẹ́ ni ọlọ́run ọba àdékẹ́lá sọ nínú alhadith kudusi tí anabi sallallahu alaihi wasallam gbà fún wa tó gbà wá látọ̀dọ̀ ọlọ́run ọba ọlọ́run ọba ní yá ìbáàdì ọlọ́run ọba ní mo pe ẹ̀yin ẹrú mi ọlọ́run ọba inni haramtu zulma ala nafsi èmi ọlọ́run bá ṣe léèwọ̀ lórí ara mi àbòsí ṣíṣe wa ja'altuhu bainakum muharrama bákan náà èmi ọlọ́run bá àlékẹ́lá wá ṣe àbòsí ṣíṣe láàrin yín mo ṣe ní èèwọ̀ lẹ́yìn lórí ẹ̀rí gbígbà tó ọlọ́run bá àlékẹ́lá fẹ́ ṣe àbòsí léèwọ̀ fún wa ọlọ́run bá àlékẹ́lá kọ́kọ́ gbé látọ̀dọ̀ ara yìí ná kálí bá àmọ́ bẹ́ẹ̀ náà ni mo wá ń ṣe ní èèwọ̀ láàrin ara yín ọlọ́run bá ní fala tazalamu ọlọ́run bá ní ẹ gbọ́dọ̀ bóra yín sí ẹ gbọ́dọ̀ ṣàbòsí láàrin ara yín so ẹ rí pé lébàá yín sìn àwọn àfáàjàbàtà wọ́n ti rọ́ọ̀lù nǹkan yìí wọ́n ti ń ṣe yálà yìí àbòsí báyìí so alákọ̀ọ́kọ́ nìyẹn tó fi jẹ́ sí pé a gbọ́dọ̀ dákẹ́ nípa irú àwọn ọ̀rọ̀ báyìí tó lẹ́lu mi lè mọ̀ wípé à ládùúgbò ọ̀rọ̀ tó ọ̀sìn tó kúnlẹ̀ yìí ọ̀rọ̀ ẹnìkan pé rẹ̀ ní muhadith kò pé rẹ̀ ní muhadith láàmú wá yanjú bẹ́ẹ̀ ni wàláhì a ní láti yanjú ẹ̀ inshallah tí bá bẹ̀rẹ̀ sí máa ka ọ̀rọ̀ àwọn àfáà nípa irú àwọn ìwà burúkú báyìí ẹ pé ọ̀rọ̀ téèyàn gbọ́dọ̀ téèyàn gbọ́dọ̀ máa wòórùn àtà gbọ́dọ̀ yanjú ni so nínú àwọn ẹ̀rí tá a fi gbọ́dọ̀ yanjú tá a fi gbọ́dọ̀ yanjú ẹ̀ ni pé alábòsíṣẹ́ Islam pa wá láṣẹ pé ká máa kọ àbòsí Islam pa wá láṣẹ ká jìnà sí àbòsí ṣe torí pé inú àwọn kaba irú zenob nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá nínú wọn làbòsí wà so ó sì ti hàn sí pé àbòsí ni wọ́n ṣe sọ wá dáa ká dákẹ́ lórí àbòsí ká máa wà àbòsí ràn ẹ pé kò dáa ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé nǹkan tó ṣẹlẹ̀ yìí látọ̀dọ̀ mọ̀dáfíru yìí sọ́dọ̀ àfáà rẹ̀ Muhammad bin Ali Jabata yìí ríṣù ni jàmbá ni so ibà nísìn nǹkan tó sì ń pè ní jàmbá òun náà ni kéèyàn máa gbé nǹkan fún àwọn èèyàn ní ọ̀nà tó jẹ́ sí pé ó yàtọ̀ sí bí nǹkan yẹn ṣe rí gangan àbòsí nìyẹn jàmbá nìyẹn tó ń pè ní ríṣù nìyẹn bí pé kéèyàn fẹ́ ta nǹkan nísìn so ibà nísìn kéèyàn wá fẹ́ lè tọ́ da sókè. So kí yẹn wá fèrè tí ò da sísàlẹ̀ èyí tó da lókè yẹn làwọn èèyàn máa ń rí wọ́n wá rò pé bí nǹkan yẹn ṣe da àdélẹ̀ náà nìyẹn ó sì fèrè tí ò da sábẹ́ rẹ́ṣù nìyẹn ìjàmbá nìyẹn tó yẹ bá nísìn bẹ́ẹ̀ náà nírú ilé báyìí náà àwọn ọmọ yìí wọ́n ń polówó àfa àjàbàtà lórí rédíò gẹ́gẹ́ bí muhaddif tó yẹ bá nísìn yìí tó sì jẹ́ sí pé fil haqiqa yìí ṣe muhaddif sẹ́ni but ẹwùn kan láti polówó ọjà rẹ̀ ẹ̀rí wípé nǹkan tó dáa ni so gẹ́gẹ́ bí ẹni tó gbé ń tó dáa sókè nínú ọjà tó wá fẹ́lẹ̀ tí ò dá sí pamọ́ nítorí káwọn yẹn lè bá gbàtàn jẹ pẹ̀lú ọjà yẹn so ratio lélẹ̀ báyìí gẹ́gẹ́ bí ẹni tí ń fi dúdú han àwọn èèyàn ní funfun tí ó sì máa dé káwọn èèyàn máa rí dúdú gẹ́gẹ́ bí funfun ni wọ́n gẹ́gẹ́ bí pé funfun ni lóòótọ́ torí pé ó ti mọ̀ pé funfun làwọn èèyàn láìkì abẹ́ni tí ń ni kì í so irú ẹni bẹ́ẹ̀ ti ṣe gíṣù fáwọn èèyàn nìyẹn so gíṣù yìí òun náà lọ wáyé látọ̀dọ̀ ọmọ yìí sí ọ̀dọ̀ àfa àjàbàtà yìí àtọ̀dọ̀ àfa àjàbàtà náà sí gbogbo àlùmà so jamaa anabi sallallahu alaihi wasallam sọ pé man ghashana falaysa minna gbogbo ẹnikẹ́ni tó bá ṣe jàǹbá fún wa ntí èsè ntí ò rí bẹ́ẹ̀ tó pè bẹ́ẹ̀ fún wa tó ń tàn wá anabi ní kò sí lára wa ṣe rí i pé àwọn afá yìí wọ́n ti kí ni wọ́n ń tan àlùmà yìí ìdí kejì ni ẹ tá a fi gbọ́dọ̀ dákẹ́ lórí ẹ̀ ìdí kẹta ni pé irọ́ ti ṣẹlẹ̀ bí báyìí nìsín irọ́ kí èèyàn máa parọ́ tó yẹ báyìí nìsín gbogbo àná láti mọ̀ pé irọ́ náà nínú àwọn kaba irú ìdùnnú ìbùdó náà wà gẹ́gẹ́ bí ríṣù náà pé jẹ́ pé àwọn kaba irú náà àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá àwọn pàmòrágàjì ẹ̀ṣẹ̀ inú ẹ̀ náà lọ wà bẹ́ẹ̀ náà ni zulmu náà ẹ̀rí pé nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí tí ó sáríjọ tó wáríjọ síbi nǹkan tí àwọn àfàjàbátà àtàwọn ọmọlẹ́yìn ṣe ẹ̀rí pé in tí ò yẹ kí yẹn dákẹ́ lórí ẹ̀ ni irọ́ ni wọ́n pa yìí pẹ̀lú pé in tí àfáwò in tí àfáwò tó ni wọ́n ń pè wọ́n ti ń parọ́ nìyẹn kí yẹn máa parọ́ nìyẹn torí kí tẹ́ńkì náà ń pè nírọ́ òun náà ni pé mukhalafatul khabari alwaqi'a mukhalafatul khabari alwaqi'a kí ìró tá a fún ni kó yàtọ̀ sí ti ń ṣẹlẹ̀ gangan kí yẹn sọ nǹkan tó yẹ pé ó yàtọ̀ sí ti ń ṣẹlẹ̀ sùwẹ́rì pé ntọ́mọ yìí sọ yìí nípa àfàjàbátà yìí ó yàtọ̀ sí nǹkan tí ń ṣẹlẹ̀ torí pé nǹkan tí ó wà lára àfa ni pé àfa àwọn kódà àníwòye ṣe tọ́lìbù ilmi al-hadith bẹ̀ńlẹ̀ wípé wọ́n jẹ́ muhaddith so wọ́n ń parọ́ fáìlì mọ́ so àfáà náà sì ṣe kíni àfáà náà sì dẹnúlẹ̀ àfáà náà jẹ́ kí wọ́n máa kàn máa parọ́ so àwọn méjèèjì òpùrọ́ ni wọ́n so ibà nísìn ẹni tó parọ́ pẹ̀lú ọ̀rọ̀ àti ẹni tó parọ́ pẹ̀lú ìṣesí irọ́ ni àwọn méjèèjì pa so ibà nísìn fún gẹ́gẹ́ bí àpẹẹrẹ ńsìn ẹni tó diwọ́ kúdúrú tó bá sọ fún yàn pé kó wá gbà kò sí nǹkan kìí ṣẹni ló fi parọ́ o bẹ̀ tó ti fèsì sí parọ́ so àtẹni tó fèsì sí parọ́ ẹ̀tẹni tó fẹnu parọ́ irọ́ náà méjèèjì pa torí pé a ní mutabaqatul khabaril waqi'a kí ìró tà ń fún ni kó yàtọ̀ fún tí ń ṣẹlẹ̀ gangan eléyìí ló fà ló fi jẹ́ sí pé al-Imam Bukhari ó ti torí bẹ́ẹ̀ kò gba hadith lọ́dọ̀ yàn ládùrú ìrìn tó tọ́ kọjá oṣù kan tí Imam Bukhari rìn lórí ẹ̀sìn lẹ́ni tí ń lọ gba hadith lọ́dọ̀ nìyí gbà tó débẹ̀ ọbẹ̀ nìyí pé ọ̀ ń tan ẹran rẹ̀ pẹ̀lú igbá tí ò sí nǹkan kan nínú ẹ̀ dáná yìí dé báyọ̀ kan hàn lẹ́sẹ̀ mu ni Imam Bukhari wá sọ yà ah, ṣé nǹkan kan wà nù gbá tí wọ́n fẹ́ fún ni àwọn ènìyàn sí nǹkan kan fi ń tan lásán ni ah Imam Bukhari ni ìwọ yìí àgbọ̀rọ̀ gba hadith lọ́dọ̀ rẹ̀ tọ́lẹ̀ ní tó bá ti tẹran yọ tán yàn subhanallah sókè lè bá wọn pé àtàfà yìí àtàwọn ọmọ rẹ̀ òpùrọ̀ làwọn méjèèjì eléyìí náà bùkátà eléyìí náà nínú àwọn nǹkan ẹlẹ́kẹta tó bùkátà káfí sàlàyé àgbọ́dọ̀ máa wò ràn tá a fi gbọ́dọ̀ ṣàlàyé ẹ̀ fáìlì yìí òun náà ni wípé islam ṣe léwọ̀ fún wa nǹkan kan tá ń pè ní al-itọrọ al-itọrọ kéèyàn máa yìnyàn láyìn boro islam kọ̀ fún wa bẹ́ẹ̀ so yíba nísìn ìmọ̀ yìnyàn láyìn boro ni pé kéèyàn máa fún yàn ní àwọn ẹ̀yìn téèyàn tọ́ sí ní tí ò sí lára yàn nínú ìròyìn kéèyàn máa kéèyàn máa gbé fún ní tá ń pè ní al-itọrọ òun lànà bí sallallahu alaihi wasallam sọ anábì ní la tutoruni kama atharati nasara ibn maryam wa innama ana abidun faqulu abidullahi wa rasuluhu anábì sallallahu alaihi wasallam sọ pé la tutoruni anábì ní ẹ má yìn mí láyìn boro ẹ má fún mi láwọn èèyàn tí èsì tèmi ẹ má gbé mi kọjá àpò tí ọlọ́run ọba àlekèlá gbé mi sí kama atharati nasara ibn maryam gẹ́gẹ́ bí àwọn àwọn nasọ́rọ́ àwọn christian ẹyẹ bá ṣe yin anabi Isa ọmọ Maryam láyìn boro anabi ní fakulu anabi ní innama ana abidun sẹ́rí mi tẹ́ ń wò yìí mi ń jámọ̀ kankan ju ẹrú ọlọ́run ba lọ èmi sọmọ ọlọ́run bẹ́ẹ̀ ni mi sọ ọlọ́run ṣé bá ní sìn èmi èsì ṣe mọ́lẹ̀ innama ana abidun ẹrú ọlọ́run ba ni mi fakulu tẹ́ bá ti wá fẹ́ ròyìn mi ẹ máa sọ yí pé abdullahi ẹrú ọlọ́run ọba wa rasuluhu òjíṣẹ́ ọlọ́run ìtẹ́ ẹ̀ máa fi ròyìn mí nìyẹn o ipò tọ́lọ́run ọba àlefẹ́lá gbé mi sí nìyẹn so anabi sallallahu alaihi wasallam kọ̀ fún wa ká máa ṣe ìtọ̀rọ̀ ìtumọ̀ níbi ká máa fún yẹn ní àwọn àròyìn tí ò sí lára ilé tó yẹ sí pé àwọn ọmọ yìí ń ṣe fáfá jàbátá yìí tó sì clear bẹ̀rẹ̀ sí sàlàyé ta ni wọ́n ń pè ní muhaddith kí làwọn awsaf kí làwọn sifat kí làwọn ṣurutu tí ó pè lára èèyàn ká tó pè ní muhaddid kí làwọn ròyìn kí làwọn májẹ̀mú tí ó pè lára èèyàn ká tó pè ní muhaddid ẹ rí i pé àfa yìí ó jìnà sí ìjẹ́ muhaddid bíi sánmà ti jìnà sílẹ̀ ni bẹ́ẹ̀ ló ti jìnà sí ìjẹ́ muhaddid tó tó yẹ bá nísìn so lẹ́ẹ̀fì rí pé lẹ́ẹ̀fì máa yí pé àwọn ọmọ yìí o in tí àfa yìí ò tó ni wọ́n bẹ̀rẹ̀ sí máa gbé sí yẹn náà nínú hadithi ó jẹ́ kó yẹ pé ojú ọ̀nà àwọn nasọ́rọ̀ òun náà ni kí a máa ṣe ìtọ̀rọ̀ kí a máa yìnyàn láyìnboro ajẹ́sí pé ojú ọ̀nà àwọn nàṣọ́rọ̀ ni àfa àjàbàtà àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ rìn torí pé wọ́n yin àfa yìí náà láyìn ìgboro in tí ò tó nínú pò wọ́n gbé síbẹ̀ gẹ́gẹ́ bí àwọn eh, nàṣọ́rọ̀ náà ṣe gbé ànábì Ìsá sí tí ò tó nínú pò ìròyìn tí ò tó ìròyìn rẹ̀ ìròyìn tí èsè ìròyìn ẹ̀ fẹ́ pọ́ lọ́wọ́ bá ló ní wọ́n gbé fún ànábì Ìsá báyìí náà làwọn jàbàtà náà ìròyìn tí èsè ìròyìn rẹ̀ nínú Islam nínú ẹ̀kọ́ wọ́n gbé fún so ó túmọ̀ sí pé ojú ọ̀nà nàṣọ́rọ̀ ni wọ́n rìn kìí ṣe ojú ọ̀nà kìí ṣe nàṣọ́rọ̀ nìkan ní ojú ọ̀nà yìí àwọn Yahudi náà rìn ojú ọ̀nà náà so yíba nísìn so ó mi pé ọmọlẹ́yìn yahudi àti nasọ́rọ̀ ni wọ́n ní abala yìí torí pé àwọn yahudi náà pé ẹ̀zẹ́rù lọ́mọ ọlọ́run ẹ̀zẹ́rù àwọn ẹ̀kọ́ sáájú pé lọ́mọ ọlọ́run so yíba nísìn wa qalatil yahudu ẹ̀zẹ́rù ibn Allah àwọn yahudi ní ẹ̀zẹ́rù ọmọ ọlọ́run ni so tí mo ti pé ojú ọ̀nà yahudi àti nasọ́rọ̀ ní jàbátà àtàwọn ọmọ rẹ̀ náà ní ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta ni pé wọ́n tún wá ń rin ojú ọ̀nà àwọn ṣíà àwọn ṣíà àwọn lamọ̀ ní aláṣejù tí wọ́n máa ń yin àwọn àyímọ̀ àwọn aláyìnboro tí wọ́n máa ń gbé àwọn àyímọ̀ àwọn sípò tí wọ́n tọ́ so ibà ní ipò tí wọ́n tó wọ́n máa ń gbé wọn síbẹ̀ so ibà ní sìn gẹ́gẹ́ bíi kí wọ́n máa fún wọn ní ròyìn tó jẹ́ sí pé yóò máa túmọ̀ sí pé wọ́n ń pè wọn lánàbí ọlọ́run ọba wọ́n máa ń pè àwọn àyímọ̀ wọn lánàbí ọlọ́run kódà wọ́n máa ń gbé wọn ju wọ́n máa ń gbé wọn ga ju àwọn ànàbí ọlọ́run àtàwọn màláìkà lọ gẹ́gẹ́ bí ó ṣe hàn tí ògbó náà sì mà. tá sọ pé ó ń bẹ fún àwọn àyímọ̀ àwọn maqam ipò kan tó yẹ sí pé àti yẹ sí pé ànábì ọlọ́run ọba kan ò débẹ̀ bákan náà ìkankan náà màláka kò dérúpò náà wọ́n ní bí ipò yẹn ń bẹ fún àwọn àyíma wọn ṣé bá nìsín ó mi pé ìjú ọ̀nà àwọn ṣíà làwọn afájàbá tá ń lò yìí bákan náà ẹ rí i pé wọ́n máa pe àwọn àyíma wọn bí kan pè mí lọ́lọ́run wọn ṣé bá nìsín àbí kan máa fún wọn láwọn ìròyìn ọlọ́run ọba bí kan ní wọ́n máa kọ̀kọ̀ ṣé bá nìsín bí kan ní wọn lè ṣàṣìṣe láíláí kan máa fún wọn ní ìsmà so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn kan tẹ́ ti mà kama máa ní ànábì ọlọ́run ọba ni wọ́n ká máa pẹ̀lú míì ní mahdi nínú wọn so rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ròyìn tó yẹ pé yìí náà ti mà gẹ́gẹ́ bí àṣejù tí ń bẹ lára àwọn ṣíà so eléyìí báyìí náà náà làwọn àfáàjàbátá yìí làwọn náà gùn léyìí bákan náà eléyìí báyìí náà tún jẹ́ ojú ọ̀nà àwọn súfí àwọn súfí gẹ́gẹ́ bẹ́yìn náà ti mà wọ́n àwọn náà máa ń yin àwọn àfá àwọn aláyìnboro wọ́n máa tayọ àlà nípa àwọn olùmọ̀ wọn nípa àwọn àyímọ̀ wọn débi pé wọ́n mọ̀ fún wọn ní àwọn ìròyìn tó yẹ pé Ọlọ́run Ọba nìkan ni ó tọ́ láti máa gbà ròyìn yẹn àwọn ìròyìn tó yẹ pé Ọlọ́run Ọba nìkan lọ́tọ́ láti fún wọn máa fún àwọn àyímọ̀ wọn máa fún àwọn àfáà wọn ilé ìjẹ́ ìwà ìpè ojú ọ̀nà àwọn Sufi ni so bákan náà àwọn ìròyìn tó ṣe pé àwọn ànábì Ọlọ́run Ọba nìkan lọ́tọ́ ká máa fún wọn máa ń fún àwọn àfáà wọn bákan náà so ó rí pé ẹ rí ni kò jẹ́ nǹkan tó yanilẹ́nu nítorí pé àfáà Muhammad bin Ali Jabata yìí Tijaniyu ni láti pìlẹ̀ ayé rẹ̀ so nínú àwọn ẹgbẹ́ pé wọ́n wà lórí tọ̀ríkọ̀ Tijaniya ni ní àlàfà yìí àìgbà tí olóhùn yí padà tó lóhùn di onísúnnà tí ń tan irọ́ tí ń tan àwọn èèyàn tí ń torí ara rẹ̀ tó lóhùn di onísúnnà irọ́ ní fi ń pa gbogbo àwọn ewu àtàwọn ìrújú àti gbogbo àwọn àìníkànṣe tí ó ti wà lára rẹ̀ nígbà tìjàníyà òun náà ló ń kún lọ́dà fáwọn èèyàn tó ń pè ní súnà lára ẹ̀kan náà lélẹ́ báyìí náà àwọn tìjàníyà àwọn súfí àwọn náà máa ń nífẹ̀ẹ́ kéèyàn máa ń yìn àwọn láyìn ìgboro ẹ̀rí pé táwọn súfí bá fẹ́ ṣe tó bá fẹ́ ṣe lẹ́kṣọ̀ wọn àbí kinní kan ọmọ kọ́kọ́ bọ́ síwájú náà yóò kọ́ bẹ̀rẹ̀ sí máa yìn àfa àwọn náà yóò kọ́kọ́ yìn àfa lọ ó tó wá di pé àfọwẹ́sẹ̀ wá bẹ̀rẹ̀ eléyìí náà lẹ́rí tí ọmọ ìmọ̀dá yìí ń ṣe fún jàbátá yìí so náà eléyìí báyìí òun ló fà á ló fi jẹ́ sí pé a gbúdọ̀ dákẹ́ lórí irú àwọn bàjẹ́ yìí lórí irú àwọn aburú yìí àmọ́ rò pé pẹ̀lú àwọn eléyìí tí mo kọ́kọ́ ti síwájú yìí yóò ti yé gbogbo èèyàn wípé nǹkan yìí ṣe nǹkan tá a gbọ́dọ̀ fọwọ́ tẹ̀tẹ̀lẹ̀ mú ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ tí a gbọ́dọ̀ máa wòran tó yẹ bá ní ìsìn so kọ́ wọn àjẹsí pé ọlọ́run ọba àlejò náà wà bínú sí wa náà káwá bẹ̀rẹ̀ sí máa yànnàná àwọn ọ̀rọ̀ náà ní fọ̀síwẹ́wẹ́ alhamdulillah a bẹ̀rẹ̀ sí yanjú ọ̀rọ̀ náà láti ọ̀dọ̀ ọmọ tí ó pe àfáà ní muhaddith so yíba nísìn a bẹ̀rẹ̀ sí yanjú ọ̀rọ̀ yẹn láti bẹ̀ pẹ̀lú àwọn ẹ̀rí láti ṣe ìfọ́lẹ́nu tí a ó ní agbára fún àwọn pípù yìí lórí aburú tí wọ́n ń ṣe yìí kí ó lè bá hàn sí àwọn èèyàn wípé àwọn ilé iṣẹ́ àní aláburú èèyàn ni wọ́n àwọn tó yẹ sí pé wọ́n léwu nínú ẹ̀sìn ọlọ́run ọba ni wọ́n tá àgbùdọ̀ mọ́ wòóràn náà tábàlọ́wọ́nú suratul an'am ọlọ́run ọba àlíkẹ́lá ó ń ṣàlàyé ọ̀rọ̀ kan fún wa ń bẹ̀. naam síwájú kí n tó wá káyà tó wà nínú suratul An'am yìí inshallah ta'ala kálíbà gbàgbọ́ yáyà tí mo fẹ́ kà bá kọ́ àwọn ọ̀rọ̀ tí síwájú kan wípé a nínú Islam kátó lè gba ṣàhádà yàn kátó lè gba ìjẹ́rìí yàn lórí àlámọ̀rí kan kátó lè gba ọ̀rọ̀ lẹ́nu yàn wípé a ẹni tó bá fẹ́ jẹ́rìí fún wa lórí àlámọ̀rí kan nípa nǹkan kan nínú Islam ó ní àwọn ìròyìn tó gbọdọ̀ wà lára ẹni náà naam kí ni àwọn ìròyìn tó gbọdọ̀ wà lára rẹ̀ an yakuna musliman adla irú ẹni bẹ́ẹ̀ gbọdọ̀ jẹ́ mùsùlùmí kó sì jẹ́ onídéédé onídọ́gbandọ́gba wa an na aliman bima yashhadu alayhi ó sì gbọdọ̀ jẹ́ ẹni tó nímọ̀ nípa tí ń jẹ́rìí lé lórí kò sí bí wọ́n ṣe jẹ́ mùsùlùmí tó tó sì jẹ́ onídéédé tó tá tá a kárọ́ máa lọ́wọ́ tá a sì kábò sí máa lọ́wọ́ tó tí ò bá ti jẹ́ pé ó nímọ̀ nípa ń tọ́fẹ́ sẹ̀rí lé lórí inú Islam ẹ gbọ́dọ̀ gba ṣàhádà rẹ̀ ẹ gbọ́dọ̀ gba ìjẹ́rì ẹ̀ nínú Islam ṣé ibà nísìn ẹ gbọ́dọ̀ gba ìjẹ́rì ẹ̀ ẹni tá a máa ń gbà jẹ́rì ẹ̀ òun náà lẹ́ni tó bá nímọ̀ nípa ti ń sọ ṣé ibà nísìn ilé ìbàlẹ̀ fi jẹ́ sí gbogbo ṣọ́ra tẹ́ ẹ̀ bá ń kà tí wọ́n bá ń sọ̀rọ̀ nípa àwọn àyímọ̀ wa nínú ẹ̀sìn ẹ rí i pé tán bá fẹ́ fi yé wa yí pé olùmọ̀ ni wọ́n wà ní sanahul ulama alayhim sanahul ulama alayhim òun náà ni pé ẹ̀yìn tí àwọn àfà tí wọ́n ṣe lé wọn lórí àwọn tó yẹ kí wọ́n nímọ̀ nípa tó ń sọ ẹ̀yìn tí wọ́n ṣe wọn lé wọn lórí ẹni tí ó bá pè yẹn ní muhaddith òun náà gbọ́dọ̀ jẹ́ muhaddith a tó lè gbà lọ́wọ́ rẹ̀ pé muhaddith lẹni tó ń wí a gbọ́dọ̀ mọ̀ pé muhaddith ni wọ́n náà ìwọ́n náà gbọ́dọ̀ jẹ́ muhaddith láti mọ̀ pé ọmọ tó ń sọ kése pé ìfẹ́ lọ́kàn gbé ọ kése pé bọ́yá ìfẹ́ àníjù lọ́kàn di ọ lójú tọ́ka wọn sọ̀sọ̀kúsọ̀ tọ́ka wọn sọ tẹnu rẹ bá so ló fi jẹ́ sí gbogbo àwọn àyíma tẹ́ bá ti ń rí wọn tán bá ti ń sọ̀rọ̀ nípa pé muhaddith lágbájá wọn ni ìmáàmù lágbájá báyìí nínú àwọn àyímmatul hadith nínú àwọn àgbàfà nípa hadith ọ̀sọ̀ báyìí nípa rẹ̀ ọ̀sọ̀ báyìí ọ̀sọ̀ báyìí ọ̀sọ̀ pé muhaddith ni ọ̀sọ̀ pé lágbájá báyìí olólùmọ̀ ńláńlá nípa hadith ni òun láti gbà pé a ah, ẹni tó jẹ́rìí lé ọ pé muhaddith ni ọ̀yìn àgbàfà lòun náà nípa hadith ọmọ tí ń sọ ó ti rí gbogbo àwọn ìròyìn tó pé lára rẹ̀ ọmọ tí lè acquire ní knowledge ọmọ tí yẹn lè ní nínú mà ó máa wọn ròyìn tó lè pé lára yẹn ó máa mọ́jẹ̀mú tí ó pé lára yẹn tá a sì sọ pé muhaddisu ni sùúrù ẹni báyìí lójú pé wáyé pé muhaddisu lẹni tòótọ́ àmẹ́yìn abẹ́ sọ pé muhaddisu lè yàn irú ẹni bẹ́ẹ̀ náà wá jálá ìmọ̀ kan kò tiẹ̀ mọ̀ nǹkan tán pè ní hadith ṣé bá nísìn kò tiẹ̀ mọ̀ nǹkan kan tó ń pè ní hadith rárá so wọ́n sọ pé muhaddisu lè yàn so yẹ́ ti rí pé jákujàku ní sọ kò sẹ́ni tí ó gba ọ̀rọ̀ jákujàku tí ń sọ yẹn kò sẹ́ni tí ó gba lọ́wọ́ ẹ̀ torí pé òun mọ̀ nípa nǹkan tó ń sọ so ibà nísìn báwo ló ṣe mọ̀ pé muhadith ni kí ló fi yí ọ so òwò báyà nítorí pé ó ń ka hadith tó bá ti fẹ́ sọ̀rọ̀ ṣé gbogbo ẹnikẹ́ni tí bá ti wá ń ka hadith tó bá ti fẹ́ sọ̀rọ̀ ní jẹ́ muhadith a jẹ́ sí pé àtajà tẹran náà máa jẹ́ muhadith nìyẹn tó bá hadith nígbà tí bá ti ń sọ̀rọ̀ ní jẹ́ muhadith a jẹ́ sí pé ipò yẹn ti wá yẹpẹrẹ nù gbogbo àwọn ìmáàmù mọ́sálásí jẹ́ torí pé àwọn náà ń ka hadith tán bá fẹ́ bá ní pàápàá jùlọ àwọn tán bá kéwú nu wọn tán sì bá ní sọ̀rọ̀ táwọn náà ń ka hadith muhaddithu ní gbogbo wọn gbogbo àwọn ìyá aláta lọ́jà tọ́lọ̀ ní káwọn náà kéwú táwọn náà ń ka hadithu muhadditha ni wọ́n máa jẹ́ so àyà aláta wọ́n máa jẹ́ muhadditha bàbá tí ń ta ráìsì òun náà máa jẹ́ muhaddithu torí pé òun náà máa hadithu òun náà ń ka hadithu so ibà nísìnyí so lẹ́fìrí pé kì í ṣe pé yẹn ń ka hadithu òun ní kékeré òun ní wọ́n fi ń pè yẹn ní muhaddith bí kò sí pé yóò ní àwọn ìmọ̀ tí ó sì kíni o téyìn ó ní nínú ìmọ̀ hadithu kan tó sọ kíni kan tó sọ pé muhadithu lèyàn so ibà ní sí so eléyìí báyìí ni òyìí ọmọ yẹn nítorí pé ọjà láìmọ̀ kan ní tí ìròyìn tó fẹ́ ròyìn àfà yìí ó ń gángan ọmọ ń pa rẹ̀ kò yé sí fún bí àpẹẹrẹ jẹ́ kí n tó fún yín lápẹẹrẹ kan sí kí n tó káyà yẹn kó lè bá yé wa dáadáa tí ì ti ń káyà àyà yẹn yóò lè máa yé wa òun náà ni pé tán bá fẹ́ sọ pé nísìnyí tán bá fẹ́ jẹ́rìí yẹn pé ẹni yìí ó mọ Kùránì gan ó mọ tẹ̀júwìdì gan ó dẹ̀ mọ kẹrọ àti àtàwọn rìwáyàtì ìyẹn ni pé gbogbo àwọn kẹrọ àwọn ọ̀nà tá a máa ń gbà ka Qur'an gbogbo ẹ̀ lóye yàtọ̀ fún tẹ̀rọ Hafs nìkan ó tún mọ àwọn kẹrọ àti yòókù ó sì mọ àwọn riwayat àwọn ẹgbà wa bá ti ń ka Qur'an ó yé sí dáadáa tába fẹ́ tába fẹ́ tába fẹ́ gba sànà uyan tába fẹ́ gba ìjẹ́rìí yàn lórí pé ẹni yìí o alimun bi riwayat wa bil qira'ati wa ẹni yá mùjáwédù ni ó mọ̀ nípa tẹ̀júwìdì gan ó sì nímọ̀ nípa ọ̀nà tá à ń gbà ka Kùránì dáadáa ẹni tí ó jẹ́rìí yẹn fún wa tá a gbà wọlé òun náà lẹni tó bá nímọ̀ nípa ti ń sọ yẹn ẹni tóun náà bá mọ̀ tẹ̀júwìdì ṣé báyìí ní sè ẹni tóun náà bá mọ̀ kírà'át tó mọ̀ rìwáyàt lágbà ìjẹ́rìí ẹ̀ lórí ti ń sọ yẹn because báwo la láì màkàn tí ọmọ suratul Fatiha ké báwo ni ó sì máa sọ fún wa pé yẹn mọ̀ Kùránì ké bóyá ah ọmọ tẹ̀júwìdì gan àwọn bóyá ń jẹ gba lọ bóyá ń jẹ gíṣẹ́ wọ́n mọ̀ nítorí pé òun rẹ̀ kan ti ju òun lábáwá lásán ṣé báyìí nísìn then kẹrọ àmẹ́lò ni ìwọ gánmà ìwọ tó ọmọ hafs aláwọ̀mọ òlékè òlékè suratul fatiha pẹ̀lú kẹrọ hafs tó gbajúmọ̀ òlékè ṣé báyìí nísìn ìwọ lọ́wọ́ sọ pé èèyàn ṣe kí ni ọmọ àwọn kẹrọ art òmókọ kẹrọ àgán àwọn kẹrọ art gan òmókọ rẹ̀ bèlè kọ́ àmọ́ àwọn òfin tí ń bẹ fún àtàwọn mọ́jẹ̀mú so ẹ̀rí pa àlè gbarú jẹ́rìí yàn bẹ́ẹ̀ so tó bá sọ pé èèyàn mọ̀rú nǹkan bẹ́ẹ̀ ní tábìlì ní pé ẹ̀dàkùn sẹ́yìn náà mọ̀ ṣé báyìí nísìn a nìkan tẹ́sì òun náà tó bá mọ̀ látò gbàjẹ́rì ẹ̀ pé n tó ń sọ ọmọ tó ń sọ ń tòótọ́ so ibi láti kọ́kọ́ bẹ̀rẹ̀ sí máa ṣe ìfọ́lẹ́nu fáwọn pípò yìí pé ọmọ tí ń sọ̀rọ̀ yìí gan sẹ́ kìí ṣe muhaddith ṣé báyìí nísìn ọmọ tí ń sọ̀rọ̀ yìí gan so àkódà kò tí ì tó ọmọ akẹ́kọ̀ọ́ tó lè kẹ́kọ̀ọ́ lárúbáwá gan ṣé báyìí nísìn yìí so ká tó máa sọ pé hadith so àkílẹ̀ rí lórí pé téèyàn bá fẹ́ ṣèjẹ́rìí lórí nǹkan èèyàn gbọ́dọ̀ nímọ̀ nípa tó fẹ́ jẹ́rìí lórí òun náà ni aya tó wà nínú suratul an'am aya 19 ọlọ́run bá ní qul ayyu shay'in akbaru shahada qulillahu shahidun bayni wa baynakum wa uhiya ilayya hadha alquran liunzirakum bihi wa man balagh a innakum latashhaduna anna ma'a allahi alihatan ukhra qul la ashhadu قل إنما هو إله واحد وإنني بريء مما تشركون محل الشاهد أي بتافل نينو آية هنا قل أي شيء أكبر شهادة قل الله شهيد بيني وبينكم نباتي النبي صلى الله عليه وسلم tí ó bẹ̀rẹ̀ dáwà tó di pé anábì sallallahu alaihi wasallam tó ń pè rẹ̀ lójíṣẹ́ ọlọ́run ọba fún àwọn èèyàn pé òjíṣẹ́ ọlọ́run ọba ni mí ọlọ́run bá lọ́wọ́ mi sí yìí òjíṣẹ́ ọlọ́run bá ní mí ọlọ́run bá ní kí n sọ báyìí fún yìí àwọn ẹbẹ̀rẹ̀ sí máa pè ló purọ́ wọ́n ní èso òjíṣẹ́ ọlọ́run wọ́n ní kìí ṣe òjíṣẹ́ ọlọ́run bá so anabi sallallahu alaihi wasallam wá bùkátà ẹni tí ó jẹ́rìí rẹ̀ pé òjíṣẹ́ ọlọ́run bá ní mí tòótọ́ ó bùkátà ẹni tí ó jẹ́rìí rẹ̀ àfájàbàtà náà ń pè rẹ̀ ní ni ẹni yẹn náà sì gbọ́dọ̀ jẹ́ muhaddif ẹni ẹ gbọ́dọ̀ nímọ̀ nípa tí ń sọ kìí sọ ọmọ tí tí nǹkan kan wòye kìí sọ ọmọ aláìmọ̀kan yìí fẹ́ẹ́ pé ìfẹ́ lásán nìkan ń gbé ń tiẹ̀ tí bá ní sìn ìfẹ́ àfa rẹ̀ olódo nìkan ń gbé tó ń fi ń sọ̀rọ̀ a lè gbọ́rọ̀ mọ́ yìí so a nídi àgbàfà tí ó sọ pé muhaddis ni àfa jàbàtà fún bí àpẹẹrẹ ń sìn nínú àwọn tó wà láyé ń sìn irú Sheikh Rabi' ibn Hadi al tó bá sọ pé muhaddis ni jàbàtà masha Allah wallahi àgbà pé muhaddis ni wọ́n tó tọ̀ torí pa àmọ́ ikú wọn máa tó yẹ bá ní sìn tó bá jẹ́ pé sheikh amr abdulmuin salim náà bá sọ pé muhaddith ni ó ń sìn ah masha allah àgbà pé muhaddith ni ó tó bá jẹ́ pé sheikh yahya alhajuri náà bá sọ pé muhaddith ni ó àgbà pé masha allah muhaddith ni ó ń sìn tó bá jẹ́ pé sheikh abdulmuhsin alabbad náà bá sọ pé muhaddith ni ó naam àgbà pé muhaddith ni ó àbí síwájú kan tó kú tó bá jẹ́ pé sheikh alalbani sọ pé muhaddith ni ó ẹ̀hẹ́n masha allah tó àtàwọn àyímà tó ti kọjá lọ sheikh mukbil bin alwadiri tó bá yẹ pé àwọn yìí náà pè ní muhaddith wallahi àní dáwùtò àmọ́ pẹ́pẹ́ láìmọ̀ kan nù wa olódo ọmọ tó yẹ pé ẹ tó yẹ pé ọ̀dọ̀ rẹ náà ní ti ń kéwú ìwọ gan ò sì yanjú nínú lọ́rọ̀ inshallah ta'ala padà wá pílé àwọn òdo àfa yìí tẹ́fì mọ̀ pé kódà kódà kò tí ì tọmọ kéwú lọ́rọ̀ kò tí ì tọmọ kéwú ẹni tí ń kọ́ èdè bèlè yóò wá dìmọ̀ yóò wá tọmọ kéwú muhaddis níjàmbá tá gan fún rẹ̀ sẹ́ yakunu al-murabba Eh? kàmá yakunu al-murabbi yakunu al-murabba bẹ́ẹ̀ ni tí ń rí ní bá ti rí gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà lẹni tí ń rí ó sì rí torí pé in tí ò ní lára kò lè fún yàn àwọn lárúbọ̀ sọ pé faqidu shay la yu'ti eh? ẹni tí ò ní nǹkan ò lè fún yàn ní tó bá nínà ló fún yàn so ibà nísìn so inshallah in tí mo bá débẹ̀ ni pé ọlọ́run bá ní nígbà tá níbi sallallahu alaihi wasallam wá ń sọ yìí pé òjíṣẹ́ ọlọ́run bá lòun ànábì bùkátà ẹni tí ó jẹ́rìí ẹ̀ tó sì nímọ̀ nípa ti ń sọ tó sì nímọ̀ nípa ní tí èèyàn fi ń jòjì sí ọlọ́run ọba tó jẹ́ ẹni tó pé nímọ̀ nípa ní tó fẹ́ jẹ́rìí lé lórí ọlọ́run bá sọ fún anabi sallallahu alaihi wasallam sọ pé ọlọ́run bá sọ fún anabi pé kol ìdá anabi máa sọ fún àwọn mushrikun àwọn tó jẹ́ ẹlẹ́bọ kùrẹ́ṣì pé ayu shay'in akbaru shahada kí ni nǹkan náà tó tóbi jù tí mo lè fi sí ẹlẹ́rìí lé fún yín wípé òjìṣẹ́ ọlọ́run ọba ni nítorí pé ntánẹ́bí náà ń pera rẹ̀ àti tó gbé wá fún wọn tó tóbi jù náà lámàrí ní kéèyàn pé rẹ̀ lójú sí ọlọ́run ọba ipò tó ga ni òun náà nídìí èèyàn tó ṣe kí ni ó nídìí ẹni tó ga ẹni tó tóbi láti jẹ́rìí rẹ̀ tó ẹ́sìpó nímọ̀ nípa tí ń sọ yẹn so ọlọ́run ọba sọ fún wa pé kul ayu shay'in akbaru shahada kulillah ìlànà ìbí máa sọ fún wa pé ọlọ́run ọba lẹ́lẹ́rìí mi torí pé ọlọ́run ọba yìí ló òjíṣẹ́ ọlọ́run ọba ni mí ó sì máa àwọn ìròyìn tí ó bẹ lára àyàn tí ó fi jó ọlọ́run ọba tó náà lọ́rán mi so intanẹ́ẹ̀tì fẹ́ gba ìjẹ́rìí lé lórí ntọ́ ga ni òun náà ni ìjánẹ́bí ọlọ́run ọba ó ní ìdí ẹni tó ga jù láti jẹ́rìí ẹ̀ ẹni tó nímọ̀ nípa ti ń sọ so ibà ní ìsìn yìí so ọlọ́run ní kánẹ́bí máa sọ fún ẹ pé kólìlá ọlọ́run ọba lẹ́lẹ́rìí mi kólìlá hùṣẹ́hídùn bayni wa baynakum ọlọ́run ọba ni ó jẹ́rìí láàrin mi àti yín so ibà ní ìsìn lórí nǹkan tí mò ń pè lórí nǹkan tí mò ń pàpè mára rẹ̀ fún yín pé òdodo ni mò ń sọ pé òjíṣẹ́ Ọlọ́run bá ní mí naam eléyìí báyìí ni dẹ̀lílù pé gbogbo ẹnikẹ́ni tó yẹ báyìí nísìn tó bá fẹ́ fi nǹkan kan rinlẹ̀ fúnra ara rẹ̀ nínú pò wípé mo jẹ́ nǹkan báyìí ó bùkátà ẹni tí ó jẹ́rìí rẹ̀ ẹni tí ó bá sì jẹ́rìí rẹ̀ ṣe kí ni ó bùkátà kẹ́ni ẹ jẹ́ pé olùmọ̀ ni kọ́jẹ́pọ̀ mọ ẹni ẹ nímọ̀ nípa ti ń sọ ó nímọ̀ nípa ti ń jẹ́rìí lé lórí so in tí wọ́n fi ń gba ṣàhádà nìyẹn ní gbogbo ilé ẹjọ́ ṣẹ̀ríà pátápátá gẹ́gẹ́ bí òfin ọlọ́run báwo gẹ́gẹ́ bí ẹ̀rí àyà tí mo mú wáyé àtàyà mi ti tún padà mú wá so ibà nísìn so oúnjẹ kó yọ pé téèyàn bá ṣe ṣàhádà èèyàn gbọ́dọ̀ sí kíni èèyàn gbọ́dọ̀ ṣe ṣàhádà lórí nǹkan tí àwọn bá nímọ̀ nípa rẹ̀ ni kìí ṣe pé aláìmọ̀kan ni ọkàn máa wá ṣe ṣàhádà nítorí pé ó kàn nífẹ̀ẹ́ lásán àwọn nínú ṣẹ̀ríà nígbà ṣàhádà rẹ̀ so látara báyìí ọ̀rọ̀ tọ́mọ yìí sọ yìí tọ́mọ mùdáfíìrù sọ yìí ọ̀rọ̀ jákujàku ni àlegbà lẹ́nu rẹ̀ tó pọ̀ ngangan fúnra ẹ̀ onímọ̀ nípa tí ń sọ kò í ṣe muhadif onímọ̀ nípa tí yóò pòṣẹ́sì nínú mà tí yóò ní nínú mà tí ó fi di muhadif ẹ ti rí pé ìfẹ́ lásán ló gbé tẹ́bá ni kí ni ó sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ insof tí ò sí déédé tí ò sí dọ́gbandọ́gba ẹ kí mo ní ẹni ẹ gbọ́dọ̀ jẹ́ ẹni so eléyìí báyìí gan ti yí kó yára pé ọmọ yìí èso nǹkan tó gbé bákan náà so ọlọ́run ọba àlekẹ́ látún jẹ́ kó yé wa nínú ààyè mí inú alukur'an so yíba nísìn ọlọ́run ọba àlekẹ́ lá ń sọ nípa ṣàfáà lọ́jọ́ gbédà kìyàmà nípa ìṣìpẹ̀ tí ó wáyé lọ́jọ́ gbédà kìyàmà so yíba nísìn so níbẹ̀ lọ́lọ́run ọba àlekẹ́ láti sọ ọ̀rọ̀ yẹn ọlọ́run ọba àlekẹ́ lá ń jẹ́ kó yé wa nítorí mahalu shahid àyè ibi tí a fẹ́ lò ọlọ́run bá rí kílá sọ pé illa man shahida bil haqqi wa hum ya'lamun illa man shahida bil haqqi wa hum ya'lamun ibi mahallu shahid nínú ààyè yẹn náà nìyẹn inshallah ta'ala máa ka ààyè yẹn náà fún wa máa ṣàlàyé kí ni àwọn àìmà kí ni wọ́n sọ lórí irú ọ̀rọ̀ yìí naam aya mo ní mo fẹ́ kà fún wa yìí aya yìí wà nínú suratu zukhruf aya 86 nínú suratu Zukhruf òun náà ni aya tí a fẹ́ kà fún wa ta fẹ́ sàlàyé naam ọlọ́run ọba ìlúkíra sọ pé wala yamliku alladhina yad'una min dunihi ash-shafa'a illa man shahida bil haqqi wa hum ya'lamun ọlọ́run ọba àdíkà sọ pé wala yamliku alladhina yad'una min dunihi shafa'a ọlọ́ni gbogbo wọn ní ní kápá àti ṣe ìṣìpẹ̀ fún ẹnì kankan lọ́jọ́ gbéra kìyàmà torí pé àwọn náà ọmọ náà ni wọ́n tó báwo lọ́mọ náà ti fẹ́ ṣìpẹ̀ fún ọmọ náà pé kọ́lọ́mọ bá lè kẹ́lá kó yọkù inú náà ọlọ́mọ bá ní wọn ní ní kápá láti ṣe ìṣìpẹ̀ kankan lọ́jọ́ gbéra kìyàmà ibi tó bá jẹ́ mahallu shahid ọlọ́run ní illa man shahida bil haqqi wa hum ya'lamun naam ọlọ́run bá ní illa man shahida bil haqqi ọlọ́run bá ní àyàfi ẹni tí ó ní kápá àti ṣe ìṣìpẹ̀ lọ́jọ́ gbẹ̀dẹ̀ kìyàmà òun náà ni man shahida bil haqqi ẹni tí ó jẹ́rìí sí òdodo ẹni tó jẹ́rìí sí la ilaha illallah ẹni tó yẹ pé ó jẹ́rìí ó fi ran ilẹ̀ ipe ọlọ́run ọba nìkan náà ló tọ́ láti máa jọ́sìn fún nígbà tó wà nílé ayé ọlọ́run ọba ni wahum ya'lamun tó sì jẹ́ sí pé wọ́n nímọ̀ nípa tí wọ́n jẹ́rìí lé lórí tó yẹ sí pé wọ́n nímọ̀ nípa rẹ̀

èyàn ìntàfi gbàjẹ́rìí lọ́wọ́ èèyàn pé ẹni yìí á gba ìjẹ́rìí ẹni pé ó gbọ́dọ̀ nímọ̀ nípa tí ń jẹ́rìí lé lórí ọlọ́run bá ní illa man shahida bil haqqi wa hum ya'lamun ilé báyìí lọ́fà ló fi jẹ́ sí pé al-imam al-Qurtubi rahimahullahu ta'ala nínú tafsiru wọn nígbà tán fẹ́ sàlàyé àyà yìí so ibà nísìn wọ́n ní athaniya nǹkan ẹlẹ́ẹ̀kejì ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì táàrí kọ́ níbi àyè illa man shahida bil haqqi wa hum ya'lamun tàbí ọ̀rọ̀ kejì òun náà ni nípa qawluhu ta'ala nípa gbólóhùn Ọlọ́run tó sọ pé illa man shahida bil haqqi wa hum ya'lamun wọ́n ní ọ̀rọ̀ kejì tá a sọ nípa nínú àyà yìí òun náà ni gbólóhùn Ọlọ́run ọba tọ́nà ti sọ pé illa man shahida bil haqqi wa hum ya'lamun gẹ́gẹ́ bí mo ti sàlàyé síwájú yẹn wọ́n أن الشفاعة بالحق غير نافعة إلا مع العلم òun náà ni pé ìmọ̀ ṣe ìṣìpẹ̀ pẹ̀lú òdodo kò ní í ṣèyàn láǹfààní àyà àfikọ́jẹ́ sí pé illa ma'al ilmi àfikọ́jẹ́ sí pé èèyàn nímọ̀ nípa ti ṣe ṣàfáà àlè lórí ó nímọ̀ nípa ti ń sọ tó yí báyìí nísìn bákan náà wà anna taqlida la yughni ma'a adamil ilmi bi sihhatil maqala ẹ eh, lágbájá sọ báyìí lèmi náà fi sọ bẹ́ẹ̀ ẹni tó pàwọn èèyàn ń wí bẹ́ẹ̀ lèmi náà fi gbà bẹ́ẹ̀ wọ́n ní kò lè rọ̀yàn lọ́rọ̀ níbi irú àwọn ṣàfáà báyìí so ibà nísìn tó bá jẹ́ sí pé ẹni yìí kò nímọ̀ nípa àlàáfíà kò nímọ̀ nípa ìlàlàáfíà nǹkan tí ń sọ òun kàn ń sọ lásán náà ni ó túmọ̀ sí pé ẹni ẹ gbọ́dọ̀ nímọ̀ nípa tó fẹ́ sọ wọ́n ní wàsáàlì ọ̀rọ̀ kejì lórí ààyè yìí wọ́n lọ́rọ̀ kejì anna shartosa iri shahadat òun náà ni pé májẹ̀mú tí ń bẹ fún gbogbo ìjẹ́rìí pátápátá gbogbo ìjẹ́rìí nínú islam gbogbo ìjẹ́rìí májẹ̀mú tí ń bẹ fún wọ́n ní anna shartu sa'iri shahadati fil huquqi wa ghayriha gbogbo ìṣẹ̀rí pátápátá lórí gbogbo ìwọ̀ pé lágbájá ní hakù nǹkan báyìí lágbájá níwọ̀ báyìí lágbájá níwọ̀ báyìí téèyàn bá fẹ́ ṣẹ̀rí lé lórí gbogbo ìjẹ́rìí lórí ẹ̀ àtàwọn nǹkan mìíràn tó yàtọ̀ sí an yakuna shahidu aliman nímọ̀ nípa tí ń jẹ́rìí lórí ẹ̀ so yíba nísìn an yakuna shahidu aliman biha kẹ́ni tí ń jẹ́rìí kó nímọ̀ nípa nǹkan tí ń jẹ́rìí lé lórí kìí sí pé wà jẹ́ aláìmọ̀kan so wàbí táàlì ó jẹ́ pé wà yí pé àìrú shahada ọmọ yìí tó ṣe lé jàbàtà lórí tó ní jàbàtà muhaddith ni a lè gbà so ẹ̀rí pé lábala bíi ẹ̀rí pé jàbàtà ó ti jábọ́ báyìí torí pé kò sẹ́ni tó pè ní muhaddith ju olódo lọ ẹni tí ò nímọ̀ nípa tí ń sọ a sì jẹ́ Islam tá a fi ń gba ìjẹ́rìí yàn so kódà nínú ọ̀rọ̀ tayé gan tán bá fẹ́ gba ìjẹ́rìí lọ́wọ́ yàn ṣé bá ń sìn lórí àlámọ̀rí kan yóò jẹ́ sí pé nǹkan tó mọ̀ ní tó nímọ̀ nípa rẹ̀ tó ṣejú rẹ̀ tó gan ni tó nímọ̀ nípa rẹ̀ ni kété pọ́kàn máa rí kọjá lọ ní tó mọ̀ ọmọ àwọn sọ pé eléyìí ọ̀gbẹ́ni sọ̀rọ̀ ní tí ọmọ ní mọ̀ ń sọfa ta ni ó gba ọ̀rọ̀ eléyìí ọ̀rẹ́ tó yẹ pé sọ ṣejú ẹ̀ sọ ọmọ nǹkan tá à ń sọ so kẹ́ni tó kátó lè sọ pé kátó lè gba ìjẹ́rìí lọ́wọ́ yẹn ẹ gbọ́dọ̀ jẹ́ sí pé ẹni tí ń jẹ́rìí nǹkan ẹni tí ń pèyàn lólùmọ̀ náà gbọ́dọ̀ jẹ́ alim so ibà nísìn so ọ̀nà alákọ̀ọ́kọ́ ni tí àfa yìí tó fi jábọ́ níbi ká pè ní muhaddith naam kálíbà wa mọ̀ pé àfa yìí ọ̀daràn gbáà ni òun àtàwọn ọmọ rẹ̀ àwọn jẹun yóò tán náà ni wọ́n wá bẹ́kùnbẹ́kùn kiri ọ̀rọ̀ tí wọ́n ń sọ yìí kìí ṣe àwọn làkọ́kọ́ èèyàn tí ó kọ́kọ́ tayọ àlàbáyìí sàn pé gbogbo yín náà ti mọ̀ pé aláṣejù ni wọ́n so ó ti clear sáwọn yẹn pé hmm, aláṣejù làwọn eléyìí báyìí náà nínú nǹkan tí yọ̀wá jẹ́ kó yé yín pé aláṣejù ni wọ́n kì í sàwọn nìkan náà kọ́kọ́ bẹ̀rẹ̀ rú nǹkan yìí àwọn kan ti kọ́kọ́ bẹ̀rẹ̀ rí ní ní àsìkò ṣáájú tó ń pera wọn ní muhaddith ṣé báyìí nísìn tí àwọn àfáà tí wọ́n sì ṣe ìfọlẹ́nu fún wọn ṣé wàá ráwọn tá a fẹ́ ka ọ̀rọ̀ wọn yìí àwọn tó wá tẹ̀síwájú gan nínú mahadith wọ́n tẹ̀síwájú tó ń ti bẹ́ẹ̀ yìí mọ́ wọ́n sì kéré ó kéré gan sí kan jẹ́ muhadif wọ́n ń pera wọn ní tó ti mà tó ń àkọ́yà yìí àwọn afá wa sì fọ́ lẹ́nu fún wọn ṣé ìmọ̀ yìí tó ń àkọ́yà yìí tó fi pera wọn táwọn afá yìí sì fọ́ lẹ́nu fún wọn pẹ̀lú ìmọ̀ yìí ẹ̀ tí di muhadif mo fọ́ lọ́n kódà ẹ̀ tí sọmọ rárá tán fi ṣèfọ́ lẹ́nu fún wọn yìí ìmọ̀ yìí dédé ìmọ̀ yẹn wọ́n lè fi kọjá bàtà for twenty years so ibà ní sìnkí jàbàtà alóhùn òtí jàbàtà òtí ẹ̀dá kankan máa ń tiẹ̀ ẹ jẹ́ ká wá wo ọ̀rọ̀ àwọn wọ̀nyí ẹ jẹ́ ká wo táwọn bá fi ṣèfọ́ lẹ́nu fún wa. tí a bá lọ wo tíra ṣẹ́ṣu ikhtisari ulumi al-hadith àbí tíra yìí ibn umar ad-dimashqi ash-shafi'i ibn kathir tí wọ́n ṣe àwọn wọ́n ṣe al-ba'ith al-hafith àmẹ́ tó ṣe sharhu ẹ̀ tán pè ní ikhtisaru ulum hadith so àwọn náà ni ahmed muhammad shakir àwọn wọ́n ṣe sharhu rẹ̀ tí a bá lọ page 127 nínú tírà 127 tá a bá lọ yìí àwọn maktaba tí wọ́n tẹ ilé oní ni Daru ibn Haytham ní Qahira ẹni tó bá ní ẹni tó bá ní maktaba yìí lọ́wọ́ so yóò bá péjì tí mo sọ yóò bá ń bẹ̀ ẹni tó bá yẹ pé maktaba mi lòun ní lọ́wọ́ so yóò bá níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ nípa àwọn an-naw'u as-sabi'u ibẹ̀lẹ̀ ti rí àmọ́ tó wáyé pé irú maktaba tí mo ní lọ́wọ́ yìí náà lẹ́ ní lọ́wọ́ so ẹ lọ wo page one hundred and twenty seven nínú nínú tírà yẹn ẹ lọ wo sàlẹ̀ rẹ̀ wọ́n ní wà á dènà min al-hafiz wọ́n ní ipò tó tún kéré wọ́n ní wà á dènà min al-hafiz darajatan wọ́n ní ipò tó tún kéré sí ipò al-hafizu nínú ma hadith torí pé ipò kéèyàn jẹ́ al-hafizu ipò tó tún ga ni nínú ma hadith wọ́n ní ipò tó tún kéré sí i yusamma almuhaddith wọ́n náà ń pè ní almuhaddith òun tún kéré sí kíyàn jẹ́ alhafiz qala tájù subuki fi kitabihi mu'i fi kitabihi wọ́n ní tájù subuki ọsọ nínú tíra rẹ̀ tíra yẹn ni wọ́n pè ní mu'idun ni'am so ibà nísìn tíra yẹn ni wọ́n pè ní kí ni o mu'idun ni'am nínú rẹ̀ ní tájù subuki ló ti sọ ọ̀rọ̀ tí a fẹ́ sọ̀rọ̀ yìí ta fẹ́ sàlàyé ìjà so uh, wọ́n ní qala Taju Subki fi kitabihi Mu'idin Ni'ami fima naqalahu fi tadrib wọ́n ní Taju Subki sọ nínú tírà rẹ̀ tó ń pè ní Mu'idin Ni'am níbi ọ̀rọ̀ tí wọ́n sì àdàkọ rẹ̀ wá nínú tírà tí wọ́n pè ní at-tadrib page 6 nínú tírà at ibẹ̀ ni àtàjù subki ibẹ̀ ni wọ́n ti ṣe àdàkọ ọ̀rọ̀ yìí lọ sínú tírà àwọn tán fi ní mu'idun ni'am wọ́n ní nasi furqatun idda'ati al-haditha wọ́n ní bẹ́nu àwọn èèyàn àwọn ìjọ kan àwọn èèyàn kan tó yẹ sí pé wọ́n pera wọn ní muhaddith àwọn èèyàn kan tó yẹ sí pé wọ́n pera wọn ní kíni o àgbàfà nípa ìmọ̀ hadith fakana qusara amriha an-nadharu fi masharikil anwar wọ́n nígbà tá a wá wo tá a gbọ̀n wọ́n yẹ́bẹ́yẹ́bẹ́ láwọn tán wí wọ́n láwọn kan àwọn kan náà ti ṣáájú bẹ́ẹ̀ rí tán pera wọn ní muhaddith wọ́n nígbà tá a wá wo àlámọ̀rí wọn yẹ́bẹ́yẹ́bẹ́ tá a gbọ̀n wọn yẹ́bẹ́yẹ́bẹ́ a rí pé pàápín gbogbo tí wọ́n mọ̀ òun náà ni pé wọ́n kọ́ tíra kan tí a ń pè ní masharikul anwar di sọ̀rọ̀ ni tíra yìí àbájábàtà ò rí kò rí rí ngbèsí ayé rẹ̀ kódà kò rí kò rí kò rí èpo rẹ̀ rí ngbèsí ayé rẹ̀ tó yẹ báyìí nísìnyí kálíbà mọ̀ pé àwọn tá a tún wí ìgbọ̀nsẹ̀ àwọn táwọn afáàtún fẹ́ ṣe fọlẹ́nu fún yìí tán pèrè àwọn ní muhadithu yìí táwọn afáàfẹ́ ṣe fọlẹ́nu wọn pé à sẹ́yìn mọ̀ nǹkan tẹ́ ń sọ sá àwọn tó yẹ pé àwọn tó jẹun sókè díẹ̀ nínú mọ̀ ni tó ń ti bẹ́ẹ̀ wọn dípò muhaddith so tíra yìí bóyá làfà àjàbàtà tiẹ̀ gbó kọ rẹ̀ yìí gan gbèsè ayé rẹ̀ hmm? masharikul anwar ní sọ̀rọ̀ ni a rí pé gbogbo ń tẹ́lẹ̀ kọ́nù mà kò ju tíra yìí náà lọ tíra ńlá ni wọ́n ní fa intaro fact fa ilà masobi hilbagawi tabatọ̀ tún sọ fún wọn jẹun sókè díẹ̀ sí tabatọ̀ fún wọn jẹun sókè díẹ̀ sí nù mà ìntàtúlẹ̀ ni wọ́n kọ́ òun náà ni masobi hilbagawi wọ́n tó kọ́yùn náà wàzọ́nà annaha bihadal qadri tasilu ila darajati muhaddithin àwọn wọ̀nyí wá rò pé à pẹ̀lú nǹkan táwọn ti kọ́ nínú mẹ̀yẹ o àwọn ti dé ipò almuhaddithun nìyẹn wa ma dhalika illa bi jahliha bil hadith wọ́n ní kò sí nǹkan tó fà á tán fi rò pé àwọn ti dé ipò muhaddith pẹ̀lú ọwọ́ ọmọ tí ń bẹ lára wọn tán wá ti torí bẹ́ẹ̀ tán rò pé àwọn ti dépò al àwọn afáà ní àìmọ̀kan ní bá wọn káàkiri àìmọ̀kan so ká má sọ ẹni tó yẹ sí pé òun ò tiẹ̀ rí tíra méjèèjì kò rí rí gbèsè ayé rẹ̀ gbèǹlé pé yóò kọ̀ so látara báyìí wọ́n ní àìmọ̀kan lọ́fà tí wọ́n fi ń pera wọn bẹ́ẹ̀ náà àìmọ̀kan wọn òun náà ló fà á tó fi jẹ́ sí pé wọ́n ń pera wọn ní muhaddithun pẹ̀lú tíra méjèèjì tí wọ́n kọ́ yìí wọ́n ní falaw hafidhu man dhakarnahu hadhaini alkitabaini an dhari qalbin wọ́n láwọn tá à ń wí yìí wọ́n ní kódà tán bá ha àwọn tíra méjèèjì yìí tán ha sórí tán ha tíra méjèèjì kété tún wá kéèyàn ha tíra méjèèjì yìí ha bí tíra méjì ṣe tóbi tó ha sórí kíyàn tún wá lẹ àwọn tíra míì máa tó tóbi tó bẹ́ẹ̀ nínú àwọn mùtúùn kíyàn tún lẹ máa kíyàn tún ha papọ̀ lam yakun muhaddithan èyàn tí di muhaddith nítorí ẹ̀ o èyàn lè tí di muhaddith nítorí ẹ̀ wala yasiru bidhalika muhaddithan hatta yalija al-jamalu fi sammi al-khiyatu wọ́n lè yóò sì lè di muhaddith pẹ̀lú ẹ̀ láyéláyé kò pọ́sibú kíyàn di muhaddith pẹ̀lú ẹ̀ láyéláyé ẹ̀ gbọ́sẹ́ àní masharikul anwaru titi sọ̀rọ̀ ni àti Masabihul Baghawi kéèyàn ha méjèèjì ibi tíra báwọn tíra ṣe tóbi tó kéèyàn ha kéèyàn tó wá lẹ àwọn tíra míì tó tóbi tó wọn nínú àwọn mòtúùnù tó tún pọ̀ kéèyàn tó ha papọ̀ mọ́ wọn wọn ni láíláí yìí ló ti di muhaddith hatta yalija al-jamalu fi sammi al-khiyato títí fa kórìíyọ́ tó bá tó rọrùn fún àràǹkúnmí láti gbanú ihò abẹ́rẹ́ táwọn télọ̀ máa ń ti òwúbọ̀ yẹn láti gbanú ẹ̀ kó tó di pé yóò rọrùn fún wọn láti di muhaddith pẹ̀lú àwọn ilé ìbáyìí pẹ̀lú àwọn màtánrò pàwọn níyì ìtumọ̀ ẹ̀ ní at-ta'liqu mustahil kíyàn impossibility ní jẹ́bẹ̀ ẹ dákun jama'a só rọrùn kí ràkúnmí kọ́ gbanú wa bẹ́rẹ́ kọjá ẹ̀wù bí ràkúnmí ṣe tóbi tó ẹ̀wù bí wa bẹ́rẹ́ ìwò tí wọ́n máa ń ti ìwú bọ̀nù lábẹ́rẹ́ bó ṣe kéré tó ìtumọ̀ ẹ̀ ní pé láyéláyé impossible yìí ó lè di muhaddisu pẹ̀lú àwọn ìdáhùn ilé ìkójọ nínú mọ̀ yìí àìrí àwọn tó tún jẹun sókè nínú mọ̀ nìyẹn ò yàtọ̀ fún jàbàtà tó yẹ sí pé kò tiẹ̀ mọ̀ nǹkan kan rárá so wọ́n ní láyéláyé yìí ó lè di muhaddisu ó dijọ́ tí ẹgbẹ́ ibi kan sọ pé ó dijọ́ tí ìjọtàdì ẹbá tó wù yín tó yẹ báyìí nísìn so irú nǹkan bẹ́ẹ̀ táwa náà máa ń sọnù yorùbá yẹn wọ́n ní òun náà sọ ìpè hatta yalija al-jamalu fi sammil khiyato ó dijọ́ tó bá tó yọ tó bá tó rọrùn fún ràkúnmí láti wọnú abẹ́rẹ́ tí wọ́n máa ń ti òwú لابن أثير فإن ضمت إليه كتاب علوم الحديث لابن الصلاح أو مختصره المسمى بالتقريب للنووي آه، ونحو ذلك وحينئذ يناد ينادي آه، من انتهى إلى هذا المقام محدث المحدثين سيبا نيسي آه، بون سيكون موسيقاي سيبا نيسي wọ́n ní tí fa iramat bulugh al-ghayati fi al-hadith ala za'miha wọ́n ní tán bá tiẹ̀ tún fẹ́ dé nínú ìrúngbà tí wọ́n nínú ìrúngbà ìmọ̀kan tí wọ́n táwọn bá tiẹ̀ tún fẹ́ dé ipò tó ga jù nínú ma hadith lọ́dọ̀ tí wọ́n wọ́n ní ìtàwọn ó ṣe ni pé ishtaghalat bi jami'il usul libin al pé tán bá ti lè bísí pẹ̀lú jami'il usul ti ibn al lọ́dọ̀ wọn wọ́n ní bákan náà fa in dhammat ilayhi kitaba hadith libin salah tán bá tún wá kó papọ̀ mọ́ tán tún lẹ̀ papọ̀ mọ́ tíra ulumul hadith ti ibn salah aw mukhtasarahu àbí ilé tán fi tán fi summarize tán pè ní at-taqrib ti ti imam wọ́n ní tó bá fi wá lè kó àwọn ilé ìjọ lójú tí wọ́n so ibà nísìn wọ́n ní wà nahwa dhalika àtàwọn tíra tuntun yunadi manintaha ila hadha al-maqam muhaddith al-muhaddithin yóò máa wá pè ní ẹni tó bá ti wá ní tó bá ti wá lè àkọ́yà tó tó báyìí lọ́dọ̀ tí wọn yóò máa wọ́n máa pè ní à èlé pé muhaddithul muhaddithin lélẹ̀ lọ́dọ̀ tí wọn ẹ̀sìn ọ̀dá sábà yín sìn wọn nínú èròǹgbà tí wọn gbogbo ẹnikẹ́ni tó bá tiẹ̀ tó ṣe kíni tó bá tó rò pé òun fẹ́ jẹun sókè jẹ dáadáa tó fẹ́ di àgbààgbà tó fẹ́ dé tó fẹ́ dé ipò tó ga nínú ìmọ̀ hadith lọ́dọ̀ wọn wọn ni tó bá tún ti lẹ àwọn tíra ta tún kà yìí mà ṣé lọ́dọ̀ wọn tó wá tún lè kọ papọ̀ máwọn tíra àtàtì lọ́ha tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn wọ́n nígbà yẹn irú àwọn yìí wọ́n máa pè ní muhaddithul muhaddithin lọ́dọ̀ tiwọn wọ́n ní bákan náà wọ́n máa pè ní bukhari al-asr yá ah, eléyìí bukhari àsìkò yìí lélẹ́yìí o lọ́dọ̀ tiwọn wọ́n ní wa ma nasaba hadhihi alfazul kadhiba wọ́n ní gbogbo àwọn alafzu gbogbo àwọn gbólóhùn irọ́ tán pa yìí wọ́n ní kò lè bá mu láíláí kò lè tó kéèyàn fi pèèyàn ní muhaddith láíláí so yíba nísìnyí àwọn ni gbogbo àwọn gbólóhùn yìí gbogbo àwọn orúkọ tán ń pera wọn yìí nítorí àwọn ìmọ̀ tí ò tó nǹkan ilé tó yẹ sí pé ó jọ àwọn lójú tí wọ́n ti kó jọ yìí wọ́n ní kò tọ́ kéèyàn pè yàn bẹ́ẹ̀ kéèyàn pè yàn ní muhaddis pẹ̀lú àwọn ìmọ̀ yìí láéláé so wọ́n ní fa inna man dhakarnahu la yu'addu muhaddithan bi hadha wọ́n láwọn tá a wí à kà wọ́n sí muhaddis pẹ̀lú nǹkan tán kó jọ nù mọ̀ yìí láéláé wa innamal muhaddithu wọ́n lẹ́ni tá a lè pè ní muhaddith jàbàtà kò gbọ́ àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ náà gbogbo yín wáwá tá a gbọ́ wọ́n lẹ́ni tá a lè pè ní muhaddith man arafa al-asanid òun náà ni gbogbo ẹnikẹ́ni tó bá ń ma àwọn isnad tó bá ń ma àwọn isnad tó yíba nísìn tó mọ̀ ń yẹjú dáadáa tó ma àwọn ìlàlù ẹ̀ tó yíba nísìn wọ́n ni man arafa asanid wal ilala wa asma ar òun náà ni gbogbo ẹni tá a lè pè ní muhaddith òun náà tó bá ń ma àwọn asanid jabata so mọ̀ tán pè bẹ́ẹ̀ so ma asanid eh? so mọ̀ tán pè ní isnad isnadu kìí máa ṣe pé ọmọ kí isnadu ní kíyàn ká sọ pé àkùbárọ̀ na kádá àdáta na kádá sẹ̀mẹ́tù kádá àn kádá ní tán pè ní kíyàn máa isnadu kan yẹn ọ̀ ń ka isnadu nu ìtumọ̀ ní pé gbogbo àwọn asanid ọ̀ ha wọn sórí gbogbo àwọn rìjálù hadith pátá ọ̀hà wọn yẹnyẹn ó sì mọ̀ nípa wọn talentọ́ lẹ́nu wọn talentọ́ lálàáfíà talenti ìgbàwọlẹ̀ nìkọ̀ọ̀kan wọ́n sẹ̀mí tàlẹ́ntàn bá gbé tàlẹ́ntì wọn bá ṣẹ̀ ní papọ̀ tàlẹ́ntàn kọ́mà lọ́dọ̀ wọn kí làwọn kọ àwọn àfa wọn kí ni kú ní àwọn àfa wọn ibo náà kú sí ibo náà ti kẹ́kọ̀ọ́ ibo náà ti gbàmọ̀ ibo ni kí ni gbogbo nǹkan yìí lọ́mọ̀ nípa wọn nípa wọn nípa nípa wọn rìjáàlù pátápátá bó ṣe mọ̀ wọ́n nìyẹn wọ́n ní gbogbo ẹnikẹ́ni tó bá nírú mọ̀ yìí tó sì mọ̀ ilal àwọn àrùn tí máa ń ṣẹlẹ̀ sí isnad àtàwọn àrùn tí wa asma ar-rijal tó mọ orúkọ àwọn rijalul hadith tó mọ orúkọ àwọn àfáà tó mọ gba hadith wa bákan náà tó mọ àwọn tó jẹ́ ẹni tó ga nínú wọn àtàwọn tó jẹ́ kí ni o àwọn tó jẹ́ pé wọ́n wà wọ́n wọ́n ga nínú wọn tó jẹ́ pé àwọn rẹlẹ̀ wọ́n ní bákan náà wa hafiza ma'a dhalika jumlatan mustakfiratan min bukhari muslim uh, sunan abi dawud sunanu uh, sunanu nasa'i àbí sunanu tirmidhi sunanu nasa'i àti sunan ibn majah tó lọ kọ́ tó sì lọ gbọ́ tó lọ gbọ́ lẹ́nu àwọn àfà tí wọ́n fún wọn ní ìjáza wípé ká máa kọ́yàn ní bukhari yóò lọ kọ́ bukhari lọ́dọ̀ ẹni tó yẹ pé lọ́dọ̀ àfà tó ní ìjáza pé kọ́kọ́yàn bukhari lọ́wọ́ tí wọ́n fún ní ìyọ̀ǹda pé ìwọ yìí yẹn lè kọ́ bukhari lọ́dọ̀ rẹ̀ tí tóun náà kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àgbà àfà tí àgbà àfà yẹn wá tó wá fún ní ìjáza tó wá fún ní ìyọ̀ǹda pé ìwọ yìí o ibi tó kẹ́kọ̀ọ́ dé yìí a ti fún wọn ní ìyọ̀ǹda pé kíwọ́n náà káwọn yẹn máa kọ́ sọ ìbùkọ́rí lọ́dọ̀ rẹ̀ yóò lọ kọ́ sọ ìbùkọ́rí lọ́dọ̀ rú ẹni bẹ́ẹ̀ yóò sì ha yóò lọ kọ́ sọ muslim lọ́dọ̀ ẹni tó ní ìjáza àgẹ́bà ìsàlàyé síwájú yìí náà lórí títí sọ ìbùkọ́rí náà bẹ́ẹ̀ ni muslim náà yóò lọ kọ́ lọ́dọ̀ àfà tó ní ìyọ̀ǹda tán fún ní ìyọ̀ǹda wípé ó muslim yóò lọ kọ́ lọ́dọ̀ àfà yóò lọ kọ́ súnánù àbí dáwùdì bẹ́ẹ̀ yóò lọ kọ́ súnánù tirimidi rẹ̀ súnánù nasa'i rẹ̀ súnánù ibn majah bẹ́ẹ̀ bí ó ṣe lọ kọ́ gbogbo kútù mẹ́fẹ̀ẹ̀fà yìí ni. wọ́n ní bákan náà wà musnada ahmed ibn wà musnada ahmed ibn hanbal yóò sì lọ kọ́ musnadu ahmed ibn hanbal yóò lọ kọ́ gẹ́gẹ́ bá sọ pé yóò kọ́ àti muslim àtàwọn kútùbù síta yìí bẹ́ẹ̀ náà yóò lọ يطلق معجم الطبراني kọ́ Mu'jam إلى هذا القدر ألف جزء من الأجزاء الحديثية. al-qadri alfa juz'in min al-ajza' al-hadithiyya yóò tún àwọn tá a wí eh, one thousand juzu nínú àwọn ajza' al-hadithiyya àwọn tíra ajza' al-hadithiyya yìí àwọn tíra gidi ni wọ́n yóò tún wá lẹ̀ one thousand juzu nínú àwọn ajza' al-hadithiyya yóò tún lẹ̀ papọ̀ mọ́ wọ́n ní hadha awwalu darajatihi wọ́n ní ẹni tó bá ti kọ́ eléyìí ìpele alákọ̀ọ́kọ́ nínú ọ̀nà tó gbà di muhaddisunu awwalu daraja ìnìyẹn wọ́n ní hadha awwalu darajatihi fàyídà sẹ́mi àmàdà kàrúnáhù wọ́n ní tó bá ti gbọ́ gbogbo àwọn kan tá a kà yìí tó bá ti gbọ́ lẹ́nu àwọn àfáà tí wọ́n ní ìjáza tán ní ìyọ̀ǹda láti kọ́yàn tó yẹ sí pé wọ́n fún wọn ní ìyọ̀ǹda pé ìwọ lè kọ́yàn láwọn tíra yìí tó bá ti gbọ́ lẹ́nu wọn tán tó sì hà tán wàkátàbà tìbáàkọ̀ wàdáwà ala shiyukh wàtàkàlàmà fìlẹ́lẹ̀ wàlúwàfíyàtì wàlásánìd so ibà nísìn wọ́n ní tó sì bẹ̀rẹ̀ sí máa kọ oríṣiríṣi àwọn ọ̀rọ̀ tó sì bẹ̀rẹ̀ sí máa kọ oríṣiríṣi àwọn ìmọ̀ tó bẹ̀rẹ̀ sí máa koríṣiríṣi àwọn nǹkan kalẹ̀ nípa ìmọ̀ hadith ṣé bá nísìn so bákan náà wàdáàrọ̀ aláṣíyúùkì tó bẹ̀rẹ̀ sí máa káàkiri ọ̀dọ̀ àwọn àfà tó bẹ̀rẹ̀ sí máa káàkiri tó bá ti kú lọ́dọ̀ àfà yìí yóò tún lọ sọ́dọ̀ àfà yìí yóò tún kú lọ́dọ̀ tiẹ̀ yóò tún lọ sọ́dọ̀ àfà yìí kété pé yóò máa kú káàkiri pé ó yẹ kò yé o nígbà tó bá gba ìmọ̀ tí ń bẹ lọ́dọ̀ àfà yìí tán yóò tún kú lọ́dọ̀ rẹ̀ yóò tún lọ sọ́dọ̀ ẹ̀ tó tún jù lọ yóò tún lọ gbà àmọ̀ tí ń bẹ lára rẹ̀ tán so yóò bá nísìn so tó bá yóò máa wá káàkiri ìlú ìsìlámù bẹ́ẹ̀ bí ṣe ń kú ní misra ní ó máa lọ sí khurasan ní ó máa lọ sí baghdad ní ó máa lọ sí basra ní ó máa lọ sí kufa ní ó máa lọ sí yaman ní ó máa lọ sí madina ní ó máa lọ sí hijaz gbogbo tó sì máa káàkiri nìyẹn ṣé báyìí nìsín báwọn afọ òní hadith máa káàkiri nìyẹn inshallah ta'ala tàwọn bẹ̀rẹ̀ sí máa kọ̀rọ̀ alimam bukhari lórí ẹni tí wọ́n ń pè ní almuhadith yóò yé wa dáadáa àwọn nǹkan mo ń sàlàyé yìí so bákan náà yóò sì máa sọ̀rọ̀ nípa àwọn ilal yóò máa sọ̀rọ̀ nípa àwọn isnad yóò máa sọ̀rọ̀ nípa gbogbo àwọn kinní yìí ṣé báyìí nìsín wọ́n ní kánà fi awwali darajati almuhaddithin wọ́n ní gbà yẹn ó ti wà nípele alákọ̀ọ́kọ́ nínú ìpele àwọn almuhaddithun nìyẹn thumma yazidu allahu man sha'a ma sha'a wọ́n ní lẹ́yìn náà ọlọ́run ọba àlékẹ́ lọ́tọ̀ máa ṣàlékún mà àtàlékún àgbéga fẹ́ni tó bá wù ní dèdè tọ́lọ́run ọba àlékẹ́ wù tó bá fẹ́ yọ̀ǹda fún so àbàtà tó ti gbọ́ báyìí gbogbo ẹ̀yàn ọmọ ìjàbàtà ṣe ti gbọ́ báyìí ṣe ti gbọ́ nǹkan tán lẹ́yìn ó rí ṣe ti rí ibi tán lẹ́yìn ó dé kéèyàn so ibà nísìn ẹ kàn máa sọ tó wù yín so ní jákujàku ọ̀rọ̀ léyìí tó yẹ sí pé ọ̀rọ̀ tí kò bá ẹ̀kọ́ mu òun náà làwọn nǹkan tí ẹ ń sọ yìí naam tí a bá tún wá lọ wo nínú tíra tíra kan tí wọ́n ti gbé ọ̀rọ̀ alimami Bukhari wa inshallah ta'ala tí a bá lọ wo tíra yìí a bá ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ń bẹ̀ so tíra wo náà ni wo náà ni al-ilma'u ila ma'rifati usuli riwayati wa taqyidi as-sama' ẹni tó ṣe tíra yìí òun náà ni alqadi Iyad alqadi alqadi Iyad àwọn náà ṣe tíra yìí so al-ilma'u ila ma'rifati usuli riwayati wa taqyidi as-sama' tábàlọ̀ wọnú tíra yẹn àtàlọ́wọ́ page thirty nínú tíra yẹn mujalladu alákọ̀ọ́kọ́ page thirty so a bá ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí a bá ọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ abul muzir muhammad bin ahmed ibn hamid ibn fudayl al-bukhari òun ló sọ ọ̀rọ̀ yẹn fún wa so wọ́n jẹ́ kó yà pé abul abbas alwalid ibn ibrahim bin zayd alhamdani ìgbà tí wọ́n lọ sọ́dọ̀ bukhari so ìgbà yẹn ni ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ naam àfáà yìí abul mudhiri yìí muhammad bin ahmed bin hamid ibn al al-bukhari wọ́n jẹ́ kó yà pé àfáà wọn ó àwọn lọ bá yìí ó gbé wọn lọ bá abul abbas alwalid ibn ibrahim ibn zayd alhamdani afa àwọn gbé wọn lọ ó gbé wọn lọ bá tálà afa àwọn tó gbé wọn lọ bá afa yìí òun náà ní kí ni o abu ishaqu abu ibrahim ishaqu ibn ibrahim alkhatli wọn náà gbá wọn lọ bá afa yìí wa qala lahu as'aluka an tuhadditha hadha sabiya bima sami'ta min mashayikhika wọn ní afa àwọn wa sọ fún afa tí wọn wá ìlú àwọn yìí wípé ah ìrí àgbàfà mò ń tọrọ látọ̀dọ̀ rẹ mò ń wá látọ̀dọ̀ rẹ pé kó o sọ fún ọmọ yìí hadithu tí o sì kíni tó gbọ́ lẹ́nu àwọn afá rẹ̀ kọ́lá máa di samaru afá yìí wá ń dá afá àwọn tó gbé àwọn lọ́ba lóhùn wípé ah àwọn ò ní nǹkan kan táwọn gbọ́ lẹ́nu àwọn afá àwọn o ah kọ́lá fàkẹ́ ìfọwọ́ à ń ta fàkẹ́ ìhùn afá yìí wá béèrè pé ah báwo ló ṣe rọrùn kan mọ́ nǹkan kan tó gbọ́ nínú ìmọ̀ àgbọ́yé ẹ̀sìn olùmọ̀gbàlámọ̀ sí fama hadha àpò ló sì lè jẹ́ báyìí qala li anni lamma balagtu mablagha rijal taqat nafsi ila ma'rifati alhadith na mafa yìí ni in tó fa tí n fi ní nǹkan kan tí mo gbọ́ lẹ́nu àwọn àfa ni pé lamma balagtu mablagha rijal nígbà tí mo dàgbà tí mo tójú bọ́ taqat nafsi ila ma'rifati alhadith ẹ̀mí mi fàmà kí n lọ kọ́ ìmọ̀ hadith wa ma'rifati rijal wa dirayati al-akhbar ẹ̀mí mi sì tún fàmà kí n lọ kọ́ ìmọ̀ rijal ìmọ̀ nípa àwọn àfáà tí máa ń gba hadith wa àwọn tí máa ń bẹ nínú isnadu hadith ẹ̀mí mi fàmà kí n lọ kọ́ ìmọ̀ yìí gan wa dirayati al-akhbar bákan náà ẹ̀mí mi kọ́ ẹ̀mí mi fàmà kí n lọ kọ́ àwọn hadith gangan. onan kì ní dirayati al so ibà ní torí pé ilmul hadith méjì ló pín sí a ní riwaya a sì ní diraya riwaya ló ti kọ́kọ́ ṣáájú sọ yìí pé òun fẹ́ mọ̀ nípa báwo náà ṣe ń gbẹ̀gbà wa hadith àtàwọn èèyàn tí wọ́n ń gbà wá kí làwọn ẹ̀kọ́ tí ń bẹ nípa wọn kí làwọn tá a gbọ́dọ̀ mọ̀ nípa wọn òun fẹ́ mọ̀ òun tó wá fẹ́ mọ̀ nípa dirayatul akhbari gan fún rẹ̀ nípa àwọn mùtúùnù gẹ́gẹ́ òun tó fẹ́ gbàgbọ́ yẹ bákan náà wàsàmáìhà òun sì fẹ́ ní sàmáìhù nípa rẹ̀ ẹni látọ̀dọ̀ àwọn àfa òun fẹ́ gbọ́ lẹ́nu àwọn àfa kóun lọ kẹ́kọ̀ọ́ látọ̀dọ̀ wọn kóun gba ìmọ̀ látẹnu wọn direct. fakọsọ́tù muhammad ibn ismail al-bukhari bi bukhara صاحب التاريخ والمنظور والمنظور إليه في معرفة الحديث وني àwọn wá lọ sí ọ̀dọ̀ al-imam muhammad bin ismail al-bukhari nílùú wọn tán pè ní bukhara ẹni tó yẹ pé àwọn náà ni wọ́n kọ tírà at bákan náà tó yẹ sí pé àwọn èèyàn ń wò gbogbo ojú ń bẹ lára rẹ̀ nípa ìmọ̀ hadithu tí ó gbogbo ayé ń wò nípa ìmọ̀ hadithu yẹn wa a'lamtuhu muradi wọ́n láwọn wá àwọn wá fi mọ̀ wọ́n èròǹgbà wọn nípa táwọn fẹ́ kọ́ yìí àwọn jẹ́ ká mọ ní táwọn pinnu páwọn fẹ́ ṣe pé ní tó yẹ kí n wá sọ́dọ̀ yín òun náà ni kí mo wá kọ́ ìmọ̀ nípa hadithu ni wa sa'altuhu al-iqbala àwọn wá sọ fún imam bukhari pé dákun nítorí ọlọ́run bá mo fẹ́ kẹ́ gbájúmọ́ mi dáadáa kẹ́ kọ́ mi dáadáa kí n yẹjú wọ́n ní wa sa'altuhu al-iqbal alayya fi dhalika faqala li ya bunayya wọ́n ní Imam Bukhari wá sọ fáwọn pé eré ọmọ mi kékeré la tadkhul fi amrin illa ba'da ma'rifati hududihi wọ́n ní Imam Bukhari wá ń sọ fáwọn ẹjọ́ ẹgẹ́ bí ìmọ̀ràn alákọ̀ọ́ tí Imam Bukhari fáwọn pé eré ọmọ mi kékeré má wọnú àlámọ̀rí kan má kó sínú àlámọ̀rí kan má tira rẹ bọnú kan pọ̀ fẹ́ máa ṣe illa ba'da ma'rifati hududihi àyàfi lẹ́yìn tó bá mọ tó o bá nímọ̀ nípa kí ni àwọn àlá nǹkan yẹn nígbà tó o bá nímọ̀ nípa rẹ̀ tán ni kó tó kó sínú ẹ̀ bóyá agbára rẹ̀ ó gbé àbí kò ní gbé kọ́kọ́ lọ wámọ̀ nípa kí ni àwọn àlá nǹkan yẹn ná pé ṣe ń tí mo lè ṣe ni ṣe ń tágbára mi ká ni. bákan náà wàlúwòkófì aláàmàkọ̀ọ́dẹ́rì kó o sì ní kó o sì ní kí mọ̀ rẹ dúró lórí wípé ọmọ àwọn ìpè gbogbo nǹkan yẹn bí nǹkan له عرفني رحمك الله حدود ما قصدتك له ومقادير ما سألتك عنه wọn náà wá sọ fún alimami Bukhari pé imam Bukhari ẹ fi mà mí kọ́nà bàlẹ́ kí lákọ́bà mi kẹ́yìn ààlà tí ń bẹ fún nǹkan tí mo ti torí ẹ̀ wá sọ́dọ̀ yín tí mo wá kọ́ yìí ààlà tí ń bẹ fún àtàwọn ìpè bùbù rẹ̀ bó ṣe tóbi tó bí nǹkan yẹn ṣe rí mo fẹ́ fẹ́ ṣàlàyé ẹ̀ fún mi. faqala li imam Bukhari wá sọ fún àwọn pé i'lam anna ar-rajula vita ń lọ lélẹ̀ imam Bukhari wá sọ fún àwọn pé lọ́mọ wípé anna ar pé èèyàn la yasiru muhaddithan kamilan fi hadithi èyàn létí di muhaddis tó pé nípa hadith rẹ̀ tá sọ pé muhaddis tó pé ni ìtumọ̀ ni pé imam bukhari fẹ́ jẹ́ kó wáyé pé ẹni tán pé ní muhaddisu in tó gbọdọ̀ nílára lélẹ̀ àwọn ṣurutu ẹ̀ lélẹ̀ pé èyàn létí di muhaddis tó pé illa ba'da an yaktuba arba'an àyàfi ìgbà tó bá tó kọ àwọn nǹkan mẹ́rin kan ìgbà tó bá tó kọ àwọn nǹkan mẹ́rin ìgbà yẹn tó di muhaddis illa ba'da an yaktuba arba'an ma'a arba'in ka arba'in papọ̀ mọ́ nǹkan mẹ́rin kan gẹ́gẹ́ bí nǹkan mẹ́rin ìtumọ̀ ni pé yóò kọ nǹkan mẹ́jọ mẹ́rin kan yóò kọ papọ̀ mẹ́rin yóò wá jẹ́ mẹ́jọ ka arúbáyìn yóò wá kọ́ bí pé mẹ́rin ni wọ́n. so yẹ báyìí sìn wọ́n ní wọ́n ní mísìlù arúbáyìn fi arúbáyìn wọ́n ní gẹ́gẹ́ bí pé kéèyàn kọ nǹkan mẹ́rin nínú nǹkan mẹ́rin ẹ̀yìndà arúbáyìn lọ́dọ̀ nǹkan mẹ́rin bí arúbáyìn pẹ̀lú nǹkan mẹ́rin an arubain nípa nǹkan mẹ́rin lè arúbáyìn fún nǹkan mẹ́rin subhanallah wa kullu hadhihi rubaiyat imam al-bukhari ní gbogbo mẹ́rin mẹ́rin mẹ́rin mẹ́rin mẹ́rin mẹ́rin tá a kà yìí wípé ó gbọ́dọ̀ pé lára àyàn kíyàn tó di muhaddith yìí látẹ̀tí mọ̀láhù kò lè tí ì pé fún kò lè tí ì pé lára ẹ̀ illa bi arba'in àyàfi pẹ̀lú nǹkan mẹ́rin kan máa arba'in papọ̀ mọ́ nǹkan mẹ́rin fàyídà tammat lahu kulluha wọn ní sí gbogbo nǹkan yìí bá wá pé lára ẹ pátápátá hana alayhi arba'un nǹkan mẹ́rin wà yẹpẹrẹ lójú ẹ wabtuliya bi arba'in Ọlọ́run ó sì dánwò pẹ̀lú nǹkan mẹ́rin kan fàyíza sọ́bàrọ̀ àlàzáàlìkà tọ́ba wá dẹ́bà ṣe sùúrù lórí àdánwò mẹ́rin tọ́nà ọba àyẹ̀kẹ́lá fi kàn yìí àkàrọ́mà olóhùn fi dúníyà bí àrùbáyìn ọlọ́run ọba àyẹ̀kẹ́lá wà pọ́n lílé ayé pẹ̀lú nǹkan mẹ́rin wà á sábà fi àkírọ́tì bí àrùbáyìn ọlọ́run ọba àyẹ̀kẹ́lá tó ń wá san lẹ́sàn lọ́jọ́ gbẹdẹ̀ قلت له فسر لي ما ذكرت من أحوال هذه الرباعيات من قلب صاف بشرح كاف وبيان شاف طلبا للأجر الوافي أفايواني أه àwọn sọ fún Imam Bukhari pé ẹ dákun ọ̀rọ̀ yìí ti wá ó ti wá fẹ́ dàrú mọ́ mi lójú báyìí àìmọ́mù Bukhari ṣàlàyé fún mi ní fọ́síwẹ́wẹ́ gbogbo àwọn mẹ́rin mẹ́rin mẹ́rin mẹ́rin mẹ́rin mẹ́rin tẹ̀ ń wí kò yé mi ẹ ṣàlàyé fún mi min qalbin safin láti inú ọkàn tó ọkàn tó mọ́ garaga ẹ ṣàlàyé fún mi bisharhin káfin pẹ̀lú àlàyé tí ó ṣe kí ni tí ó tó wàbáyánin ṣáàfin àti kí ni o àti àlàyé tí ó ṣe kí ni tí ó kún rẹ́rẹ́ talaban lil ajri al-wafi lẹ́ni tí ń wá ẹ̀san tó pé lọ́dọ̀ ọlọ́wọ́n ọba so ibà ní ìsìn tẹ́ bá ti ṣe bẹ́ẹ̀ máa gbọ́ yé faqala na'am imam bukhari ní ni tọ́ amma al-arba'atu allati tahtaju ila kitabatiha imam bukhari ní àwọn nǹkan mẹ́rin tó ní bùkátà kó lọ kọ àwọn nǹkan mẹ́rin tó sì kí tó bùkátà kó kọ hiya akhbaru rasulillahi sallallahu alayhi wa sallam وشرائعه والصحابة ومقاديرهم والتابعين وأحوالهم وسائر العلماء وتواريخهم ما أسماء رجالهم وكناهم وأمكنتهم وأزمنتهم كالتحميد مع الخطب والدعاء مع الرسل والبسم مع السور والتكبير مع الصلوات مثل مثل المسندات والمرسلات والموقوفات والمقطوعات Imam Bukhari sọ wípé sóra àwọn nǹkan mẹ́rin tí òun náà ni hiya akhbaru rasulillahi sallallahu alaihi wa sallam wàá lọ kó àwọn hadith anabi sallallahu alaihi wa sallam àwọn ìtàn nípa anabi sallallahu alaihi wa sallam ìjọ tí wọ́n bí àwọn nǹkan tó ṣẹlẹ̀ ìjọ tí wọ́n bí àwọn nǹkan tó ń gbà tó wà tí bá ní sìn nígbà tó dàgbà tó pọ̀ ọmọdún báyìí òun sì nǹkan báyìí nǹkan báyìí ṣẹlẹ̀ sí títí fá tó fi di pé wọ́n gbèdé lójíṣẹ́ títí fá tó fi di pé bẹ̀rẹ̀ sí máa jíṣẹ́ ẹ̀ ànẹ́bí wa lọ sí báyìí jọ́bì ànẹ́bí wa ànẹ́bí wa sọ báyìí lọ́jọ́ báyìí ànẹ́bí wa ṣe báyìí ànẹ́bí wa ṣe báyìí ànẹ́bí bá nǹkan báyìí pàdé gbogbo ìró nípa gbogbo tó ń pè ní sẹ̀ríà tọ́lọ́wọ́n bá lẹ́gẹ́lá fi rán ànábì sallallahu ó wa wa sọ̀hábà ti wa maqadirihim ó lọ kọ́ wa nípa àwọn sọ̀hábà àti àwọn ipò wọn nú ẹ̀sìn sọ̀hábì wọn bí lọ́dún báyìí ó gba ìsìláàmù lọ́dún báyìí ṣe kíní kan ó jìyà báyìí lọ bí báyìí so ó kú lọ́dún báyìí ó ṣe kíní báyìí báyìí ó ṣe báyìí báyìí báyìí nǹkan báyìí ló ṣẹlẹ̀ sí lásìkò báyìí nǹkan báyìí òun náà òun náà bá wọn gán ní nǹkan báyìí ó lọ sí ó báyìí ó ṣe ọkọ̀ gbogbo àwọn sọ̀hábà wàtàbíìn wà àwàlìhìn ó tún lọ kọ nípa àwọn tàbíìn àtàwọn ìṣesí wọn àtàbíìn báyìí wọ́n bí lọ́dún báyìí ó kiri lọ́dọ̀ lágbájá báyìí ó dàgbà síbi báyìí ó lọ sílùú báyìí rí ó ṣe kíní kan báyìí àwọn báyìí làáfà rẹ̀ gbogbo ọ lọ kọ nípa àwọn ìtàn wọn pátápátá gbogbo àwọn tàbíìn lọ kọ. wàsáìrì ìlàmà àti gbogbo àwọn àfáà yòókù gẹ́gẹ́ bá yìí sọpọ kọńpa àwọn sọhábà irú nǹkan tó kọ nípa wọn irú ìwádìí tó ṣe nípa àwọn sọhábà pátápátá àtàwọn tàbíìnì tó sì kọńpa rẹ̀ bẹ́ẹ̀ ni ló ṣe fáwọn afáà náà ẹn ó ṣe nǹkan báyìí wọ́n bí lọ́dún báyìí nígbà tó dọmọ ọdún báyìí ó ṣe nǹkan báyìí nígbà tó dọmọ báyìí ó tún tẹ̀síwájú nípele ẹ̀kọ́ báyìí ó kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ lágbájá báyìí kú ní ẹni tó kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ líle ilé kankankan ó pàdé lágbájá báyìí ó kú lásìkò báyìí ó sàárẹ̀ nígbà báyìí ó sọ̀rọ̀ báyìí nígbà báyìí ó ṣe kíní ọlọ́kọ bẹ́ẹ̀ bákan náà wàtàwárí ìhìn àwọn ìtàn ọlọ́kọ máa ìsìmá pẹ̀lú ọkọ̀ àwọn àfa àwọn tí wọ́n kéwú lọ́dọ̀ wọn tán gbàmọ̀ lọ́dọ̀ wọn ó lọ kọ́ ó kọ́ ọmọ lọ́dọ̀ lágbájá ó sì kíni kan wakinahum ó tún wá kọ kúníyà àwọn àfa wọn pé àfa báyìí ó kọ rẹ̀ ní kúníyà rẹ̀ ní ó kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ lọ́dún báyìí gbà tó kú mbẹ́ ó tún lọ sọ́dọ̀ àfa báyìí ó kọ rẹ̀ ní kúníyà rẹ̀ ní ìtàn wa amkinatihim wa azminatihim àwọn àyè tẹ́nì kọ̀ọ̀kan wọ́n gbé eléyìí gbé Kúfà eléyìí gbé Basra eléyìí gbé Khurasan eléyìí gbé Baghdad Yaman eléyìí gbé eléyìí gbé Madain eléyìí báyìí gbé eléyìí báyìí gbé Hijaz gbogbo wọn bó ṣe lọ kọ́ nìyẹn àtàwọn àsìkò tó ń kálukú wọn sẹ̀ ní ó lọ kọ́ ṣé báyìí nísìn Imam Bukhari wá sọ yìí pé ka tahmidi ma al-khutubi wa du'ahi ma rusuli wa albasmi ma suwari wa takbiri ma salawat wọ́n ní gbogbo àwọn nǹkan yìí ó kọ́ gẹ́gẹ́ bíi tahmid inna alhamdulillah tá a máa ń ṣe nígbà tí wọ́n fẹ́ ṣe khutba yẹn gẹ́gẹ́ bó jẹ́ sí pé òun ní nǹkan alákọ̀ọ́kọ́ tí yẹn kọ́kọ́ ṣe síwájú kó tó bẹ̀rẹ̀ khutba khutba bẹ́ẹ̀ náà làwọn nǹkan yìí làwọn nǹkan alákọ̀ọ́kọ́ tó kọ́kọ́ ṣe síwájú kó tó di muhaddith bákan náà bá ti máa ń ṣàdúrà fáwọn òjíṣẹ́ fáwọn òjíṣẹ́ ọlọ́run bá yẹn so bó ṣe pàtàkì tó yẹn bá ti ṣe bisimilahi síwájú ká tó bẹ̀rẹ̀ sura yẹn báyìí ṣe àwọn tẹkibíru síwájú ká tó bẹ̀rẹ̀ ẹ̀rùn yẹn bí àwọn nǹkan yìí ṣe pàtàkì tó nìyẹn bíi pé ọlọ́kọ̀ àwọn almusnadat gbogbo àwọn ahadith tó yẹ pé ìsinadu ẹ̀ ó so mára wọn ó so kọjá wà lọ́kọ́ wa wal mursalat gbogbo àwọn hadith wọ́n yẹ pé isnadu ẹ̀ gé láàrin tábìrì láàrin tábìrì sí ànábì sallallahu alaihi wasallam ìtumọ̀ ní pé ìtànpẹ̀ ní mursalu ni hadith yìí tábìrì gbà wà tó sọ pé òun gbẹ́lẹ́nu ànábì sallallahu alaihi wasallam ṣe sọ pé tábìrì lẹ́ni tí ó bá ànábì láyé ìtànpẹ̀ ní mursalu nìyẹn ṣé báyìí ní sì wà lọ́kọ̀ gbọ́n wa wal mawqufat wọn náà lásìkò tó bá ti wà kékeré ni wà ti bẹ̀rẹ̀ sí máa kọ́ wà fi ìdírọ́kì yìí nígbà tó bá ti bẹ̀rẹ̀ sí máa dá nǹkan mà tí o ti ń mọ̀ tó tó sí ìgbà tó bá ti máa bẹ̀rẹ̀ sí máa kọ́ wà fi kòhó láti yìí nígbà tí èèyàn bá tún di àsìkò ọ̀dọ́ tí èèyàn tó di àsìkò kòhó òun náà ni láti age thirty sí fifty nítorí wàá máa ṣe nìyẹn wà fi ṣàbáàbì yìí lásìkò ọ̀dọ́ rẹ̀ náà ẹ̀ńdà yìí nígbà tó bá wà lẹ́sibíìsì tó rí nǹkan kan tó ń ṣe lọ́wọ́ ntí wàá gbájúmọ́ lélẹ̀ wà ẹ̀ńdà ṣóòrìlì yìí nígbà tó bá tó ká ìrójú ntá rí pé ń ká ìrójú bá ọ lélẹ̀ wà ẹ̀ńdà fàkọ̀rì yìí nígbà tó bá tó lòsì àrípin tó sì kí ni tó gbájúmọ̀ lélẹ̀ wà ń dàgbé náà hù nígbà tó bá tún rọrọ̀ ọ̀rọ̀ rẹ̀ tó ní pààrọ̀ ojú bá ọ kọ́ ọ má tó máa ṣe nǹkan yìí gbogbo àwọn gbogbo àsìkò rẹ̀ ń tó máa fi dánwò nìyẹn ń tó máa fi ṣe nìyẹn. biljibali walbihari walbuldani walbarori ọwà ń bí òkè ni ọwà ń bí odò ni ọwà ń ìlú ni ọwà ń ta ni ọwà ń ilé ni gbogbo gbàǹtọ́ mọ̀ sí ni alal ahjar ọmọ kọ́ sáwọn ará òkúta wal asdaf wal julud wal akotaf ila alwaqti allati yumkinuhu nakuluha ilal awraq ó máa kọ́ sára òkúta ó máa kọ́ sára àwọn igun ẹran ó máa kọ́ sára àwọn sára àwọn pátákó ó máa kọ́ sára àwọn àyè bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ara àwọn ewé bó ṣe máa kọ́ síbẹ̀ ni títí dásìkò tí ó rọrùn fún ọ láti kó àwọn nǹkan ìjọ papọ̀ tó fi wá lọ kọ́ sínú tírà tó fi lọ kọ́ sínú ìwé so ibà nísìn amman huwa fawqahu tó bá tún wá kọ́ tán ọ wá gbé lọ sọ́dọ̀ àwọn tó ju ọ lọ́nù mọ̀ ẹ mi yẹ̀ wò mi lélẹ́yìí tí mo ti kọ́ lélẹ́yìí o wà amman huwa du mithlahu wàhámàn húwa mẹ́sìlùhù ó tún gbé lọ sọ́dọ̀ ẹni tó ẹ́sìkí ni ò tó ẹ́ pé ó tún tó ọ nínú màtọ́ ẹ́sìkí dèdè bákan náà ní wàhámàn húwa dúnàhù ó tún gbé lọ sọ́dọ̀ ẹni tó tún sí àwọn náà tún bọ́ ìyẹ́wò ṣé báyìí nísìn wàhán kìtàbí àbíyì yàtọ̀yàkọ̀nù annahu bi khatti àbíyì bákan náà yóò tún máa kọ nínú tíra bàbá rẹ̀ tó súwọ̀ pé bàbá khọ́tù bàbá òun lòun fi kọ́ dúnà rẹ̀ èyí tí lómi lọ́kọ́ yàtọ̀ fóun liwajhi Allahi ta'ala gbogbo tó ń ṣe yìí ọmọ sí lẹ́ni tí ń wá ojú rẹ̀ ọlọ́wọ́n bá ní o taliban li mardatihi lẹ́ni tí ń wá ìyọnu ọlọ́wọ́n bá ṣé bá nísìn bákan náà wal amal bima wafaqa al-kitaba minha bákan náà lẹ́ni tí ń ṣiṣẹ́ tó nǹkan tí ó bá tírà ọlọ́wọ́n bá mu ṣé bá nísìn wọ́n ní tó bá wá sí gbọ̀n wẹ́lẹ̀ tán wọ́n wá sí násìrò ẹ̀ láàrin àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ṣé bá nísìn ó sì máa ṣe ní tírà láti yẹ wọ́n ní fi ìhìyà ìdíkìrìhì báyìdáhù so yíba ní sìn láti máa ṣe iye iye ìrántí rẹ̀ lẹ́yìn tí ọba lọ tán wọ́n ní fún malata tí mo láwọ àríhìl àṣìyà wọ́n ní bákan náà gbogbo àwọn kan tá a sọ yìí kò lè tí ì fún illa bi àyàfi tí nǹkan mẹ́rin bá ṣe kíni àyàfi tí ọba rí nǹkan mẹ́rin àyàfi pẹ̀lú nǹkan mẹ́rin ni àwọn kan tá a sọ yóò fi rọrùn fún gbogbo sẹ́ta ni yóò ṣe yìí tá ti kà sókè yìí iṣẹ́ gbogbo iṣẹ́ ìkó lérí ṣe àyàfi pẹ̀lú nǹkan mẹ́rin kí làwọn nǹkan mẹ́rin náà wọ́n ní minkasbi laabdi wọ́n ní nǹkan mẹ́rin tá a sọ pé yóò ṣe yìí nínú sí ọmọ ẹ̀dẹ́ ènìyàn lọ́wọ́ o ọmọ ẹ̀dẹ́ ènìyàn yìí ṣe ìgbìyànjú èèyàn ni ó fi rí wọ́n ní nǹkan mẹ́rin tá a sọ pé yóò mú nǹkan ìrọ̀rùn fún èèyàn láti rí ṣe nǹkan yìí ìgbìyànjú ọmọ ẹ̀dẹ́ ènìyàn ni ó fi rí ṣe àní ṣéèkì ni táwọn gbà lérò pẹ̀lú iṣẹ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn pé n tí wọ́n fi gbìyànjú yẹn ṣe ni màrífàtà alkitabati wal lughati was sarfi wan nahwi wọ́n ní tí ó mú rọrùn fún yẹn iṣẹ́ mẹ́rin tí ó mú rọrùn fún yẹn láti jẹ́ kéèyàn rí àwọn ìfẹsẹ̀ tá a ti kà sókè yẹn láti jẹ́ kéèyàn rí ṣe táwọn yìí sọ pé pẹ̀lú gbìyànjú ọmọ ẹ̀dẹ́ fi rí iṣẹ́ mẹ́rin yẹn ṣe òun náà ní o ma'rifatul kitabati kéèyàn mọ̀ nípa bá ṣe ń kọ̀ǹkan ó gbọ́dọ̀ mọ̀ bá ṣe ń kọ̀ǹkan nínú ẹ̀sìn ó gbọ́dọ̀ lọ kẹ́kọ̀ọ́ tán pè ní alkitaba wal lugha ó sì gbọ́dọ̀ lọ kẹ́kọ̀ọ́ nípa tán pè ní lugha ó gbọ́dọ̀ mọ̀ ti fún tẹ̀lọ́ lárúbáwá gan dáadáa wà sọ́rfì ó sì lọ kẹ́kọ̀ọ́ nípa sọ́rfù tó yanjú dáadáa wà náhùwì ó sì lọ kẹ́kọ̀ọ́ nípa náhùwù tó yanjú dáadáa. àṣẹrẹ àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin tán ní èèyàn kọ́ yìí wọ́n ní tó yẹ sí pé pẹ̀lú nǹkan mẹ́rẹ̀ẹ̀rin ìgbìyànjú ọmọ ẹ̀dẹ́ ènìyàn òun náà lè yóò fi ṣe ẹ rí i pé ẹni tí ó bá kọ́ kìtáàbà ń sìn àbẹ́ni tí ó kọ́ náhùwù sọ́rfù àbẹ́ni tí ó kọ́ lọ́rọ̀ ìgbìyànjú ni ó bá ṣe gbìyànjú tó bẹ́ẹ̀ ni so ibà ní sọ bá ṣe gbìyànjú tó ni ni sheikh ni alimami bukhari sọ wípé nínú nǹkan tí yàn máa rí pẹ̀lú gbìyànjú ọmọ ẹ̀dẹ́ ni ṣe rí àwọn nǹkan yìí àwọn nǹkan wọ̀nyí kò sí ní ara àfa àjàbàtà so ibà ní sọ láfi mọ̀ wípé àwọn nǹkan tó jẹ́ ìpìlẹ̀ gan tí yàn kọ́kọ́ lọ kọ́ gan síwájú kéèyàn tó lọ kọ́ àwọn kéèyàn tó lọ sí àwọn iṣẹ́ tí imam bukhari lè yóò ṣe kò sí lára àfa àjàbàtà so ibà ní kò tí ẹ̀ mọ̀ yanjú tán kò tí ẹ̀ mọ̀ nǹkan kan nípa ilé nahwu sọ́rfù à subhanallah kàtàkàtà òní làfà ń sọ nípa rẹ̀ so sẹ́ni tí ó fẹ́ sí ẹni tán pè ní muhaddith lè ìyàn tí ó mọ̀ nahwu Imam Bukhari sọ pé èyí ò jìnnà nahwu dáadáa tó kẹ́wàá lè bá wọn pé àfà yìí kò mọ̀ nahwu ń tòótọ́ so ibà ní ìsìn kò mọ̀ sọ́rfù ń tòótọ́ kì sì kí à ń parọ́ ntí ó ń fẹnu ara rẹ̀ ká kẹ́lẹ̀ bá mọ̀ pé àfà yìí olódò ayé àtàkìyàmà ni so bisimilá ẹ jẹ́ kí a gbọ́ jápujápu tí àfà fẹ́ sọ. inna lillahi wa inna ilayhi raji'un inna lillahi wa inna ilayhi raji'un. ebi ò ní bí sọ̀rọ̀ sí dáńtẹ́ kú bọ̀ fìrò náà bá kù nínú yìí lọ́rọ̀ wa lónìí ìdá ìmọ̀ ní jàbá tó fi fínísì ti da ìmọ̀ sí máa èmi ò ní ṣe kankan ju àrùn lọ èmi ò ní pàpà o èmi kankan ìgbàlájọ máa máa sọ fún mi bẹ́ẹ̀ ṣe. naam alhamdulillah mo rò pé ẹ̀yin náà ti gbọ́ báyìí inshallah ta'ala màá tún play ẹ̀ lẹ́ẹ̀kan sí gẹ́gẹ́ bí ìṣesí eléyìí tó yẹ pé a máa ń ṣe naam àmọ́ kí n tó play rẹ̀ ẹ̀gbọ́ ẹ̀gbọ́ ẹ̀gbọ́ katakata tá a fa ń ṣe ṣé ti rí pàfà yìí ò jẹ́ náà rárá báyìí so ibà ní sin Imam Bukhari sọ wípé àwọn nǹkan mẹ́rin gan gbọ́dọ̀ gbé síyàn lára tí yàn bá fẹ́ kọ́ ìmọ̀ hadithu síwájú kíyàn tó bẹ̀rẹ̀ sí gbìyànjú nípa àwọn akhbaru rasulillahi sallallahu alaihi wasallam so àwọn shara'i wa nabi sallallahu alaihi wasallam kí a tó bẹ̀rẹ̀ sí máa kọ́ nípa rẹ̀ kí a tó bẹ̀rẹ̀ sí máa kọ́ nípa àwọn sọ̀hábà àtàwọn mọ̀kọ̀dírù wọn kí a tó bẹ̀rẹ̀ sí máa kọ́ nípa àwọn tàbíìn wa kinahum wa amkinatuhum wa azminatuhum so ibà ní ìsìnkí àti bẹ̀rẹ̀ sí máa kọgbà àwọn nǹkan yẹn nǹkan aláàkọ́ tí wọ́n kọ sí nípìlẹ̀ ni pé èyàn yanjú dáadáa nínú kìtàbà èyàn yanjú dáadáa nínú nahwu sarfu àti lugha sẹ́rí nǹkan pìlẹ̀ ní òye jàbátá yìí subhanallah ẹgbọ́ kàkúkà táfà jàbátá ń ka inna lillahi wa inna ilaihi raji'un ẹ̀yin náà gbọ́ ní ìwà tún pìlẹ̀ ẹlẹ́ẹ̀kan síbá bí mo máa ń pìlẹ̀ ẹlẹ́ẹ̀mejì méjì kẹ́lẹ̀ bá gbọ́ lágbóyè yẹn ní ìmọ̀ wá kàn mọ́ sí olóògbé olàfà jàbátá olódò ní àlàfà àjàbàtà subhanallah èyí ni àtúngbọ́. sẹ́yìn lẹ́gbọ́ tọ̀ ẹ̀ ti gbọ́ nǹkan tó wí ń sìn ọ̀yẹ̀ wa ń gbọ́ yòókù. inna lillahi wa inna ilayhi raji'un sẹ́gbọ́ ẹ̀rí ó ní fa inna silaha al-ilma inda jabata a'udhu billahi inna lillahi wa inna ilayhi raji'un ẹgbẹ́ afáyí ti púọ̀ tó ẹwà fáyé ṣe yí olódò tó fa inna silaha al-ilma inda jabata afá jabata báwo lẹ ṣe máa ń disappoint yẹn báyìí báwo lẹ ṣe máa ń ṣe báyìí ẹ kàn yàgbẹ́ sí mọ̀ ẹ kàn bá kéwú jẹ́ ṣe gbàṣẹ sí kéwú lásán inna lillahi wa inna ilaihi raji'un ẹ̀rí mudaf àti mudaf ilayhi iná ni òyí àfáyé mudaf àti mudaf ilayhi sì ni inú ma kódà awwalu ìdádi ẹ ti kọ subhanallah ìlàfà jàbàtà ọmọ yìí ni muhaddisu ẹ̀dán pé ní muhaddisu ni ọmọ mudọ́fà ti mudọ́fà ilé fa inna silaha al-ilma inda jàbàtà silaha al-ilma jàbàtà kàtàkàtà lọ ń sọ yìí silaha al-ilmi silaha al-ilmi lọ yẹ kọjí àfà jàbàtà báwo lè ṣe àmáwọn àṣìṣe kan bẹ tó yẹ sí pé òdo ni kì í sàyè sí wọn èé fojú àwọn àṣìṣe kan bẹ tó pé ìyẹn máa pé eléyà ṣiṣẹ ni tí ó bá ní sìn tó pé bàṣàríyà ló gbé àmáwọn kankan bẹ tó yẹ sí pé wọn èèyàn kì í fojú fò òdo ni olódo lẹni tó bá ṣe bẹ́ẹ̀ irú ẹ̀ lélẹ̀ wọ́n dà gẹ́gẹ́ bíi pé ọmọ tí ìyànrán léwe ọwá dss3 èèyàn wájọ ń jáde lọ́jọ́ kan ọwá rí ibi tán ilé kan tán kọ for sale sí àbí mọ́tò tán kọ for sale sí ọwá ní forí sálẹ̀ ọwá kà ní forí sálẹ̀ ẹ dákun sáàpéyìn láyé sí àbákòkòbò sẹ́n pé èyàn kòkòbò tààrà pé ah subhanallah láti láti primary one títí di ss3 ọ̀ wá rí for sale kà wá ń kà ní forí sálẹ̀ irú ọmọ ss3 tí ń ka for sale ní forí sálẹ̀ irú ẹ̀ náà ni fa inna silaha li ilma tí jàbàtà ń kà yìí fa inna silaha li ilmi jàbàtà jàbàtà ibi títí tí ń ṣègbéraga nífa ọ̀fẹ́ fìmọ̀ ṣègbéraga ìjàmọ́ ìtúnrẹ́bà ìdàmọ̀ gan ní tún rí bá ìwọ tó fẹ́ fi ìdàmọ̀ ó ní ìdàmọ̀ ń bẹ lọ́wọ́ jàbátà ẹ̀mọ̀ gbọ̀ lọ́sìn ẹgbọ̀ tó ń sìn pé fàhínà sí láhàlẹ̀ ìlmà ń da jàbátà tí bá ní sí pé ìdàmọ̀ ìdàmọ̀ ní jàbá tó fi finish yín ìdàmọ̀ ní o mi ò ní sọ kánra kánra bí ìsìn sọ kánra kánra náà ni àsìkò tí ń sọ kánra kánra lọ́wọ́ ẹ máa gbọ́. ìsìn wí kánra kánra náà ni ó lóun ẹ̀rí ìdààmú ìdààmú wá níbẹ̀ láàrẹ̀ láyà fáwọn tó ń fi ìdààmú ìdààmú náà ní rébọ̀ ẹ̀rí tó lóun ní kọ̀ọ̀kan ìmọ̀ láìmọ̀ sọ ìmọ̀ wo ìmọ̀ wo lódò yìí lórí mùdọ́fù àti mùdọ́fù lè ìkà yìí ìmọ̀ wo wà lọ́fẹ́ fi máa yan gàáfà yìí ṣé ibà nìyí ẹgbẹ́ máa Bukhari sọ pé ìmọ̀ yanjú lára yàn àní èèyàn máa lúgọ̀ yọ yanjú lúgọ̀ ní yàbàtọ̀ ọmọ yìí kì í ṣe yóò nìkan ẹ̀jẹ̀ tó pèlè mí fún yín sí i so ibà ní ìsìnkẹ́ lè bá wọn pé àfa iṣẹ́ olódù olódù ayáta kìyàmà ni ẹ máa gbọ́ ẹ tún gbọ́ mi. ana dominun allah yadi amin asanati ṣe àwa sọ fún pé à èmi fi lọ́kàn balẹ̀ wípé kí ni gbogbo sẹ́ẹ̀rẹ̀ yìí yóò bàjẹ́ àwa sọ pé kí àyè ìfọ̀. àwọn oṣù bìlà sẹ́yìn náà ti gbọ́ nítorí pé ẹlẹ́ẹ̀kan sí kẹlẹ̀ bá gbọ́ lágbọ́ yìí nítorí pé ẹlẹ́ẹ̀kan sí wà máa kà máa sí sẹ́ẹ̀rí bí báyìí síwájú kí n tó pè rẹ̀ kó lè bá yé Asaru tó wà nínú súnánù eh, dàrí ni òun ni àfájàbàtà gbé síwájú fa iyì tún kàkàkùkà ẹ̀rí muhaddisu wọn ní kọ́ka lórí fa ẹ̀dá kún tó bá ní kéle kàdífì orí nǹkan báyìí sí nǹkan ọ̀dá sí nǹkan òsè báyìí nígbà tí yẹn gbé hatharu síwájú gbé síwájú ìsún kàkàkùkà ìkàkùkà ìtukùtù nǹkan méjèèjì lọ́wọ́ àbẹ̀ ìkàkùkà ìtún tutùkùtù àwọn oṣù bẹ̀lá. ìtọ́ wa bí atharu níbi ààyè ibi tọ́ka yìí gangan gbogbo yẹn ẹ lọ wá atharu yẹn nínú sunan dárì ni ẹ lọ wá ibi tó kà yí gẹ́gẹ́ tó wà ń bẹ̀ ni pé ó ní Ibn Mas'ud sọ pé wa ana dhaminun alla yadi'a min hasanatikum shay'un bó ṣe wà ń bẹ̀ nìyẹn wa ana dhaminun alla yadi'a min hasanatikum shay'un bàtàbàtà ni wa ana dhaminun alla yadi'a min hasanatihi shay'un ẹ̀rí nǹkan min hasanatihi ẹni tá dájú kọ àwọn tó pọ̀ dájú kọ sí hílà tó máa ń lò fún àfàjàbàtà dọ̀mírù kìtọ́bù tó yé dọ̀míìrù eh, kò tún yí àfàjàbàtà min hasanatikum lọ́wọ́ ń bẹ̀ àti àtún ní owó lórí fa tàbá ní owó lórí ńkọ́ ọlọ́run lọ́tí ẹ̀mọ́ tó wì ń bì yún nígbà tó gbé nǹkan síwájú tó tún kàkàkùkà wọn ní owó lórí min hasanati yìí kọ́ àfàjàbàtà min hasanatikum ebi múnà sí ibi dojú kọ wọn ebi ń bá wọn wí ni ebi ń bá wọn wí ni torí ọlọ́run àfáà yìí ṣé báyìí ní sè ìkàkùkà tún nù ìkàkùkù tún wá tó tòkùtò ìtukùtù ẹ̀yin náà gbọ́ ẹ máa gbọ́ tó bá fúnra rẹ̀ nísìn so kí n tó wá ṣe kí n tó wá ṣe ìfọ́lẹ́nu fún olórí tó bá so yíba nísìn so ẹ̀yin náà ẹgbọ́ tukutu tí ń tú nísìn so eléyìí báyìí kò sí nǹkan kan tó jẹ́ ká máa mọ wá tó jẹ́ ká máa ṣàfihàn rẹ̀ ju wípé láti jẹ́ kí ẹ mọ bí òdo àfà yìí bó ṣe tó náà ni so yíba nísìn kálẹ̀ bá mọ̀ wípé èyí ń tàfà yìí ń pera rẹ̀ yìí àbí nǹkan táwọn ọmọ yìí ń pe àfà yìí nǹkan burúkú ni ní tí ò dáa ni so yíba nísìnyí so kẹlẹ́bà àwọn bí àfa yìí bó ṣe bó ṣe yẹ̀yẹ́ tó nítorí pé téèyàn bá ń pe rẹ̀ ní nǹkan kan àbí téèyàn bá ń gbé rẹ̀ sípò tí ò tó èèyàn máa ń jẹ́ kọ́ mọ èèyàn máa ń jẹ́ káwọn èèyàn mọ lẹ́vù ẹ̀ ni èèyàn máa ń jẹ́ káwọn èèyàn mọ kọ́dìrú ẹ̀ ni so yíba nísìn so tí àwọn èèyàn bá mọ kọ́dìrú yẹn bẹ́ẹ̀ so irú ẹni báyìí yóò máa tan àwọn èèyàn jẹ ilé lọ́fà tá a fi ń ṣeré lé àgbèrò láti yẹ̀yẹ́ àfà bí kò ṣe pé láti jẹ́ káwọn èèyàn mọ irú lẹ́vù wo ni àfà tó nínú mọ̀ náà ẹ̀rí pé ibi tí àfa kà tí à ń sọ àfa ni wà ana dhaminun alla yadi'a min hasanatikum shay'un nǹkan tó wà níbi hadithu nìyẹn tó wà níbi asahu nìyẹn Ibn Mas'ud sọ fáwọn ashabul halqa pé èmi ń fi yín lọ́kàn balẹ̀ wà ana dhaminun èmi ń fi yín lọ́kàn balẹ̀ alla yadi'a min hasanatikum shay'un wípé kò ní ráre nínú sẹ́ẹ̀rẹ̀ yín ìkankan ìkankan tí ó ráre nínú sẹ́ẹ̀rẹ̀ yín ò sí àfàjàbàtà ń gbà tí ó tù ó ní wà ánà bọ́mínú aláyọ̀bíà min hasanatikum shay èmi ń fi yín balẹ̀ kí gbogbo sẹ́rẹ̀ yín ló bàjẹ́ gbogbo sẹ́rẹ̀ yín yẹn ló bàjẹ́ kí ẹ̀ka wá sọ ń bí pé iṣẹ́ wọn ní bàjẹ́ ní ẹ̀rí nǹkan ó tùbí ńlá ní tutukutu pẹ̀lú tukutu ẹ gbogbo ẹnikẹ́ni tó bá ní kéwú lára bó ṣe òkó kéré mọ́ ẹ iṣẹ́ kí ni lá tó ń bẹ̀ wá ṣe iṣẹ́ lá kí ni iṣẹ́ ti lá ṣe nígbà tó bá tún wípé Allah yadhi'a min hasanati Allah yadhi'a min hasanatikum shay gbogbo sẹ́rẹ̀ yín ní ọba jẹ́ ní jẹ́bẹ̀ látọ́wọ́ wà ń bẹ̀ ń kọ́ àfa jàbàtà ṣebí ńlá ṣebí ṣe nẹ́fìlú ló ṣe iṣẹ́ pé nǹkan ò ní ṣẹlẹ̀ ló ṣe ní tí bùdó masud sọ ni pé Allah yadhi'a wípé ìkankan ò ní ráre nínú sẹ́rẹ̀ yín min hasanatikum shay'un wípé ìkankan ò ní bàjẹ́ ìkankan ò ní ráre nínú sẹ́rẹ̀ yín la ni lójúkọ́ mọ̀ pé nẹ́fìlú ni pé nǹkan ò ní ṣẹlẹ̀ níjẹ́bẹ̀ nǹkan ò ní ṣe ẹ̀bà subhanallah níbo wá ló fi láásí eré àfà burúkú yìí níbo ló fi láásí tó fi ń tútùkùtù so ibà ní sìn kò dẹ̀ sí nǹkan tó fà tó fi ń tútùkùtù báyẹn òun náà ni wípé òdo alákọ̀ọ́kọ́ olódo ni sẹ́wọ̀n dáná máa ń sìn èmi àwọn ọmọ ìyá àfà ìjàmbá ti gbàgbé wípé àwọn èèyàn padà gbọ́ nǹkan tó ń sọ yìí ó ti gbàgbé àwọn èèyàn gbọ́ kẹsẹ̀ ó rò pa àwọn àwọn nànámù àwọn gọ̀ǹgọ̀ sí tó jókòó síwájú rẹ̀ tí ọ̀dá kan mọ̀ tí kan nù àwọn tí kan tí kan nù tí kan tí kan táwọn sì ń kó jẹ bẹ́ẹ̀ ó rò pé àwọn nìkan náà ni wọ́n gbọ́ nǹkan tó ń sọ kò mọ̀ pé nǹkan yìí ébọ̀ mọ̀ pé ń kálẹ̀ ó sì mọ̀ pé àwọn nǹkan bẹ tí wọ́n padà wá gbọ́ táwọn yìí sáná mú bí àwọn tó tó kó síwájú táwọn ganu síwájú rẹ̀ tán dà jẹ bẹ́ẹ̀ ṣé kò yẹ kó wá kò yẹ kó lè mọ̀ pé ilé ìbáyọ̀ yẹ kó yẹ kó tú dáadáa bọ́ba tiẹ̀ wá bọ́ba tiẹ̀ wá sòjóró ṣé bí clear báyìí yẹn ti máa ń sòjóró inna lillahi wa inna ilayhi inna lillahi wa inna ilayhi raji'un so ó jẹ́ kí a mọ̀ pé àfà yìí olódo pátápátá gbà òun náà ni ṣé báyìí nìsín èèyàn kan ni tó yẹ sí pé olórí kankan ni ṣé báyìí nìsín aláwì gbọ́ èèyàn ni ṣé báyìí nìsín so kọ́lọ̀ wà lékẹ́lá kí ó sànú wa kó sì sànú àfà yìí náà kó níbi àwọn kátàkátà àti pátipáti eléyìí tó ń bá káàkiri náà tà síwájú ká tó tẹ̀síwájú òun náà ni pé ṣe wá rí nígbà tí a gbọ́ wípé àwọn àfa àwọn ọmọ àfa jàbàtà wọn ń pe àfa ní muhaddith ọ̀rọ̀ yìí kódà mú báyẹn púpọ̀ ah, pé ah, irú pátipàti wo lélẹ́yìí irú jágbajàgba wo lélẹ́yìí abáfa ah, yìí kílà ọ̀dà àwa pe àfa àwa sì gbìyànjú pé àfa ṣé ẹ gbọ́ pé àwọn ọmọ yín ń pè yín ní muhaddith ni àwọn programs tẹ́ ń ṣe lórí rédíò muhaddith náà ń pè yín àwọn posters yín tán lẹ̀ káàkiri muhaddith ni ẹ sọ àbá ní ẹ wọ́n ti wí fáwọn ọmọ yẹn wọ́n gbọ́ ni wọ́n ti fáwọn ẹ̀rá bò sí ẹ̀rọ ọ̀rọ̀ burúkú ó ti wí fún wọn wọ́n gbọ́ ni ó ti wí fún wọn wọ́n gbọ́ ni àwọn òṣèbìnlá ọ̀rọ̀ burúkú ló ń sọ yìí náà so alábòsí ni ẹ̀ ṣé bá ṣe máa ń ṣe nìyẹn tó bá jẹ́ sí pé orúkọ burúkú làwọn ọmọ yìí fi ń pè ọ́ tó bá jẹ́ sí pé in tí ò da náà ń sọ nípa rẹ kò ní sọ pé ó ti fún wọn gbọ́ ni fún bí àpẹẹrẹ kọ́mi wá fẹ́ pè ọ sílé sórí ètò kónítò ẹni tí ó bá wa sọ̀rọ̀ lónìí o òun náà ni aljahilul morakabu alkafiru almunafiqu almubtadi'u ad-dallu firaun iblis tí ó bá wa sọ̀rọ̀ lónìí ẹni tó ẹni tó lọ́rọ̀ ti dàrú olórí burúkú yẹn tí ó bá wa sọ̀rọ̀ lónìí òun ni muhammad bin ali jabata ẹ ní sira yín gbọ́ orí ẹ ti dàrú ọmọ kí ló ń tọ́ kí ni gọ́tẹ́ àjẹ́rì rẹ̀ ò ní sùúrù débẹ̀ èèyàn ò tí ì pé ọ ní gbogbo orú nǹkan báyìí gan ọha kúfùrù lé lọ́wọ́ ká má sọ yẹn pé yóò wá pè onírú nǹkan báyìí ṣé bó ṣe máa sọ náà ní kí mo ti bọ́mọ yẹn kọ́kọ́ má pè ní járe olórí burúkú ayé àtàlì kìyà màmá mo ti ní kọ́mọ yẹn má pè ní mùtẹ́dì òmùnáfì kì í máa kọ gbọ́ ni dẹ̀dẹ̀rìn bó yẹn máa ṣe náà nù àmọ́ torí pé tí ń pè ọ bá fẹ̀nú rẹ mu ló jẹ́ kọ́ ọmọ sọ̀bá kí káṣíwálì mo ti bá ọmọ yẹn wọn gbọ́ ni subhanallah gbogbo yín náà ti mọ̀ pé tó bá yẹ pé irú nǹkan báyìí ni àbájábàtà ò ní sọ bẹ́ẹ̀ wọ́n àmọ́ nítorí pé nǹkan tó ń sọ nǹkan tó bá fẹ̀nú àfà mu òun náà lọ́fà tó jẹ́ pé àfà ń ṣe kíni ní fi ń ṣe àdàràdà tí ń ṣe yìí so ibà nísìn tí pé mo wí fún àwọn àgbọ́ ni so ẹlẹ́ẹ̀kejì ni pé ó fi yé wa pé àwọn ọmọ tí òun kó káàkiri aláìlẹ́kọ̀ọ́ ni wọ́n aláìlẹ́kọ̀ọ́ ni wọ́n ìwọ gẹ́gẹ́ fúnra ẹ̀ sì ni ò kọ́ wọn lẹ́kọ̀ọ́ torí pé tó bá yẹ bá kọ́ wọn lẹ́kọ̀ọ́ ni nígbà tó ń pe àwọn ọmọ sákèsí lórí aburú tí wọ́n ń ṣe tí wọ́n wá gbọ́ so ibà nísìn ìbá burú lórí pé wọ́n ń ṣe tó ń pè wọn sákèsí kílódé kílódé tàn fi gbọ́ ṣé ibà nìkan jẹ́ pé aláìlẹ́kọ̀ọ́ ni wọ́n aláìlẹ́kọ̀ọ́ ò kọ́ wọn lẹ́kọ̀ọ́ kankan ṣé ibà nìkan yìí so ara wọn nǹkan tí nǹkan yìí tó indicate fún wa nìyẹn ṣé ibà nìkan wà ilá ọ̀yẹ̀kọ̀ mọ̀ pé ọ̀yẹ̀kọ̀ jẹ́ sí pé tọba pè wọ́n sákìsì ọ̀yẹ̀ kan gbọ́ àmọ́ irọ́ ni àbòsí ló ń ṣe àbòsí ló ń ṣe tó bá yẹ kó kọ burúkú náà ń pè àwa sọ fún yín pé à èmi fi yín lọ́kàn balẹ̀ o ní pé kí ni gbogbo sẹ́ẹ̀rẹ́ yín ni ó bàjẹ́ káwa sọ pé kí àyín nígbà. wàhálà sàlám so alhamdulilayi mo rò pé ẹ ti gbọ́ lẹ́ẹ̀kan sí báyìí so gẹ́gẹ́ bí àdéhùn tá a ṣe pé a play nǹkan yìí a rẹ̀ lẹ́ẹ̀kan sí òun náà lọ́fà tí mo fi play rẹ̀ báyìí. imaamu bukhari rahimahullahu ta'ala wọn dákẹ́ wọ́n sì ń tẹ̀síwájú lórí ọ̀rọ̀ tó ń bá wa sọ lọ ṣe bá ní sìn kí a tẹ̀síwájú lórí ọ̀rọ̀ náà Imam Bukhari wá sọ wípé lẹ́yìn ìgbà tí a bá ti àwọn nǹkan mẹ́rin yìí bá ti pé lára tán ilé ìtàrí pé kò pé sí ara àfá Muhammad bin Ali Jabatai wọ́n ní ma'a arba'in yóò tún wá kó papọ̀ pẹ̀lú àwọn nǹkan mẹ́rin kan hiya min i'ta illahi ta'ala àwọn nǹkan mẹ́rin ní ilé ìta tún wá sọ yìí ọlọ́run ẹ̀bùn ọlọ́run ọba ni ọlọ́run ọba ni máa so wọ́n ní àìní wọ́n ni yóò tún kó papọ̀ tọ́jẹ́ pé ẹ̀bí ọlọ́run bá nìyàn kéṣe bíyàn bá ṣe nígbìyàn tó lè ó ṣe ríyàn òun náà ni a ní alùkódùrọ̀ta ẹni ẹgbọ́dọ̀ ní agbára ó gbọ́dọ̀ ní agbára dáadáa kó ní agbára owó kó sì ní agbára àti máa káàkiri torí pé bí ṣe ń bọ́ sílùú kan ní ọmọ bọ́ sílùú kan ní ọmọ kó lù kan ní ọmọ bọ́ sílùú kan so tó yẹ báyìí nìsí bí ṣe ń kó ní Basra ní ọmọ lọ sí Kófà ní ọmọ lọ sí Khorasan ní ọmọ lọ lọ sí Baghdad ní ọmọ lọ sí Yaman ní ọmọ lọ sí Qahira ní ọmọ lọ lọ sí Hijaz tí bá ń sìn wọ́n sí hàtà ó sì gbọ́dọ̀ ní àlàáfíà dáadáa wẹ́n kọ́ bá tó bá fẹ́ ṣe hadith ó gbọ́dọ̀ ní àlàáfíà wàlhírsọ ó sì gbọ́dọ̀ ní ojú kòkòrò mà wàlhírsọ ó sì gbọ́dọ̀ jẹni tí ó lè kíni tí ó lè ha nǹkan dáadáa ó gbọ́dọ̀ jẹni tí ó ní tí làákà yóò mú bérebére tí ó lè ha nǹkan. so ilé báyìí làwọn nǹkan mẹ́rẹ̀ ni tí alimami Bukhari alayhi rahmatullah tí wọ́n jẹ́ kóyọ pé àti abáwo àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin eré tí alimami Bukhari tí wọ́n kà yìí a rí wípé àwọn kankan ni tó jẹ́ sí pé kò ń ṣe pẹ̀lú gbìyànjú ọmọ ẹ̀dẹ́ ènìyàn òun náà lèèyàn máa fi ń rí tí kì í bá ṣe pẹ̀lú wípé ẹ̀bùn Ọlọ́run ọba ni so náà ni kéèyàn ní agbára láti ṣe nǹkan so ibà nìsín ẹni tó bá fẹ́ kọ́ ìmọ̀ hadith tó fẹ́ di muhaddith yóò ní agbára tààrà láti máa káàkiri gẹ́gẹ́ yìí ṣàlàyé bákan náà kéèyàn ní àlàáfíà ẹ̀rí pé kìí ṣe nǹkan tí ẹ̀ máa ń fagbára wá tí kìí bá ṣe pé ẹ̀bùn ọlọ́run ọba ni bákan náà kéèyàn ní ojú kòkòrò nǹkan sọ ẹ̀rí pé ọlọ́run ọba àlekèrè alẹ́ máa ń jogún ẹ̀ fún yàn bákan náà kéèyàn ní orí tó pé láti lè rí nǹkan há èyí tó yẹ sí pé ó jẹ́ nǹkan pàtàkì gbòógì tí máa ran ni lọ́wọ́ láti jẹ́ muhaddith alimami bukhari wa tẹ̀síwájú wọ́n ní fàyè tàmàtìláhu àríl àṣìyá wọ́n ní táwọn nǹkan mẹ́rin yìí tí gbogbo ẹ̀ bá ti lè pé fún hánà àléhi arba'un wọ́n ní nǹkan mẹ́rin ó wà yẹpẹrẹ lójú ẹ̀ gan alákọ̀ọ́kọ́ al-ahlu ìmọ̀ ní àkólé kan mọ̀lẹ́bí ní ìsàkólé kan tí ó ti tayọ àlà tó yẹ pé yọmọ wa kọ́ dí ni kúrò níbi kéèyàn rí ẹ̀kọ́ ẹ̀sìn kọ́ yóò yẹpẹrẹ lójú ẹ̀ bákan náà wàlúwàládé ọmọ kéèyàn máa ní àkólé kan ọmọ ní ìsàkólé kan tó yẹ pé ó kọjá àlà ṣẹ̀ríà ọba tí yọmọ wa kọ́ dí ni kúrò níbi kéèyàn rí ibi kẹ́kọ̀ọ́ yóò yẹpẹrẹ lójú ẹ̀ wàlúmáàlì ìlákòólé kan dúkìá lọ́nà tí ó bá ṣẹ̀ríà mu lọ́nà tí ó ti tayọ àlà tí ó máa wá kọ díyàn kéèyàn kẹ́kọ̀ọ́ yóò ṣe kíni yóò yẹpẹrẹ lójú ẹ̀ walmawtin bákan náà ibùgbé so ibùgbé tó yẹ sí pé yọmọ wa jẹ́ sí pé òun lè yọmọ wa kólé kàn ibi tí wá sí pé ibi tí yọmọ wa kólé kàn nìyẹn so ibà nísìnyí so eléyìí báyìí lára àwọn kẹkẹ pé yóò yẹpẹrẹ fún ni wọ́n ní wàbtúlì yàbí arúbáyìn ọlọ́run ọba àlekẹ́lẹ́ dán wò pẹ̀lú àwọn nǹkan mẹ́rin kan alákọ̀ọ́kọ́ òun náà ni kí o shamatatil aida ọlọ́run ọba àlékelé ọ̀dàn wò pẹ̀lú kí ni o pẹ̀lú àwọn ọ̀tá àwọn ọ̀tá ọmọ gbógun ti gan yóò ní àwọn ọ̀tá tó pọ̀ tí ọmọ dógun ti nítorí pé nítorí ẹ̀bùn tọ́lọ́run ọba àlékelé bùn yìí bákan náà wà malamatil asdiqa so àwọn ọ̀rẹ́ rẹ̀ ọmọ bu wọn ni a kò tiẹ̀ ráàyè tèèyàn bẹ́ẹ̀ wà lọlé gan kò ní ráàyè tiyín kódà bí ẹ bá wà lọ yọ palẹ yọ palẹ ti sínú pálọ nìyẹn òun ti wọnú yàrá lọ torí pé ẹni tó bá fẹ́ di muhadis òní ráyè kò ní ráyè ẹjọ́ kò ní ráyè àńjókòó ti àwọn èèyàn kò ní ráyè kìnnìkan yóò bísí pẹ̀lú hadith gbogbogbà ẹ wájú gbogbo nǹkan tán ní yọ̀ha yọ̀ha Bukhari yọ̀ha Muslim yọ̀ha sunan Abi Dawud yọ̀ha sunan Tirmidhi Nasa'i Ibn Majah yọ̀ha Musnad Imam Ahmad so yọ̀ha ẹtí wo bẹ́sẹ̀ bẹ́sẹ̀ ní yọ̀ha bá ṣe kà síwájú yẹn lẹ́ẹ̀kan torí àsìkò àbákan náà ẹ wá dúró àwọn ìmọ̀ ńláńlá tó tún ní yọ̀ma ha yọ̀ma ha yọ̀ma ha ma pẹ̀lú ẹ̀ so yíba ní sìn yọmọ nípa àwọn yọmọ nípa isnad yọmọ nípa àwọn asanid àti àwọn ilal gbogbo àwọn eléyìí ni ọmọ àwọn àwọn asma urijal gbogbo ẹ yányá so yíba ní sìn ẹ rí i pé eléyìí báyìí kì í ṣe iṣẹ́ kan tí ó ṣe kíni o kì í ṣe iṣẹ́ kan tí ó rọrùn so eléyìí báyìí òun ló fà á ló fi jẹ́ sí pé Imam al-Bukhari sọ yìí tí àwọn nǹkan yìí bá ti ṣẹlẹ̀ àwọn nǹkan tọ́lọ́ wọn bá lékè ló fi dán wò ni pé yóò jẹni tí ó bízí gan àwọn ọ̀tọ́ mọ̀ wá sí kíni o àwọn amẹ́jàre àwọn ọ̀rẹ́ rẹ̀ wọ́n mọ̀ wá bú wa malamati al-asdiqa bákan náà wà tọ́ni al-juhala àwọn aláìmọ̀kan wọ́n sì máa ṣe kíni o wọ́n máa bẹnu àtẹ́lù àwọn aláìmọ̀kan wọ́n máa bẹnu àtẹ́lù wọ́n máa ní ẹ̀sùn nìkan wá ní ní kankankan ní wàhálà rẹ̀ ti ẹ̀ pọ̀ gan bákan náà wà hasadi al àwọn afa wọ́n sì máa ṣe ta rẹ̀ àwọn afa wọ́n máa ṣe ta irú èèyàn tó bá rí báyìí nítorí pé wọ́n mọ̀ wípé onìkan náà wá ní ìnìkankan ní ariwo jẹ ẹnìkan náà ń pa ìnìkankan náà ń ṣe kìnnìkan so alimami Bukhari sọ pé àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yìí lọ́lọ́wọ́n bá àlékélé fi ṣe kí ni o lọ́wọ́n bá àlékélé fi ṣe àdánwò fún so ibà ní sìn àwọn ní fàyídà sọ́bàrọ̀ ala hadhihi al-mihal tó bá wá ṣe sùúrù lórí àwọn àdánwò tọ́lọ́wọ́n bá àlékélé sọ fún yìí àkàrọ́mà Allahu fi dúníyà bi arba'in ọlọ́wọ́n bá àlékélé wà pọ́nlé yóò wá sàpọ́nlé fún ilé ayé pẹ̀lú àwọn nǹkan mẹ́rin kan so alákọ̀ọ́kọ́ bi'izzi al-qana'a ọlọ́run bá lè kéré fún ní iyì àti agbára kó ní al-qana'a ayọ̀ kan sùrẹ́ níbẹ̀ yóò jẹ́ ni tí ó ní ayọ̀ kan dáadáa gan àbákan náà wà wà bí haibati nafsi yóò sì ní ìbẹ̀rù ọkàn kúrò níbi kéèyàn máa ṣe nǹkan tọ́lọ́run bá lè kéré láti ilé ìwọ̀ fún yà bákan náà yóò ní ìbẹ̀rù ọkàn tó yẹ pé yóò máa mú ṣe gbogbo tọ́lọ́run bá lè kéré lábá ní kéèyàn máa ṣe wàlá dhati wàlá dhati al bákan náà rẹ níbẹ̀ yóò jẹni tí yóò máa rí adùn ìmọ̀ ọlọ́run bá rí pé ló fún ní ẹ̀bùn kó máa rí adùn ìmọ̀ ọ̀wà hayatil abad yóò sì jẹni tí yóò máa sẹ̀mí lọ gbére nǹkan tí alimami Bukhari gbà lérò pẹ̀lú pé yóò máa sẹ̀mí lọ gbére yìí kèsì kan sọ pé kò ní kú mọ́ láéláé kọ́ bí kò sí wípé orúkọ rẹ̀ ò ní parẹ́ láéláé orúkọ rẹ̀ yóò máa hàn ní gbogbo gbà àfi bí ẹni wípé kò tí ì kú ẹ̀yin náà wà alimami Bukhari ẹwà ti ọdún tí wọ́n ti kú ẹwà ti ọdún tí wọ́n ti kú so ibà nísìn so n tó lé ní ẹgbẹ̀rún ọdún náà ni sẹ́yìn òun náà ni àmì Imam Bukhari ti kú nǹkan tó lé ní ẹgbẹ̀rún ọdún kódà ẹgbẹ̀rún ọdún yẹn gan tó lé lọ́gọ́rùn ọdún sẹ́yìn so ibà nísìn ọgọ́rùn ọdún yẹn náà tó lé lọ́dún sí Imam Bukhari tí wọ́n ti kú àtòun ti bẹ́ẹ̀ ẹ wò orúkọ wọn á máa dákọ wọn ní gbogbo àgbáyé àfi bíi pé wọ́n sì ń bẹ láyé títí dìsìn àfi bíi pé wọ́n sì ń bẹ láàrin wa títí dìsìn so yíba nìsìn so nǹkan tá pàlérò pẹ̀lú wàhálàtì abàdì nìyẹn wọ́n ní wà á sábà hufi àkhírọ̀tì bí arba'in ọlọ́run ọba àlékúrò tó wá san lẹ́sàn án jọ̀gbìdà kìyàmà pẹ̀lú àwọn kan mẹ́rin kan àbí shafa'ati liman arada min ikhwanihi yóò sì ọlọ́run ọba san lẹ́sàn jọ̀gbìdà kìyàmà pẹ̀lú pé yóò sì ìsìpẹ̀ fún gbogbo ẹni tó bá wù nínú àwọn ọmọ ìyá wà bí villi l'arshi yawma la villa illa villuhu yóò tún wà lábẹ́ bògì aláraṣẹ ọlọ́run ọba lọ́jọ́ gbèdà kìyàmà ọjọ́ tí ò ní sí bògì ń bì kankan àyàfi bògì aláraṣẹ ọlọ́run ọba wà bí sákì man arada min hawdi nabiyyi sallallahu alayhi wa sallam bákan náà yóò fún lómi mu gbogbo ẹnikẹ́ni tó bá wù ú nínú àwọn tó lẹ́tọ̀ọ́ àti mu mi nínú haudu anabi sallallahu alayhi wa sallam wa bi jiwari nabi yina fi a'la illiyina fil janna yóò sì sekini o yóò sì jẹni tí ó wà ní ẹ̀gbẹ́ àwọn anabi Ọlọ́run ọba yóò jẹni tí ó wà ní ẹ̀gbẹ́ àwọn anabi Ọlọ́run ọba ní ààyè tó ga jù nínú aljanna lọ́jọ́ gbẹdàkìyàmà àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yìí Ọlọ́run ọba yìí kí ló ṣe fún un imaamu bukhari wa sọ pé faqad a'lamtuka ya bunayya mujmalan jami'a ma kuntu sami'tuhu min mashayikhi mutafarriqan fi hadha al-bab mujmi'an مجمعا فأقبل, فأقبل الآن على ما قصدتني له أو داع Imam al-Bukhari sọ pé ní báyìí ní pàápàá mo ti wá fi mọ ìrẹ ọmọ mi kékeré ní àkójọpọ̀ papọ̀ ní bọ̀rọ̀ gidi gbogbo àwọn nǹkan tí mo gbọ́ lẹ́nu àwọn àfáà Ah, òun náà ni mo ti fi náà ni mo ti fi mọ̀ ní bọ́rọ̀ gidi yìí ah, lẹ́ni tó yẹ sí pé ah, mo mú wá kélekèle kélekèrè ní oríṣiríṣi àwọn báàbù ní báàbù yìí bákan náà lẹ́ni tó wá kó gbogbo ẹ̀jọ́ lápapọ̀ ní oríṣiríṣi àwọn ọ̀nà mo kó jọpọ̀ fún ọ fa aqbil al-an ala ma qasatani lahu tó pẹ̀lú nǹkan tí mo ti wá ṣàlàyé fún ọ báyìí tó o wá lè gbájúmọ́ báyìí ó lè bẹ̀rẹ̀ báyìí láti máa wá kọ́ ẹ̀kọ́ tó ti torí ẹ̀ wá sọ́dọ̀ mi tàbí kọ pátì kọmọkọmọ tó bá ti mọ̀ pé agbára rẹ̀ léka ẹ̀rí kí imam bukhari ti jẹ́ kó yẹ wáyé pé a gbọ́dọ̀ mọ̀ hududu nǹkan tá a fẹ́ kọ́ a sì gbọ́dọ̀ mọ̀ àwọn makadiru ẹ̀ a gbọ́dọ̀ mọ̀ àlá tá a fẹ́ kọ́ gan a sì gbọ́dọ̀ mọ̀ bí gbogbo nǹkan yẹn bó ṣe lágbára tó láti mọ̀ bóyá agbára wọ́ọ̀ka àbí òní ka ẹni ìwá béèrè lọ́mọ imam bukhari pé kó sàlàyé fáwọn kí ni hududu mọ̀ tí mo fẹ́ kọ́ kí làwọn makadiru ẹ̀ kí ni àwọn ìpè gbogbo ẹ̀ kí làwọn àlá rẹ̀ bóòlù nígbà tí Imam Bukhari wá parí àlàyé Imam Bukhari wá sọ pé tó báyìí o lẹ́yìn tí mo ti ṣàlàyé fún ọ báyìí ọ wá lè bẹ̀rẹ̀ báyìí tó bá ti mọ̀ pa agbára rẹ gbé tó bá ti mọ̀ pa agbára rẹ gbé o lè dúró kọ́ mọ́ ṣe má. qala fahalani qawluhu fasakattu mutafakkiran wa taraktu nadiman. afa yìí sọ wípé ọ̀rọ̀ tí Imam Bukhari sọ fáwọn yìí ó wá kódà mú bá wọn gan àwọn wá dákẹ́ afa ni mo dákẹ́ lẹ́ni tí ń ìgbà tí Imam Bukhari wá rí i pé àtórí gbogbo orú nǹkan yìí lára mi pé ìdààmú ti bá mi ó ti sò mí lọ́wọ́ Imam Bukhari wá sọ pé wa illa tutbiq ihtimala hadhihi al-mashaqqu kullaha Imam Bukhari ní tó bá wá ní agbára láti gbé gbogbo ìnira tí mo ní ń níbi ojú ọ̀nà pé yẹn fẹ́ di muhaddith yìí o fa'alayka bil fiqhi yà lọ́kọ́ fi kí n gbà yẹn o alladhi yumkinuka ta'allumuhu wa anta fi baytika qarun sakinun fíkì tó yẹ pé ó rọrùn fún ọ láti máa kọ́ tó sì wà nù lé rẹ tó jókòó tó ní sẹ́kìnì tó ní máa travel káàkiri gẹ́gẹ́ bí muhadif ẹni tó bá fẹ́ di muhadif yàtọ̀ fún pé yóò ní agbára àti máa rìn káàkiri yóò ní àlàáfíà yóò tún lágbára owó agbára owó tí ó máa fi travel láti ìlú kan lọ sí ìlú kan àwọn almuhadifu náà wọn kì í dúró Imam Bukhari wọ́n sọ iye wọ́n sọ iye ìgbà tí àwọn lọ sí Baghdad wọ́n sọ iye ìgbà táwọn lọ sí Iraq wọ́n sọ ìgbà táwọn lọ sí kìnìjàre Hijaz wọ́n sọ ìgbà táwọn lọ sí Yemen wọ́n sọ ìgbà táwọn lọ sí Basra wọ́n sọ ìgbà táwọn lọ sí Madain wọ́n sọ ìgbà táwọn lọ sí kúfà wọ́n sọ ìgbà táwọn lọ sí sham kódà àwọn ìlú mi ń bẹ wọ́n sọ ìgbà táwọn lọ sí misrọ̀ àwọn ìlú mi bẹ tó yẹ pé wọ́n láwọn ò tiẹ̀ lè ka yìí òkà táwọn fi lọ bẹ̀ táwọn fi ń para ṣé ibà ní sìn ìlú mi wọ́n lọ bẹ̀ bí fifteen times ìlú mi wọ́n lọ bẹ̀ fifteen times yẹn nígbà kọ̀ọ̀kan ó níye ọdún tí wọ́n lò ó tí wọ́n jókòó táwọn afáàtàn gba ìmọ̀ lẹ́yìn tó bá yá wọ́n tún kúrò wọ́n tún lọ lú mi tó bá tún yá wọ́n tún padà sílùú yẹn wọ́n tún ti gbọ́ pàfà kan tún ti débẹ̀ wọ́n tún padà síbẹ̀ yóò tún ní ọdún tó tún lò tó bá yá wọ́n bá tún ti gbàmọ̀ tán lára yẹn wọ́n tún gbọ́ pàfà kan tún bẹ́ẹ̀ nìkan wọ́n tún lọ síbẹ̀. so Imam Bukhari jẹ́ kó yẹ pé wàhálà ti ń bẹ nídìí pé yẹn fẹ́ di muhaddith kì í ṣe wàhálà kékeré o ìgbà tẹ́ni yìí Imam Bukhari wá sọ fún mi wípé tó bá ti mọ̀ ẹ́pá gbára rẹ̀ ọ̀ka láti gbé wàhálà lọ́kọ́ ìmọ̀ fíkì tó yẹ kó rọrùn fún láti kọ́ kódà tí wàá jókòó sílé rẹ̀ tó ní máa ṣáàtù káfíìrì látàkàjù la bíríìdì asfar ó ní bùkátà sí kọ́mọ wá lọ síbi tó jìnà kankan kọ́mọ wá travel lọ síbi tó jìnà kankan wà wá pé dr ó ní tẹ ó ní bùkátà sí kọ́mọ kọ́mọ travel káàkiri ìlú bákan náà àwàrúkú bil bihar ó ní bùkátà sí kọ́mọ wá kọ́mọ wá travel lórí omi káàkiri wàhùwà máa dá samaratil hadithi wàlẹ́yìísà thawabu al faqihi bidúni thawabil muhaddith wọ́n ní bákan náà tó ń ti bẹ́ẹ̀ náà sì ni ìmọ̀ fíkìú náà òun náà ní oríṣiríṣi àwọn èso àtàwọn àǹfààní táàrí nínú ma hadith òun náà ń bẹ ìmọ̀ fíkìú wọ́n ní bákan náà walaysa thawabul faqihi biduni thawabul muhaddith tó sì jẹ́ sí pé a sọ pé ládá tí faqihu ó rí a sọ pé kéré sí ládá tí muhaddith ó rí so fil akhirah lọ́jọ́ gbéra qiyama wọ́n ní wàlá izzuhu bi aqalli min izzi al muhaddith wọ́n ní bákan náà àṣìlè sọ wípé iyì àti àti àti tí ó rí tí muhadda tí faqih ó rí níbi ìmọ̀ fíkì rẹ̀ àlè sọ pé kéré sí ẹ̀zù iyì tí muhaddith ó rí níbi ìyàn àdìsù tiẹ̀ Imam Bukhari ń gbà níyànjú nìyẹn pé àmọ́ wàhálà téèyàn ó ṣe kó tó di muhaddith ó pọ̀ gan-an ju wàhálà téèyàn ó ṣe kó tó di faqih lọ tó bá jẹ́ pé ládá náà lọ ń wá ó rí ládá tó pọ̀ níbi kan jẹ́ náà ìjọba jẹ́ pé iyì tọ̀dọ̀ Ọlọ́run ọba náà ni kì í ṣe iyì tọ̀dọ̀ àwọn èèyàn o kìí ṣe yìí tayé o ó rí yìí lọ́dọ̀ ọlọ́run bá lórí pọ̀ jẹ́ fàkéhù náà torí pé òní máa jẹ́ fàkéhù náà àfikọ́ jẹ́ sí pé hadith àti quran náà ni wàá máa lò ibẹ̀ náà ni wọ́n ti ṣe istimdad ibẹ̀ náà ti fa fíkìw yọ so ibà nísìn o kàn ní jẹ́ kíni o ní jẹ́ ẹni tí ó ní máa hadith ní ti fún tẹ̀dọ̀ gẹ́gẹ́ bí àwọn afa àwọn alùhàdìsí òní ni imam bukhari sọ fún ẹni yìí báyìí qala falamma sami'tu dhalika naqada azmi fi talab alhadithi wa aqbaltu ala dirasati fiqhi wa ta'allumihi ila an surtu فلذلك لم يكن عندي ما أمليه على هذا الصبي يا أبا إبراهيم àfáà sọ pé falamma sami'tu dhalik ìgbà tó ń gbọ́ gbogbo tí alimami bukhari sọ yìí gbogbo oríṣi ṣiṣẹ́ tán káàpín yóò fi di muhaddith yìí naqadu azmi wọ́n ní ìpinnu àwọn ìpinnu àwọn yẹn ó ṣe kíni ìpinnu àwọn yẹn ó bàjẹ́ padà pé ìpinnu táwọn ti ní fi talabil hadith pé àwọn fẹ́ kọ́ ìmọ̀ hadith táwọn ti di ẹ̀mí ara wọn yá múrì wọ́n ní nǹkan yẹn tú padà lẹ́mí àwọn وأقبلت وأقبلت على دراسة الفقه ولا وأقبجما إما قيم فقه وتعلمه أوانسي قبجما إما لكيك ونقاري إلى أن صرت متفقها ونتي دبدك أن دي أقبافا ما فقه فلذلك لم يكن عندي ما أمليه على هذا الصبي يا أبا إبراهيم وننتوري إدي نيو توفي إدي تو بلو من يو tí mo fi sọ pé mi ní nǹkan kan tí mo lè ṣe kí ni tí mo lè pàpẹ́kọ́ rẹ̀ fún ọmọ yìí ìrẹ́ àbú Ibrahim tó mọ́ ọmọ kíwù rẹ̀ wá ìdí nìyẹn tí mo sọ pé mi ní Samaru lọ́dọ̀ àwọn àfà so ẹ̀kú ti sọ reason tí kò fi lè rí nǹkan kan sọ fún ọmọ tí àfa rẹ̀ mu wá sọ́dọ̀ àfa yìí tó fi wá di pé ìtàn yìí ṣẹlẹ̀. àfàkọ́nà lahu abu ibrahim abu ibrahim wá sọ fún yí pé inna hadha alhadith alwahid alladhi la yujad inda ghayrika khayru lis-sabiyyi min alfi hadithin yajiduhu inda ghayrik. àfa yìí wá sọ pé àfa tó mọ ọmọ kéwù rẹ̀ wá abu ibrahim wá sọ pé hadith ọyọ kan tá a gbọ́ lẹ́nu rẹ̀ yìí ọ̀rọ̀ kan tá a gbọ́ lẹ́nu rẹ̀ yìí tó jẹ́ sí pé kò sọ́dọ̀ ẹlòmíì tá a lè ti rí gbọ́n mọ́jọ́ dọ̀wọ́ nìkan lọ torí pé kò sẹ́ni kankan tó rí tó rí tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ sí láàrin wọn àti Bukhari jùwọ́ nìkan lọ tó sì ríru advice yìí gbà lọ́dọ̀ Imam Bukhari jùwọ́ nìkan lọ hadith ọyọ kan yìí tá a ti gbọ́ yìí ó lórí fọ́ọ̀mù yìí ju ẹgbẹ̀rún hadith tí ó rí lọ́dọ̀ ẹlòmíì lọ ìtumọ̀ ni pé tó bá ń ṣiṣẹ́ tọ̀ nǹkan tó gbọ́ lẹ́nu rẹ̀ yìí tó bá ń ṣiṣẹ́ tọ̀ in tí ó ṣe nínú gbèsè ayé rẹ̀ ó lórí ju ẹgbẹ̀rún hadith lọ́gbọ̀n bomi lọ tó pé òun yóò fi ṣe ìpìlẹ̀ àbíkájọ pé òun ni ó fi ṣe òkúta ìpìlẹ̀ tí ó gbésẹ̀ lé lórí ẹ̀kọ́ tí fẹ́ kọ́ nínú ìgbésí ayé rẹ̀ tí eléyìí báyìí òun ni ntí alimami Bukhari sọ nípa ẹni tó wá fẹ́ di muhaddith jamaa ẹ wo adúrú iṣẹ́ yìí ẹ wo adúrú dààmú yìí ẹ wo adúrú wàhálà yìí débi wípé kódà àgbààfà tó ti torí pé òun fẹ́ kọ́ ìmọ̀ hadith wá sọ́dọ̀ alimami Bukhari tó fi di pé òun gan rí pàgbára àwọn ọ̀ka mọ́ tó fi di pé òun dúrọ́pù ìpinnu òun òun padà wá jùlẹ̀ òun padà wá mú ìmọ̀ fíkì òun padà wá gbájúmọ̀ so ẹ wo orú adúrú mọ́ ńláńlá yìí so ibà ní sìnká wá sọ pé ọkùnrin olódo yìí tó yẹ sí pé kò dá kankan mọ̀ yìí ọkùnrin tó yẹ sí pé mọ̀dọ́fà ti mọ̀dọ́fù ilé yìí òye yìí so ibà ní tó bá ń ka alukur'an báyìí ẹ kàwọ́ lórí ẹ̀ máa sunkún ni ní ọkùnrin jàbátá yìí so ibà ní tó bá ń ka hadith anabi báyìí hadith náà kọ síwájú rẹ̀ báyìí kàtà náà ni wọ́n máa kà subhanallah tó bá ń pè nǹkan jáde lẹ́nu gan báyìí so ìwọ́n máa bí yín ni pé ẹ dákun kí lélẹ́yìn ń pè lẹ́nu báyìí ṣé kéwù náà lélẹ́yìn náà ń ṣègbọ̀nsẹ̀ sí báyìí so kẹ́lẹ́ bá a máa yí pé nǹkan kí nǹkan òun náà ni nǹkan tí àwọn ọmọ yìí tí wọ́n dáwọ́lé yìí tán bẹ̀rẹ̀ sí máa pe àfa àwọn yìí so ibà nísìn so ká lè bá a mọ nǹkan tí ipò tí nǹkan yìí wà nínú Islam so náà a ní uh, ìtẹ̀síwájú nítorí àsìkò wa tó ti lọ gan uh, nínú àwọn in tí ó jẹ́ kó wá tó yé wa wípé àáfàá yìí sẹ so kò lè jẹ́ muhadithu láíláí kò lè jẹ́ muhadithu nínú àwọn nǹkan tó tún fi yé wa ni pé àáfàá yìí òpùrọ̀ ayé àtàlùkìyàmà ni òpùrọ̀ gbáà ni ẹni tó bá sì ti jẹ́ òpùrọ̀ irú ẹni bẹ́ẹ̀ lára àwọn ntí àlefi tí àlefi gba ọ̀rọ̀ lẹ́nu rẹ̀ ni tí ò fi lè jẹ́ muhadithu oníkéèyàn jẹ́ òpùrọ̀ so yìí báyìí nísìn torí pé irọ́ lọ́dọ̀ àwọn afáwọn ní hadith ó ní agbára gidi gan so yìí báyìí nísìn tó bá ti lè kẹ́fìn irọ́ nínú àlámọ̀ríyàn ó ti di pé irú ẹni bẹ́ẹ̀ wọn ní wọn ní fíkọ̀ kankan sí mọ́ nìyẹn gẹ́gẹ́ bí wa náà ti mọ̀ yí pé gbogbo ẹnikẹ́ni tó bá ti jókòó rọ wọn ní gba ọ̀rọ̀ rẹ̀ lára so jabata yìí wá jẹ́ òpùrọ̀ adéyàtà kìyàmà òpùrọ̀ gidi gbáà ni so yíba ní sìn so ẹ̀yin náà jẹ́ ká gbọ́ àwọn irọ́ ilé tó yẹ pé àáfà yìí tó ń pa so yíba ní sìn so yóò lè yé wa wípé òpùrọ̀ gidigidi làáfà yìí so irú ẹni báyìí yóò sì tọ́ láti jẹ́ muhaddith inshallah ta'ala màá play àwọn irọ́ àfà màá play rẹ̀ fún wa báyìí táà sì mọ̀ pé àfà yìí o ẹni ẹni èèyàn bú gbà ní ṣé báyìí nísìn bismillah ẹ jẹ́ kí a gbọ́. wọ́n tún á máa dìgbò látàyè gómi ni wọ́n rà gómi ṣe pátúwá lórí rẹ̀ fún wa wọ́n sì tẹ̀lé lónìí ipe tí wọ́n bá pè òun ẹ̀dì òun lẹ́kẹ̀ẹ́ lọ dìbò. ọlọ́kà gómi fẹ́ fúnra ìzára ń tẹ̀lé kiri torí ẹ̀ náà fi lè fi gúlẹ̀ nígbà tí kò jẹ́ kankan lọ́dọ̀ àwọn ọmọ ìdìbò kò jẹ́ nìkan èyí ìbò bá dìbò bá. inna lillahi wa inna ilayhi raji'un inna lillahi wa inna ilayhi raji'un. ẹni tí pèpè sí kò sí súnmẹ̀ láti tara wa ọlọ́dún ìpínlẹ̀ àwọn ọ̀rẹ́ sọ̀tún nígbà ṣe ẹni pé sáàdì sí ń sọ̀rọ̀ náà pé ọ̀rọ̀ wọn ń ṣe yàtọ̀ sí nǹkan tá à ń wọn ń kílẹ̀ àti ìgbé ó yàtọ̀ sí nǹkan tá à ń sọ tẹ́lẹ̀. ọ̀rọ̀ tó wọ́n dìgbò ọ̀rọ̀ ìgbé ìtajà ọ̀rọ̀ ìgbé bàbá àwùjọ lọ́dún ìwọ́n tó ra wọn ní mọ́ṣínì lọ́wọ́ àwọn mọ́ṣínì wàlá ẹ̀ máa ń dìbò ó jẹ tọ̀ ìzálà wọ́n sọ̀rọ̀ àwọn oníwókọ ìzálà tó gbé dára ẹ̀kọ́ ti sùn mẹ́. Ah, alhamdulillah ah, mo rò pé àwa náà ti gbọ́ ah, bí àfa yìí bó ṣe ń pa irọ́ ní irọ́ tí ó ní agbára gidi gan mo pé àwa náà ti gbọ́ bí ṣe ń parọ́ báyìí inshallah ta'ala màá tún wá pìlì rẹ̀ lẹ́ẹ̀kan sí gẹ́gẹ́ bí mo ṣe máa ń ṣe inshallah màá máa kàn mọ́ sí ní ẹ̀yọ kọ̀ọ̀kan so yíba ní sìn àmọ́ kí n tó play rẹ̀ so ọ̀rọ̀ tó sọ bí báyìí ẹ jẹ́ kí n sáré tan ìmọ́lẹ̀ sí ẹnjìníà ìkan lára àwọn ọmọ ìyá ni tó yẹ sí pé wọ́n wà lórí sunna alhamdulillah ala hasabi ma'rifati iya wala nuzaki ala Allahi ahada ẹnjìníà ni àwọn ọmọ jàbàtà gbé lọ síwájú afá jàbàtà wípé àwọn fẹ́ pe ẹnjìníà ní kéfìrí nítorí pé ẹnjìníà kò pè wá ní ká ẹnjìníà ò pè wá ní káfíìr ẹnjìníà ò pè mí Abu Abdillah Ìjìgbò àti Abu Abdillah Adéwọlé kò pè àwọn méjèèjì ní káfíìr wọ́n ní nítorí eléyìí àwọn fẹ́ pe ẹnjìníà ní káfíìr ṣùgbọ́n kí àwọn tó pè ní káfíìr àwọn gbọ́dọ̀ gbé déwájú àfa àwọn náà àfa gbà so ibà nísìn nítorí àwọn amú ẹnjìníà lọ síwájú àfa jàbàtà so afájàbàtà wa ń sọ fún ẹnjìníà pé wọ́n gbọ́dọ̀ pè wá ní káfíìrì ni so àwọn ìdí tí ẹnjìníà táfàjàbàtà wa mú wá fún àfa fún ẹnjìníà láti pè wá ní káfíìrì òun náà làwọn ọ̀rọ̀ tẹrí ti ń pa yìí ẹ dàpọ̀ ṣé tí yẹn bá fẹ́ pè yẹn káfíìrì tí yẹn tún máa ń parọ́ tí yẹn tún máa ń parọ́ tó fẹ́ fi yọ̀yàn jíkọ́ jáde kó nú ẹ̀sìn kó tún wá jẹ́ pé irọ́ lòfin establish ẹ̀ yín tí wọ́n ń kí orí ẹnjìnìá ó spark pé ha ah, wọ́n ń ṣerú nǹkan báyìí ó bá pa irọ́ àgbákò rọ ẹ̀rí ẹ̀yin náà tún gbọ́ báyìí nísìn kódà àfa yìí ń parọ́ yín tó ń búre èké yín tó ń fẹ́ yín òṣì yín máa parọ́ tó ẹgbẹ́ yín tó bá gbọ́ yín mọ̀ rò pé ah, àfa yìí ní confidence yín tó ń sọ ọ̀rọ̀ òótọ́ nìyẹn mọ̀ kí yín máa parọ́ kó tó máa rẹ́ nìyá <laughs> tó hàn lọ́kadà pa ẹ̀yin náà gbọ́ nísìn bismillah. wọ́n tún á máa dìbò. sẹ́gbọ́n. látàrí gómìnà ìfọ́nrán gómìnà ṣe pátá lórí rẹ̀ fún wa wọ́n sì tẹ̀lé lónìí ipe tí wọ́n bá pè òun ẹ̀fì òun lẹ̀kẹ́ lọ dìbò. àbákà gbọ́ mi fẹ́ fúnra ẹ̀. ìzára ń tẹ̀lé ìlú. torí ẹ̀ náà lè dìbò lẹ̀. nígbà tí gbòòsì jẹ́ kẹta lọ́dọ̀ àwọn ọmọ ìdìbò kò jẹ́ ní tìǹbù. èyí dìbò bá dìbò bá. àwọn òzùbìlà. àwọn olóòsì dìbẹ́ ẹni tí gbègbè sí kò sí súnmẹ̀ ni a sì tara wa. ẹ̀rọ ni ẹ̀dá kò fẹ́ sọ fún mi náà sẹ́yìn pé ṣáà ti sìn wọ́n ń sọ̀rọ̀ náà pé ọ̀rọ̀ wọn ń ṣe yàtọ̀ sí nǹkan tá sẹ̀rí fọ́rọ̀ wọn kílẹ̀ à ń sìn owó yàtọ̀ sí nǹkan tá a sọ tẹ́lẹ̀. na alhamdulilayi ah, ẹ̀yin náà ti gbọ́ báyìí mọ́ra pọ́ọ̀sì ẹ̀ná kí n délé kán mọ́ sí i so ọ̀rọ̀ àwọn ìzálà ni wọ́n kọ́kọ́ ń sọ so lára nǹkan tó fi tán fi gbà pé mo jẹ́ káfíìrì ni pé mò ń bá àwọn ìzálà ṣe so wọ́n á kọ́ mu wá pé àwọn ìzálà wọ́n máa ń dìgbò kódà gómi ṣe fatuwa fún wọn lórí ẹ̀ pé wọ́n sì ń tẹ̀lé dò ní pé tá ń pèrún lọ́wọ́ tó sì ń dìgbò kéèyàn fi ìrún lẹ̀ lọ dìgbò ó nígbà tí ìbò sì jẹ́ nǹkan kan lọ́dọ̀ àwọn méjì gbó yẹn inna lillahi wa inna ilayhi raji'un afájàbàtà ẹ̀ sì ń parọ́ ẹ̀ sì ń parọ́ báwo ni ìbò sì jẹ́ nǹkan kan lọ́dọ̀ wa a'udhu billah so gbogbo alamọ̀ yìí pé ìgbò yìí lára democratia lọ́wà so ibà nísìnyí so a sì gbá wọlé so ibà nísìnyí irọ́ burúkú lẹ̀ ń pa fáwọn èèyàn yìí pé ìgbà tí gbòsì jẹ́ nǹkan kan lọ́dọ̀ àwọn méjì gbó yín máa ń dìgbò fa wọ́n máa ń dìgbò fa èmi ní báwí yẹn pé yín máa ń dìgbò ọkọ ọkọ ọkọ gbèmí nìkan lérò pé yín máa ń dìgbò fa ó tún wá rí pé apọ̀ tí òun bá rí wọ́n máa ń dìgbò fa ó tún kó gbogbo àwa yòókù náà papọ̀ mọ́ so yíba nísìn so nítorí pé àfa yìí fẹ́ pa àgbákò rọ́ so yíba nísìn ó ní máa ń dìgbò fa wọ́n máa ń dìgbò fa so yíba nísìn so ọ̀rọ̀ yìí wá kó ìtànjẹ bá ẹnjìníà gan so yíba nísìn pé lẹ́ni tẹ́ni láti sọ pé ìsáàsì ẹdúnà ẹdúnà sọ pé ọ̀rọ̀ tí ìsáàsì ń sọ ń ṣe ó ti yàtọ̀ sọ́rọ̀ tá à ń bá bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹni tí ó wá mú wọn lọ síwájú àfáà tó fẹ́ pè wọ́n kéfèrí tó mú ọlọ́sọ́jọ́ wá ní ẹ eh, bí jíbò bí jíbò wá ní ah, ẹ̀rí pọ́n sọ̀rọ̀ wọn mẹ́rin wá pé wọ́n máa ń dìgbò wọ́n náà ń ṣe ẹ̀wọ̀n ìzálà nkankan so ó ti yàtọ̀ sí nǹkan tá à ń bá bọ̀ náà nkankan pé ọ̀rọ̀ ẹni ní ti gbàtàn jẹ pẹ̀lú nǹkan tá a fa jàbàtà sọ lórí ọ̀rọ̀ burúkú tá a fa ipa yìí so ibà ní sìn láti fi da ẹni ẹlẹ́ni láàmú so ibi tí wọ́n yé mọ bá dé tí mo fi pọ̀ sẹ̀ nìyẹn ẹ wá máa gbọ́ ibi tá a bá ti ń búre kéé tó ń fẹyín òṣì sí bísímìlà gbogbo wọn dìgbò ọ̀rọ̀ ipe ìtajà ẹni wọn tẹ àrẹ náà gbogbo ẹhẹ ẹhẹ wọn dìgbò àwọn náà sì máa bá àwọn òjìlọ bí wọn tó àwọn ní machine wàláì wọn dìgbò. ẹgbọ́ ẹgbọ́ ẹgbọ́ ẹgbọ́ àfa yìí ẹgbọ́ ẹgbọ́ ẹgbọ́ àfa burúkú yìí ó ní wọ́n tó ń dìgbò ó ní kódà wọ́n tó ń dìgbò lọ́dún yìí wọ́n tó ń ha wọn ní machine ìtumọ̀ ìtúnfẹ́ yóò ṣì àwọn òfin bìlà wàláhì mo fọlọ́ ọba tó dá ẹni mo fi búra ìǹde gborí gbèsè ayé mi ìǹfọwọ́ ara mi tẹ̀ka báyìí rí kódà ìǹde pólí mo tù rí ní ọkùnrin burúkú tí ń parọ́ yìí ó ní kódà tó ń dìgbò wọn tó ń há wa lọ́kadà ẹ̀dá kò sí muhadis ní kí ẹ̀ máa parọ́ tó pẹ́ pé yẹn kéferì a'udhu billah ó ní ó ní ó ní kódà tó ń dìgbò lọ́dún yìí wọ́n tún há wa ní mọ̀ṣẹ́ni ó tún wọ́n fẹ̀yìn áá tún fẹ̀yìn òsì confidence lórí tí ń sọ náà ẹ̀rí pé kò parọ́ mọ́ wọn irú àwọn ẹ̀rín burúkú ní ó tún kíyàn tún máa búra èké subhanallah tó afájàbàtà àmọ́ ìwọ náà lọ hámi mọ sí ni àbí wọ́ọ̀dù léyìn mo sì wá dìgbò iwájú ta léyìn mo ti dìgbò pẹ̀lú àwọn ọ̀rọ̀ burúkú tó ń sọ so ibà nísìn so ẹ jẹ́ ká máa gbọ́ lọ síwájú so ibà nísìn sẹ́ni tí kò kẹ̀ sí ṣe súnà ni ṣe sunna ni wọ́n èé pè sunna. súnà ní táwọn wí náà nù kà ní kéwòye súnnílé yàn máa ń jẹ́ kì í ṣe súnà iṣẹ́ àbí iṣẹ́ ànábì àbí tán bá ṣe níwájú ànábì tí ò bá kọ̀ náà ń pè ní súnà fàjàbàtà kò tó ma súnà ẹ̀rí muhadith tí ò ma súnà ẹ kò ma súnà èèyàn ni máa ń pè ní súnà nígbèsè ayé tiẹ̀ èèyàn sẹ́ńtì ń dìgbò ṣe súnà ni bóun ni yóò ṣe jẹ́ súnà èèyàn sì wá jọ́rọ̀ ànábì èèyàn yóò wá jọ́rọ̀ ànábì àbí yóò jẹ iṣẹ́ ànábì àbí yóò jẹ fẹ́ báyìí nísìn so ó ní sẹ́ni tí ń dìgbò ṣe súnà ni. wọ́n tún á máa dìgbò. látàrí gómìnà ni kọ́lá gómìnà ṣe fatuwa lórí rẹ̀ fún wa wọ́n sì tẹ̀lé lónìí ipe tí wọ́n bá pè ẹ̀fì òun lẹ̀kẹ́ lọ dìgbò. bàbá kan kọ́ mi fẹ́ ìdára ń tẹ̀lé kiri torí ẹ̀ náà lè dìgbò lẹ̀ nígbà dìgbò jẹ́ mi kan lọ́dọ̀ àwọn ọmọ ìdìgbò kò jẹ́ nísìnyí. èyí dìgbò bá dìgbò bá. àwọn pílà dìfẹ́ǹdì ẹ̀ sẹ́ńtì kò sí kò sí súnà sẹ́ńtì kò sí kò sí súnà sẹ́yìn máa ń jẹ́ súnà sẹ́yìn máa ń jẹ́ súnà bí mo fẹ́ ká tún gbọ́ náà nù sẹ́yìn náà ti rí báyìí sẹ́rí pé àfà yìí sẹ́rí pé sẹ́rí pé sẹ́rí pé èèyàn búgbà ni so nítorí pé ọ̀fẹ́ nítorí pé ọ̀fẹ́ ọ̀fẹ́ pé èèyàn kéfèé rí irọ́ ló kù tó tún àmọ́ pamọ́ so ibà nísìn ìran arọ́ kan lẹ́rí yẹn tíjà bàtà òfin lè jẹ́ muhadith rárá àní kò tún mọ̀ yàtọ̀ láàrin sunni àti sunna bí ṣe mọ gbogbo gbèsè ayé rẹ̀ gbogbo kẹsẹ̀ tẹ́ bá lè gbọ́ bí ṣe mọ sunna lọ́mọ yẹ o ọmọ yẹ sunna ni tó gbóná ìyẹn sì máa ń jẹ́ sunna sunni lè yẹn máa ń jẹ́ jàbàtà kò yé ẹ̀ǹgbẹ́ ṣe alimami Bukhari sọ pé èèyàn mọ nahu yọ mọ sọrfu sọrfu ni ò tún yé yìí ọmọ yàtọ̀ láàrin sunni àti sunna ẹ sọrfu òye ẹ bẹ́ẹ̀ ṣe ìṣèkọ́kù nínú sọrfu kò yé kò tún wá mọ ìtàn pè ní sunna lọ́dọ̀ àwọn àfáà lọ́dọ̀ àwọn olùmọ̀ pé sunna òun náà ni ọ̀rọ̀ ànábì lọ́dọ̀ àwọn almuhaddithun sọ̀npọ̀rọ̀ hadith là ń sọ ṣé báyìí nísìn sunna lọ́dọ̀ àwọn fuqaha oní táwọn àwọn fuqaha ń pè ní sunna lọ́dọ̀ àwọn àfa oní àkídà oní tán pè ní sunna gbogbo ẹ̀sìn làwọn pè ní sunna usulu sunnati indana atamassuku bima kana alayhi ashabu nabiyyi sallallahu alayhi wa sallam wal iqtida'u wa tarkul bid'ah sunna lọ́dọ̀ àwọn afáwọn ní lọ́dọ̀ àwọn afáwọn ní àkéédà onítàn pè bẹ́ẹ̀ sunna ní gbogbo ẹ̀sìn yányán sunna lọ́dọ̀ àwọn afáwọn ní hadith onírànlọ́rọ̀ ànábì iṣẹ́ ànábì àbí tábà sí níwájú ànábì tán nàbì sallallahu alaihi wasallam tí ò tako sunna lọ́dọ̀ àwọn onífíkì òun náà ní tí èsè wájib ní tí èsè ọ̀ràn èèyàn tó jẹ́ mustahabu mẹ́tẹ̀ẹ̀ta nù àwọn àtàwọn tàrífàtù yòókù tó wà fún sunna lọ́dọ̀ àwọn àyímà nípa nípa fánù kọ̀ọ̀kan nínú mà ṣé báyìí sínú àwọn fònónù mà kò sí kankan tó túmọ̀ jàbàtà ní súnà nípa àwọn zùbẹ̀là irọ́ kan nù ẹ mi ẹ tún mi báyìí nísìn torí pé àfa àyíṣẹ́ èèyàn burúkú gbáà ni tó yẹ sí pé ó jẹ́ òpùrọ̀ èèyàn òpùrọ̀ ayé àtàkìyàmà sẹ́ni tẹ́ fẹ́ máa mẹ́sìn lọ́dọ̀ ènìyàn òpùrọ̀ ẹni tí ń fi irọ́ sí dáwà ẹni tí ń fi irọ́ kàfárọ̀ àwọn èèyàn tí ń fi irọ́ pé àwọn èèyàn ń kéferì pẹ̀lú ìbúrò èké sọ ẹni yìí ẹ̀yin fi pé ẹ máa mú ẹ̀sìn lọ́dọ̀ rẹ̀ gbogbo ẹnikẹ́ni tí bá mú ẹ̀sìn lọ́dọ̀ ẹni yìí ṣòro ẹni bẹ́ẹ̀ ó fẹ́ ṣe ayé ara rẹ̀ ó fẹ́ ṣe ní òfò ni so kọ́lọ̀ balẹ̀ kí lákòdà wọn kó sànù gbogbo àwọn tí wọ́n ń dá girigiri tẹ̀lé àfa lẹ́yìn yìí tán jálá ìmọ̀kan yìí ọ̀làlá ìlà ìlàlá ẹ̀tún gbọ́rọ̀ mi ẹ̀tún gbọ́rọ̀ mi bisimilá. ìdìbò tó mss ní ìpadà sí mss. àwọn òbíbìlà ṣe gbọ́rọ̀. àwọn mss yìí lọ́dọ̀ rẹ̀ ìṣẹ̀lẹ̀gbẹ́. àwọn òbíbìlà ó ní ìdìbò tẹ́ mss ni ó ti padà sí mss àwọn òbíbìlà ṣe ti pé ṣe pé irọ́ pátápátá gbà lélẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá mọ̀ mí pátápátá tó bá mọ̀ mí dáadáa yóò ti mọ̀ pé irọ́ lọkùnrin yìí pa njẹ́ òun padà sẹ́mẹsẹ̀ njẹ́ òun sẹ́mẹsẹ̀ àwọn òzòbẹ̀là ètìgbò tẹ́ rí mss ni ó ti padà sẹ́mẹsẹ̀ so ibà nísìn sẹ́yìn náà ti gbọ́ báyìí lára àwọn ọ̀rọ̀ àgbákòrò kí èèyàn sọ pé mss ni mí mo ti padà sẹ́mẹsẹ̀ ṣé wọn náà lọ́wọ́ dá mi padà síbẹ̀ ṣé wọ àmì wọn náà làmì ìrù wa ń bẹ̀ àbí tó fi mọ̀ pé mo ti padà sẹ́mẹsẹ̀ so lára àwọn ọ̀rọ̀ ìran ọ̀rọ̀ tẹ́ mọ̀ rí lọ́dọ̀ àfa yìí nìyẹn ṣé báyìí nìsín. kìí ṣe eléyìí nìkan náà ni rọ́tà àfa máa ń pa ẹ tún gbọ́ eléyìí tó pa mọ́ Abu Yasir náà láwọn ọ̀rọ̀ tó yẹ pé téèyàn bá ti gbọ́ tó yẹ pé tẹ́ bá gbọ́ ẹ mọ̀ rú pé ah láwọn ọ̀rọ̀ tí ó pa mọ́ yẹn tẹ́ mọ̀ pé ah ọ̀tá Ọlọ́run lẹ́ni yìí fa ẹgbọ́n nǹkan tó sọ nípa Abu Yasir ó sì ba ọmọlúwàbí ẹni ẹlẹ́ni jẹ́ a'udhu billah so àfa yìí kò ní bíríkì ẹnu rárá ṣé báyìí nìsín kò tiẹ̀ gbà yí pé Ọlọ́run ọba àlékèrè ó sì ṣòro wa lóyún tá a bá fẹnu wa sọ nítorí ẹ̀ so irọ́ ti pọ̀ jù irọ́ ti pọ̀ jù kò wá sẹ́nìkan láyé tí ó jẹ́ onísúnà gidi tí ò ní fi rọrùn yín jàbàtà so ibà nísìn àmọ́ kẹ́ lè bá àmọ́ pòpò rọ ni kí wọ́n jẹ́ pa kíni ló jẹ́ máa pílè lè báyìí fún yín pé ẹ̀yin náà wà àwọn arọ́ ẹ tún gbọ́ tàbí yá sírì náà ẹ gbọ́ bó ti bà ju ọmọlúwàbí ẹni lẹ́ni jẹ́ bísímìlà. báyìí kò bó ti àmọ́ ó ní káàsì ní sàwọ́dí ó wáyé kó ṣe fáwọn tó wọn bá tẹ̀lé tiẹ̀ tó wọn sá fún àwọn ọmọ owó tẹ̀ kó ṣe fún àwọn láì sọ̀rọ̀ nígbà tọ́ba àbúyá sí i. jẹ́ jẹ́ polisi ọ̀rẹ́ mo ní káàsì ní sàwọ́dí ọ̀rẹ́ yẹn sì ń pẹ́ mo lè bá wọn ṣe ní sàwọ́dí tẹ́mi ò bá ní tiẹ̀ wípé bá wọn ṣe èmi ní káàsì kankan ó ń sọ máa ti rí pé ọ̀rọ̀ ayé ni ó ń dààmú ilé. báyìí pé máa ń ti gbégbé ìfún lé sí i tó yẹ pàṣẹ ẹ̀ńtẹ́ bọ́ra yé ni olóhùn ṣe kékeré ní màá fún lẹ́sì sí onímù onímù torí ẹ̀ ní ìfún lẹ́sì ní sì ń bínú gbogbo wọn ló sọ̀rọ̀ ó fún ọ lẹ́sì kó lẹ́sì kò mà sí gbé sálábù ni ẹni bá ti mú kọ̀ọ̀rọ̀ àrùn báwọn ìdí fún lẹ́sì because kò ní kò ní pé ó fẹ́ mú ẹ̀rí má ẹ̀ ó ti ní kọ̀ọ̀rọ̀ àrùn tó mú ìjẹ́ ti ibo ló ti wá rí i pé mo ní ìṣe fún yín kátẹ̀ wá ní mo ní ìṣe fún ó ti wá sọ mí di àbí wọ́n á ti kọ́mọ sí tàǹsírò lára àwọn káàkiri ǹjẹ́ ti èyí so oúnjẹ lè gbọ́ àwọn problem kan wà bẹ́ẹ̀. tọ alhamdulilayi mo mọ fi lẹkẹ lè gbọ́ tán dáadáa ni ẹrí bí ṣe ń ba ìjọmọlúwàbí ẹlẹ́lẹ́lẹ́ jẹ́ tí wọ́n ti pé téèyàn bá rí ẹni ẹ máa rò pé ọ̀tá ọlọ́run balẹ̀ ni yìí o tí ohun tó ń bá jàbàtà jà sí báyìí kì í ṣe torí ẹ̀sìn wọ́n fẹ́ jí kí àwọn èèyàn wọ́n fẹ́ gbé ojú àwọn èèyàn kó lọ́dọ̀ àbúyá sí wa torí pé ó ti mọ̀ wípé àbúyá sí yìí ó tún lè ní àwọn èèyàn tọ́nà ó tún ní kó tún rí mú kúrò nínú àwọn ẹ̀jọ̀ so yíba ẹni sìn ọmọ pé àbúyásírì tún ṣe kí ni àbúyásírì tún rí àwọn èèyàn mú kúò so yíba ẹni sìn kò wá fẹ́ jẹ́ kí ẹnìkan kan tiẹ̀ gbọ́ ọ̀rọ̀ àbúyásírì gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ẹni tó nìkan ṣe gẹ́gẹ́ bí ẹni tí ó wá fẹ́ gbé ojú àwọn èèyàn síbi pé àbúyásírì ò tiẹ̀ lẹ́sìn rárá ẹ dákun ẹ wu ọ̀rọ̀ burúkú kó wá jẹ́ sí pé àbúyásírì kódà tó pa àbúyásírì gangan lọ sọ bẹ́ẹ̀ ẹ dákun bá a ṣe wá ń pílè tiẹ̀ yìí wá mú ibi tí àbúyásírì náà ti sọ bẹ́ẹ̀ wà á fàjà bàtà tó kó lọ mú ibi tó ti sọ bẹ́ẹ̀ fún wa kó kọ́ tẹ̀ jáde kó pílè rẹ̀ báwa náà ṣe ń pílè rẹ̀ tí ì bá ṣe lè kà záàbù ni òpùrọ̀ èèyàn ni ọ́ ní wàfà yìí ò bẹ̀rù ọlọ́run rárá ó tún wá sọ pé ẹni lẹ́ni pé àbíyásí sọ pé ẹ ẹ tóun bá jà bàtà jà sí òun náà ni pé ó ní chance láti láti jẹ́ kó kóun lọ sí Saudi kọ̀ wá jẹ́ kóun lọ tóun bá jà sí náà kò kó sì nǹkan kan ju pé kò fóun ní ó ní chance láti báwọn ṣe kóun lọ Saudi kọ̀ wá báwọn ṣe ẹ tóun bá tiẹ̀ máa ń sá fún nǹkan owó ṣé ṣé kọ̀ ẹ kọ́ bá wa ṣe àwọn oṣù bẹ̀rẹ̀ tún fọgbọ́n ìyẹn ra rẹ̀ ìwọ máa ń sá fún nǹkan kẹ́lẹ́ bá ń gbọ́kùnrin alónígbèrage èèyàn ní èèyàn burúkú ni ẹ̀ tóun bá ìwọ wo lọ ń sá fún nǹkan owó ìwọ wo ìwọ náà dàtọ̀ ń sá fún nǹkan owó so yé báyìí nísìn so ẹ mọ̀ kéèyàn tó máa fọgbọ́n yínra yẹn kò yé báyìí nísìn so jákujàku tí máa ń ṣe káàkiri nù so wọn ní àbúyá ah, àwọn yẹn náà sì kẹ́ àbúyá sì sọ bẹ́ẹ̀ pé ó lọ sọ bẹ́ẹ̀ àní tó ń pè wá láì lọ́kùnrin lórí ìbúrèké ètò ń búrèké lórí ẹ̀rọ èmi ò mọ kéèyàn ní àyà tó báyìí ẹ ẹ tó ń bọ̀ lẹ́ẹ̀kan wọ́n ní kí wọ́n ní kó kó sí ẹ kò kó sí kankan àmọ́ ó ní chance ní sàwọ́dí ó wá yẹ kó ṣe fáwọn tó wọ́n bá tẹ̀ nídìí ẹ̀ tó wọ́n sá fún àwọn owó ẹ̀ kó ṣe fún àwọn láì tó sọ. ó tún pè wà láì ọkùnrin ló ń pè wà láì. ọ̀rẹ́ mo ní chance ní sàwọ́dí ọ̀yẹ́ ń sè ń fẹ́ mo lè bá wọn ṣe ní sàwọ́dí tẹ̀mí ò bá ní ìdẹ̀wé pé báwọn ṣe èmi ní chance kankan ó sọ bẹ́ẹ̀. sọkùnrin yìí bẹ̀rù ọlọ́run bàbá yìí sọkùnrin yìí tó sì bẹ̀rù ọjọ́ ìgbéga kìí àmọ́ báyìí. ọrọ̀ ajé ni ó ń dààmú ilé báwo pé máa ń ti pépé ìfún un lésì tó yẹ pàṣẹ. ẹgbẹ́ bọ́ra ayé ni ó lóun ṣe kékeré ní máa fún un lésì sí onímù onímù tó dẹ̀ mí fún un lésì ní ṣe bínú gbogbo wọn ló sọ̀rọ̀ ó fún un lésì kó lésì kò mọ̀ sí pé sálábù ni ẹni ó bá ti mú kọ̀ọ̀rọ̀ àrùbá àwọn ibi fún un lésì because kò ní ìbò ṣe pé lóhùn tó mú ìdé tí níbo ló ti wá rí i pé mo ní ní ìsepin yín wá ní mo ní ìsepin ó ti wá sọ mí di àdúrà sí kọ́mọ sí tàzírù lára àgbà tí ìdí tí so oúnjẹ lè kọ àwọn problem kan rẹ. so alhamdulilayi àwọn dùn mọ́ mi pé ẹ̀yin náà ti gbọ́ tán báyìí so eléyìí báyìí ó tún jù báyìí lọ ó tún jù báyìí lọ àmọ́ yìí fẹ́ kí kẹsẹ̀ tí àfẹ́ kó gùn kọjá ní tí dáhùn yẹn lágara so ibà yìí tí àwọn àti wàá sú àwọn èèyàn afẹ́káwọn èèyàn sàǹfààní pẹ̀lú ẹ̀ ni wà ilá mo tún ní jù báyìí lọ mo tún ní mo tún ní tí mo lè máa play láwọn àgbákòrọ́ tó yẹ báyìí nísìn ṣùgbọ́n khairul kalam eh, ma qalla wa dalla ọ̀rọ̀ tó lóore jù náà lọ̀rọ̀ tó bá kéré tí ó sì rí nǹkan tọ́ka sí ọ̀rọ̀ tó kéré tó sì ìsìnkí ni tó tọ́ka sí tó dáa tó yẹ báyìí nísìn òun náà lọ̀rọ̀ tí ó lóore jù gẹ́gẹ́ bí àwọn olùmọ̀ṣẹ́jẹ́ kó yé wa nítorí ẹ̀ ni ò jẹ́ kí n fẹ́ ṣe ìtọ́lá ni ò jẹ́ kí n fẹ́ jẹ́ kí ó jágùn kọ́ mọ́ bàbá sú wa wáyé ńlá ìbátúmọ̀ plé rẹ̀ ìbátúmọ̀ plé rẹ̀ ní àwọn irọ́ burúkú tí àfa yìí tí ó máa ń pa so ibà ní ìsìn tẹ́sí pé gbogbo ẹnikẹ́ni tó bá ti ń gbọ́ yóò ti mọ̀ pé àfa yìí kò níbẹ̀rẹ̀ ọlọ́run kankan so kí n tó wá fa nǹkan kan yọ ń bẹ̀ ẹ rí i pé ó sọ yí pé nítorí ọ̀rọ̀ pé Abu Yasir torí ọ̀rọ̀ ayé la Abu Yasir ń jà fún so nítorí ẹ̀ ni òun ò fi fún Abu Yasir lésì tí wọ́n yìí sì máa ń ká Abu Yasir lára sọ pé gbogbo èèyàn lọ́sọ̀rọ̀ tó fún wọn lésì ẹ̀kọ́ fẹ́mi lésì kò ṣe kí nìkan sẹ́gbà fàjàbàtà òun náà ní ń sọ̀rọ̀ òun náà ní ń múra rẹ̀ ó ti gbàgbé pé òun ti sọ àwọn ọ̀rọ̀ kan rí ṣáájú tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí ó kùrọ̀ sí máa ń rí nìyẹn sẹ̀rọ̀ tí yẹn bá ń parọ́ ọ̀rọ̀ rẹ̀ yóò máa tà sí ni yóò máa takora wọn ṣé bó ti ṣe ọ̀dà ó ní àbúyá sí nítorí pé nítorí ayé ni òfúfú òun fífún òun fífún lésì àbí bẹ̀t ń fún àwa lésì sẹ̀ǹkó clear pé ń fún àwa lésì dáadáa yóò lọ sí Èkó yóò lọ sí Ìbàdàn yóò lọ sí Kìṣí yóò lọ káàkiri ń fún mi lésì ń fún afázàrù mi lésì ń fún oríṣiríṣi àwọn èèyàn náà lésì bẹ́ẹ̀ ó túmọ̀ sí pé títí wa ń táwa fi kú lọ́dọ̀ rẹ̀ kì í ṣe nǹkan ayé ni àbí ní fi ń fà wá lésì nítorí ẹni òfin fàbúyá sì lésì torí pé nǹkan ayé làbúyá sì lè fi ṣèkìnnì náà fi kú lọ́dọ̀ rẹ̀ torí pé ayé ní ìdàlá àmì sẹ́pọ̀ fúnra lọ́fẹ̀ẹ́ nu ara ẹ̀ sọ jàbátá yébò ìṣe parọ́ mímí náà rí pé torí pé ògbé wíńdò lè rẹ fún mi ni mo fi sá ní ìfi tẹ̀lé ọmọ àti nítorí pé mo gbá àwọn èèyàn ní one fifty dollar kọ̀yẹ́ kó fèmí náà lésì ṣe bí nǹkan ayé lèmi náà fi kú ṣẹ́tìrí báyìí ṣẹ́tìrí pé ṣẹ́tìrí pé báyìí kílé tó wá ń fẹ́ mi lésì ṣé bí dèdè nǹkan ayé tó mú àbúyá sí rí kú òye bí náà ló mẹ́mi náà kú ò gẹ́gẹ́ bí ọ̀rọ̀ òṣì tó mọ̀ ń pa káàkiri sẹ́ni kó jí sọ́rí tí mo sọ fún pé ọlọ́run ò ní foríjì lórí nǹkan tó sọ yẹn tó bá wá túbá so yí báyìí nísìn so tó wá túbá tí mo sì fún ní májẹ̀mú lórí ẹ̀ so yí báyìí nísìn so ó ti gbàgbé pé òun sọ́rí sẹ́ni pé ń fáwa lésì àjẹsí ẹ̀rí irúrọ́ tó pa mábùú yásìrì ọ̀pá mábùú adéwọlé náà òsì ń fábùú adéwọlé náà lésì ọ̀sọ̀ pábùú adéwọlé náà onítorí pé wọ́n wá bá ọ pé kọ́ báwọn ṣe sàwúdí ọ̀ báwọn ṣe wọ́n sì ní oníkápá pé kọ́ báwọn ṣe ọ̀wá báwọn ṣe làwọn fi kú dèdè tó pa mábùú yásìrì náà òsì ń fábùú adéwọlé náà lésì àjẹ́ pé irọ́ lòún pa irọ́ lòún pa ẹni òpùrọ́ yìí ṣẹ̀jẹ̀ ni bẹ́ẹ̀ ni òpùrọ́ bá máa ń ṣẹ̀jẹ̀ kọ̀ ọ yẹ ká gbẹ́nu ẹ̀dọ́ hospital kan má rí ẹnu rẹ̀ dá níbi ẹ̀jẹ̀ tí ó mọ̀ sí so ibà yín sìn mo tún fa fíkì nǹkan yọ ní nǹkan yẹn nìyẹn mo fa gbọ́yé kan yọ nìyẹn kẹ́ ẹ̀ lè bá mi pé àfa yìí sẹ́ sẹ́ni báwọn òpùrọ́ ṣe máa ń rí nìyẹn ṣùgbọ́n kọ́lọ́mù balẹ̀ pẹ́lá ni kò sànù wa. naam níkàngun ṣé bá nísìn ṣé wàá rí gbogbo ohun tí àfa àjàbàtà ń ṣe yìí àtàwọn ọmọ rẹ̀ yìí wàláyà burú ńlá ni kódà min ashrati min ashrati sáà nínú àwọn àlámà pé ayé ti ń parẹ́ lọ ni so yíba nísìn ẹ jẹ́ hadithu kan sí so yíba nísìn anabi sallallahu alayhi wa sallam ó sọ nínú hadithu tí abu hurairah radiyallahu ta'ala anhu tó gbà wá hadithu wà nínú sunanu abi dawud wà nínú musnad imam ahmed ó wà káàkiri káàkiri bẹ́ẹ̀ wà nínú sunan ibn majah náà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ anabi sallallahu alaihi wasallam ó ń bá àwọn sahaba ń sọ̀rọ̀ njọ́ kan láàrúbọ̀ okú kan wá wá gbàtí láàrúbọ̀ okú ìwádìí wá bí anabi sallallahu alaihi wasallam léè pé mata sáà anabi ìgbà wo ni àsìkò ọjọ́ gbẹdẹ̀ kìyàmù òde anabi sallallahu alaihi wasallam wá kọ̀dá lóhùn anabi wá ń bọ̀ ọ̀rọ̀ yẹn lọ àwọn sọ̀hábà wọ́n wá pín sí méjì lórí ọ̀rọ̀ yìí àwọn pín kan ní ànábì gbọ́ nǹkan tó sọ àmọ́ ànábì rí pọ̀rọ̀ burúkú ló sọ ni ànábì fi fún lésì níbà nísìn àwọn kan ní ànábì